Àwọn èèyàn máa ti ṣínu tán, wọ́n máa ti wà nínú kíní. So àti bó bá ṣe jẹ́, a máa máa sọ̀rọ̀ lọ. Corona inquest àti Wasiu Ayinde. Gbogbo story tí wọ́n gbé síta nísìnyí, tí wọ́n gbé síta tán ní kí wọ́n máa treat lọ́wọ́lọ́wọ́ báyìí. Why? Ohun tó ti ṣẹlẹ̀ láti 2022 kí ló dé tó jẹ́ pé nísìnyí ni wọ́n ṣẹ̀ tún gbé jáde because that story náà ṣe ti yẹyin mẹ́yẹn wọ́n fẹ́ they actually wọ́n fẹ́ kí àwọn èèyàn rí nǹkan treat because wọ́n ti plan corona inquest àbí kí náà ló ń jẹ́ corona inquest yẹn wọ́n ti plan ẹ̀ I was happy because nígbà tán náà fi corona inquest yẹn sí inú àwẹ̀ ẹ mọ̀ pé àwọn mùsùlùmí àwọn majority àwọn tó dẹ̀ participate nínú kinní yìí jẹ́ ń wò dáadáa muslim àtàwọn pagans àwọn tó máa ń fẹ̀yàn ṣètùtù they are pagans so ọdún nínú àwẹ̀ yìí every one of them wọ́n máa sọ pé wọ́n jẹ́ christian i mean wọ́n máa láwọn jẹ́ muslim wọ́n they be they be fasting wọ́n máa pray at this junction they be fasting and praying and in this time um, this fasting period if the judge could sit down and listen many of them will not be able to lie and a lot of evil activities they drop it now wọn ò ń ṣoògùn púpọ̀ gbogbo àwọn ológun yẹn náà máa tọ́ máa ní muslim ni wọ́n tó ń claim muslim wọ́n dẹ̀ tún ṣe oògùn wọ́n máa submit oògùn wọn tó bá tún ti ṣe tán máa lọ gbé aṣọ agbára wọn wọ̀ inú mi dùn nígbà tó ń sọ pé èní ló máa jẹ́ wọ́n tún ló di on fifteen ṣé mo pọ́n on fifteen yẹn máa ti parí I think next on kí ni wọ́n pè next to adjournment is on the fifteen of next month that is twenty-five days to this time but you know what àwẹ̀ máa ti parí violence gidi á ti wà ń gbòòrò ṣe Facebook dá púpọ̀ kó dá díẹ̀ náà ṣó ti yẹ yín so it's a plan work so story tí wọ́n wá gbé jáde nípa ọkùnrin yìí ọdún ṣe rí pé mi ń sọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ náà mélòó la fẹ́ kàlẹ́ yín adépèlé ṣùgbọ́n wọ́n gbé síta ni pé ta ló fẹ́ mú k1 ṣó ti yẹ yín ta ló fẹ́ kú èrè ẹ̀ because ẹni tó yẹ ká gbọ́kànlé wọn ò jẹ́ ní agbá àwọn tí ó ń back up there are people àwọn tó ń back ẹ up o àwọn tó wà nínú ayé àwọn tó lówó àtàwọn tó lọ́lá àtàwọn tó ní wà nípò agbára majority of them ló ń back ẹ up torí pé wọ́n ti jọjọ jẹ wọ́n ti jọjọ mu wọ́n dẹ̀ ti jọjọ mulẹ̀ wọ́n wá gbé story ìwà kàn balẹ̀ rí nǹkan máa treat before the time and a lot of bribe is going on you understand me a lot of bribe but káwọn èèyàn wá sọ fún mi kán wò mí dáadáa kán sọ fún mi pé mo ń parọ́ pé Wàsíù ò lọ́wọ́ nínú ikú ọmọ yẹn ikú tó bá ti pojú pé èèyàn ń pòwe fún yàn ni ṣé ẹ rí bọ̀bọ̀ yẹn tó wá tó ń ṣàlàyé pé à ẹ ilé òǹgbà tóun ò rí lé yẹn òun ò rí parí tán james ọ̀kọ̀ọ̀kan fún yín nípa ilé mi tí mo ń pariwo yìí of recent wọ́n sọ fún mi pé wọ́n ń gbẹ́gbẹ̀gbẹ́ bẹ̀ yẹn àwọn pípù yẹn ló máa ní kán máa gbẹ wá sí wà náà wọ́n tó máa ní kán máa ṣe bẹ́ẹ̀. inú ilé tí mò ń kọ́ yẹn in fact in tó jẹ́ kí n tún wá sọ pé mo fún MC ní oúnjẹ àti ìyá àti gbogbo àwọn fámílì ẹ̀ ń gbà yẹn àtàṣọ wọn ò fẹ́ kí n rí parí ó ti yẹ yín owó tí mo fi kọ́ ilé kan yẹn ó lè kọ́ irú ilé yẹn méjì torí wọn ò fẹ́ kó parí Wàsíù Àyìndé kò fẹ́ kó parí ọjọ́ tó gbọ́ pé ó parí mi ò tí ì parí ẹ̀ tí mo ti kó lọ lé yẹn tí mo ti lọ ń gbé bẹ̀ torí pé ó fi ilé ayé ni mi lára nílé Koko Zaria mo sanwó lé ni o nílé Koko Zaria owó mi kọ ọdún kan àtòṣù mẹ́rin o ó máa ní kó máa gbé ogun tì mí ṣe máa rí pé ẹ máa rí pé every time ẹ máa rí pé Koko Zaria ó ń ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé just like bí efele ṣe ń ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé so ti eyín Koko Zaria ó ń ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé ṣe nígbà tí wọ́n ṣe léyẹn gbogbo àwọn tí mo gbé one ti ọ̀dí ọ̀dà fún up to date up to date àwọn nǹkan tó ń ṣe tán nínú ilé yẹn títí di òní ó wà ṣe rí wọ́n pè nǹkan kan ní gọ́tà nínú ilé yẹn ṣe tó bá kọ́ ilé tán tó bẹ́ẹ̀ mi kó tó di ibi kọ́ gọ́tà yẹn wọ́n máa kọ́kọ́ ṣe parachute i mean no parapet no parapet ni wọ́n máa ń pè parapet etí ilé yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe design lé parapet mi ò rò pé ṣé ṣé kéwọ̀n ṣe parapet but ilé tí wọ́n ṣàṣe ní láti bíi two thousand and eh, àkó ṣó ti yẹn ilé wọ̀nyẹn tó ní parapet parapet ni wọ́n máa ń ṣe design kan báyìí tó wà létí yẹn during that time yẹn mi ò mọ̀ pé torí màá yẹn náà tí mo rí ìyálájé tó sọ̀rọ̀ ń bẹ̀ yẹn pé tí ó interview bọ̀bọ̀ yẹn ó interview bọ̀bọ̀ yẹn mo rí ń ṣe ẹnìkan suggest tí mo dẹ̀ listen sí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí ò parí ilé yẹn Wàsíù Àyìndé ò fẹ́ bó ṣe rí pé ó tiẹ̀ kúrò yẹn gan ó wá lọ rówó nílùú òyìnbó wá lòun fẹ́ kọ́ ilé ẹ gbọ́ pé tó bá ń ralẹ̀ kú ni ẹni tó bá ralẹ̀ yẹn ó máa kú ṣáà ni tòró bìlíf pé òun ní kéèyàn má ṣoríire ìwọ ni kò ṣe é ẹni tó bá ara lẹ̀ yẹn ẹ̀yin ò gbọ́ pé bọ̀bọ́ yẹn sọ pé ẹni tó bá ń ra lẹ̀ kú tó láàbúrò òun sísà òun ó máa kú ni ó máa kú ni ṣó ti yẹ yín because ó kò lẹ́yìn Wàsíù kò gbúdọ̀ sóríire but bọ̀bọ́ yẹn gan ó strong ó dẹ̀ wà determine bọ̀bọ́ yẹn tún fẹ́ marry ó lóun tún gbé ìyàwó òun ẹni tó fẹ́ fẹ́ tó ti ń sanwó lé lórí tó ti ń tọ́jú tó wà ní school ó lóun sọ pé gbà tóun kúrò nàìjíríà ń kó ní kó wá bá òun ó ní ó ní ṣòro débi pé he was forced to be calling Wasiu Wasiu dẹ̀ ṣe kíni ó wá ní ìwọ́n wí ọ̀dí ọ̀dà ó fi sísẹ̀mù gba ọmọ náà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ gbé sí pa ó lọ gbé sí ṣé Spain àbí ibi ló gbé sí Wasiu a máa lọ bá ọmọ yẹn ṣàn tó bá ti dé láti Spain tó bá ti wá sí Spain a máa lọ bá sùn níbẹ̀ bó ṣe ń ṣe gọgọ exactly nìyẹn àkàìmọye àwọn ọ̀rẹ́ Wàsíù Àyìndé mi ò fẹ́ sọ̀rọ̀ kan <laughs> bọ̀bọ́ yẹn ọmọ ẹ̀pẹ́ ni lára àwọn fans Wàsíù Àyìndé gidi so ó máa ń lọ sí Zurich ó bóyá ó dàpọ̀ nílé sí Zurich mi ò ṣàmù ọkàn tán ló ń ṣe so bọ̀tí nígbà kan ó kúrò ní agbo Wàsíù oh God wọ́n ṣàṣẹ̀tì ẹ̀ sí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ ní Zurich owó tó ṣe mọ̀ wọ́n ní owó yẹn pọ̀ jù gbogbo owó yẹn ṣá wọ́n ṣàṣìṣẹ́ normally ó dẹ̀ ti máa ń gbowó wọlé bẹ́ẹ̀ ṣe ti understand bẹ́ẹ̀ ó kọ̀ sí ẹ̀ ní a lot of things in fact I don't want to mention people's name because I don't want to offend people ó ti yẹ yín hmm. kì í ṣe ẹyọkọ yẹn o bá dárúkọ ẹ̀ kí n fi rìsíìtì lé o ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn set it up ṣé mo pé mo sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan nínú fídíò tí mo ṣe tán yẹn èmi ò ní kẹ́ ẹ wò ó but nítorí pé mo mọ̀ pé wọ́n flag ẹ̀gàn ẹ máa show mi pé ṣe à ní dress ẹ wo bí mi ẹ wo sórí wọn bẹ̀ yẹn ìyẹn náà gbogbo story tó gbé jáde ń sìn náà ṣó ti yẹ yín wọ́n kàn fẹ́ kàn drag ẹ̀ because ó ti show sí àwọn èèyàn pé Wasiu Ayinde is part of people who kill Mohbad you see when they are dragging people you see àwọn ọ̀gá tó wà lókè yẹn àwọn gbogbo àwọn èèyàn tó ṣà ń try kì í ṣe àwọn ọba àti àwọn yẹn ló ń kọ́ bá wọ́n ti wá rí ẹ mọ̀ wọ́n ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé ti yẹyin bẹ́yẹn they want people to to be pleased wọ́n bìí ni pé wọ́n ń tọ́jọ́ wọn wọ́n máa dì pẹ̀lú wọn lórí mídíà ṣé ti yẹyin bẹ́yẹn kí Wàsíù káwọn èèyàn sọ fún mi pé Wàsíù mọ̀ nípa ikú Mohbad ọlọ́ ìlédùmarè ń gbọ́ gbogbo ọwọ́ mi mo lè fi gbá àyà ọlọ́ ìlédùmarè ń gbọ́. Hmm kó na wàsíù kó na ọmọ yẹn pa wàsíù wà ó wà bẹ́ẹ̀ kì í ṣòwò ló máa ṣe but ó ti give order order mi order from above mo ń fún Bisola Badmus ló ń jẹ ebi ń pa bí ẹni máa kú Ọlọ́run rán mi sí láti ràn lọ́wọ́ <laughs> nígbà tí èṣù máa mu lọ́jọ́ kan ni ó jáde ó ní order from above order from above ó ní kí gbogbo àwọn ọmọ àlùmọ́jèrè tó kó sọ́dọ̀ oníkan máa bú mi wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi I started looking myself mo bẹ̀rẹ̀ sí wòrè lọ́wọ́ ara mi pé kí ni mo ṣe mo bá wọn mo bẹ̀rẹ̀ sí mo dá wọn lóògbà because you feel cheated you feel somehow pé kí ló lè fà I was looking for a way to beat them up But mélòó ló fẹ́ nà nínú wọn this is was Wasiu do but ọ̀rọ̀ ilé ni mo fẹ́ sọ ń sìn jẹ́ kí n má gbàgbé ọ̀rọ̀ ilé ilé yẹn gbà tó débi parapet ni wọ́n ń pè ẹnìkan wá bá mi ẹni yẹn wà ní bí ọmọ ègùn ni àwọn ló máa ń ṣe iṣẹ́ pop wọ́n ṣà ní kápẹ́ńtà wọ́n ṣà wá bá mi ẹni yẹn nílé sí opposite ilé wa ilé ibi tí mo ralẹ̀ sí ẹ̀ tí mo ti ń ṣe mo dẹ̀ wá wípé ará àdúgbò mi ni wọ́n instead of tí máa fi gbéṣẹ́ yẹn fún àwọn tó jìnnà sí mi jẹ́ ń gbé fún wọn wọ́n máa rówó àṣẹ gbogbo àwọn ilé wọn ti lò wọ́n láti mount me up ṣó ti yé yín bí yẹn ṣe ètò gba iṣẹ́ iṣẹ́ kápẹ́ńtà mo ní no problem gbogbo fún ó wà lọ́gbẹ́ nìkan wá ó lòun mọ ẹni dáadáa ó ló mọ iṣẹ́ parapet ṣe àṣẹ wọn fẹ́ kí parapet yẹn kó pa èèyàn ṣó ti yé yín wọ́n lè mọ̀ ṣe o bóyá wọn ò dẹ̀ ṣe o ọ̀rọ̀ tí mò ń sọ fún yín wọ́n fẹ́ kí parapet yẹn kó ya pa gbogbo àwọn èèyàn ládùúgbò yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé kejì ṣẹ́mi tó bá ti ya ẹgbẹ́ ilé kejì yẹn kedere àwọn ọmọ máa ń ṣeré nílé the civilian barrack kan báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹgbẹ́ bí báyìí èèyàn tiẹ̀ kì í ṣeré púpọ̀ mẹ́ tó bá já èyí tó bá já níbi parapet yẹn torí space wà lápá bí kò ní lè ó máa já sínú compound wa but ti ẹgbẹ́ yẹn because roof yẹn ti wọ́n ti ṣe parapet yẹn ó ti ṣe báyìí sẹ́gbẹ̀gbẹ́ so he has to ó máa fall sí the other side ṣé àmọ́ pé ọ̀rọ̀ lé mú sọ ọ̀rọ̀ lé bàbá yẹn náà ni wọn ò fẹ́ kó ń parí lé pàṣẹ bó ṣe gbọ́ wọn ò fẹ́ kó wọn ò fẹ́ kó parí ilé wàá kó lọ́dọ̀ Wàsíù wàá ló fẹ́ soríire ó rí bí tàbú ó rí bí pé ògùn ò jẹ́ mọ́ tó bá rí pé ògùn yẹn òun sá kò jẹ́ á wá ṣe kí ni òun fúnra rẹ̀ á wá dìde á wá bẹ èèyàn á wá sanwó Wàsíù ò ní fún ẹ lówó láti káráyé ẹ̀dá but á san owó any amount láti bá yé ẹ jẹ Wàsíù á sanwó fún anybody láti bà tiẹ̀ jẹ́ láti mú ẹ wálẹ̀ so wọ́n máa àwọn yẹn pípé wọ́n máa ń ṣe wọ́n wá ní ẹni yẹn ṣàgbé yẹn wá pé wọ́n wá ku time tó máa ṣe prophet àṣẹ nìyẹn ò mọ̀ ṣe bọ́n ṣe kan pákó yẹn round àwọn kan tó yẹ kán ṣe bọ́n ṣe ṣe bọ́n ṣe bẹ̀rẹ̀ sí wá ṣàlọ́ ń rọ̀ṣì ẹ pé kí ni náà máa fi ṣe granite àti cement kò ń sòkúta ń bẹ kò mí kò ń sí yẹ̀pẹ̀ ń bẹ raw cement ni wọ́n máa fi ṣe parapet bọ́n ṣe wọ́n ti ṣe tán báyìí bó ṣe ya gbìní ṣe rí àwọn ọmọdé wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́kejì yẹn ṣó ti yẹn yín ṣe mọ̀ pé gbogbo tó ya yẹn àti ṣó àti ilé tó ya o gbogbo ẹ̀ ló ya o ló ya ráǹdò parapet. nígbà tó ń sọ fún mi ìpele ti ya tí ilé bá dẹ̀ ya òfin Lagos state ni tí nǹkan yẹn tó bá ya tó bá ṣe èèyàn léṣe wọ́n máa sí ilẹ̀ yẹn o àwọn pípù yìí wọ́n try gan o pé kí sáà máa parí ẹ̀ wọn ò dẹ̀ níjẹ́ rí lélẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ máa dààmú ayé mi wọ́n dẹ̀ máa dùn mí lẹ́nu Wàsíù ni ìgbà tí mo débẹ̀ mo kò mo yá àwọn dọ̀bálẹ̀ sínú ilé mo wá dúpẹ́ pé Ọlọ́run ṣe o nígbà ìwó tó ń ṣáàjì mi ẹ̀yọ̀ mọ̀ pé millions ni tó ń fi ṣe parapet I just me wo wo yẹn I was just giving thanks to God olúwa ṣe o tẹ́jọ́ pààyàn because ibi tí kinní yẹn ya sí gbogbo àwọn igi àti òkú àwọn ọmọ yẹn tó bá ya táwọn ọmọ bá wà ń bẹ gbogbo àyẹn wọ́n máa pààyàn wọn ò wá tún ní sọ ègé wọn ò tún wá tẹ̀ ní sọ pé bóyá ni wọn ò ní sọ pé àwọn ló ní kí ẹnìyẹn ṣe bẹ́ẹ̀ o ẹnìyẹn mọ̀ ṣe bọ̀ mọ́ ṣe ni kó ṣe yẹn ó gbúdọ̀ ya sọ́dà wọn gbúdọ̀ sí ilé yẹn torí wọ́n ti pé mo ti ń kàn wọ́n dẹ̀ pé tí máa ti kàn tán wọ́n ti ṣe gbogbo roofing wọ́n mean wọ́n ti ṣe burglary proof wọ́n ti ṣe everything window so tí bá ti kàn tán definitely tí wọ́n ti ṣe prophet yẹn gbogbo nǹkan tó máa fi kàn ti wà ńlẹ̀ wọ́n máa kàn wọ́n fẹ́ kó parí wọ́n fẹ́ kàn sílẹ̀ pa kó di abandon project. bẹ́ẹ̀ mi ṣe ń dọ̀bálẹ̀ tí mò ń sunkún tí mo ṣe à ń dúpẹ́ fọlọ́run ọlọ́run ẹ ṣé mi ò wo owó yẹn o mi ò wo owó tí mò ń sọ yẹn mi ò wo owó yẹn o ẹ mọ̀ nǹkan tí ẹni tó ń ṣe parapet yẹn tó ṣe àtẹni tó gbé wá ẹ mọ tó ṣe ó dẹ̀ lọ ra drinks ó wá lọ ra ṣìnáàpù ńlá àti oríṣiríṣi drinks gbogbo wọn wá mú inú wọn wá ń dùn bíi pé wọ́n celebrate good job torí nǹkan tó ń sọ pé wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n á tún lọ mí ṣe mọ̀ pé wọn ò lè gbowó lọ́wọ́ wọn wọ́n ti lọ ó ṣàǹṣe pé tí bá lọ a máa lọ ṣe owó iṣẹ́ òun ò ní gbà mú bọ̀tá máa lọ ra nǹkan mí nǹkan kan mẹ́rin mo ní kó ṣàmà lọ àlọ i get another person meanwhile ẹni tó mú wọn wá yẹn iwájú ilé mi bóyá òyìn gbé bẹ̀ títí dòní ó ń gbé iwájú ilé ilé yẹn ilé ó dà i mean ilé kan báyìí mo ti speak fún wọn náà rí níbẹ̀ tí mo ní wọ́n ń wo bàbá ẹni tó ní ilé yẹn gangan ń gbé wọ́n wó ṣọ́ọ̀bù wọn ní àmútán ní Mushin ṣó ti yé mẹ́yẹn so màmá yẹn bọ̀ tí inú ilé yẹn wọ́n jẹ́ tenant àwọn people yẹn wọ́n jẹ́ tenant ńbẹ̀ tí wọ́n dẹ̀ máa ń kí mi táwọn èèyàn dẹ̀ sọ pé wọ́n gùdù gan o àtàfà tó jẹ́ ọmọ bàbá yẹn gbogbo wọn pátápátá ni wọ́n bá ẹ̀ wọ́n ra wọn pátá wọ́n gbé wọn sínú iṣẹ́ yẹn ẹni yẹn mo ti san owó òun ló máa roof àti sanwó ti sanwó mo ti sanwó roof fún ètò ṣe parapet àsanwó parapet parapet ti jábọ́ kó tó di pé wọ́n ṣe parapet mo ti san owó ẹni tó máa ṣe gọ́tà ẹmọ gọ́tà kí ni tó máa ń ṣe sétí parapet yẹn tó máa ń ṣe sétí slate àmì etí roofing sheet ẹ mọ̀ gọ́tà yẹn tó máa ṣe wá sílẹ̀ kò ṣe ó dùn àwọn new fashion wọn tó máa ń ṣe wálẹ̀ tó máa rán lọ sí ìsàlẹ̀ tó mi ò fi ní máa dà sínú ilé tí gbogbo inú ilé òfin máa àmì gbogbo sí àmì bọ́dì ara ilé òtítì ní tètè máa jẹ tí wọ́n sàn àti sanwó fún yẹn náà ẹni yẹn náà ló mẹ́ni yẹn wá àṣẹ wọn ti wà nú géèmù mo sanwó tí má sanwó má tún san extra má san wọ́n ní torí wọ́n máa nígbà tó tó stage wọ́n ní kí má máa lọ ra nǹkan fún ara mi torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ má lọ ra nígbà tó di ọ̀rọ̀ igi wọ́n láwọn ló mú nǹkan tó dáa wọ́n béèrè fún igi wọ́n gbà tó yá wọ́n ní tó ìgbà tó ń ṣe paraffin wọ́n ní igi yẹn ò dáa ni tó ti eyín ló yẹ kó ya so now they have to so we pay excess money now ìgbà tó ń fẹ́ ra kí ni èmo ni mo fẹ́ lọ sọ́jà kí lọ rà fún ara mi iye tó ń bá máa need kí n sanwó iṣẹ́ because I need quality one and I need it to máa dáa to dẹ̀ máa tó wọ́n ní kí n kó fẹ́ ẹnìyẹn mo kó fún up till today bá ṣe sọ̀rọ̀ yìí ẹnìyẹn bó ṣe ṣe dọ́nà báyìí ó kàn sá lọ ni wọ́n ní kó sá lọ ni àwọn people ni rúfì yẹn wọn ò fẹ́ kó parí parapet yẹn bó ṣe jábọ̀ yẹn tó bá ti lè kọlu anything àbí tó ṣe ẹnìkankan léṣe wọ́n á sì lè lè papọ̀ tìgbà tí ò ṣèyàn léṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí MC wá síbẹ̀ o MC ṣó ti yẹyin in tí mo fi wá di ẹni tí ó jẹ́ pé ńgbà tẹ́mi tí bá tọrọ nǹkan lọ́wọ́ mi tó bá yáwó lọ́wọ́ mi tí máa fi ń fún torí ńgbà yẹn Zaria gba iṣẹ́ yẹn lọ́wọ́ Wàsíù ó ṣe yé mi ni Zaria ló gba iṣẹ́ yẹn lọ́wọ́ Wàsíù tó máa sọ fáwọn èèyàn tó bá ti ń ṣẹ́ níbi ilé mi á lè lo nọ́mbà wọ́n máa jọ pé wọ́n yẹn á ní kó sálọ á ní kó sí kọ̀ọ̀kan tí máa ṣe fún pariwo pariwo tó bá dẹ̀ dé police station wọn ò ní jẹ́ kó ṣe kan sí fún ẹ wọn ò fẹ́ kílé yẹn parí up to date bí mo ṣe sọ yẹn bó ṣe gba owó èyí ló gbà níjọ yẹn àti owó ọ́fíìsì owó iṣẹ́ tó máa fi tó bóyá two fifty thousand nígbà yẹn lọ no two seventy lẹ́yìn tara ẹ kìnní ṣó ti yẹ yín kò ṣe tán ó wá ní tó bá ti di lọ́la bó ṣe ń ṣe lọ bó ní tó bá ti di lọ́la wọn máa parí yòókù bó ṣe sá lọ nìyẹn ẹni tó dẹ̀ mú wá the same person tó mú ẹni tó ṣe paraffet tó jábọ́ tó wó àfọ̀fọ̀ ẹ̀mọ̀ bíi àfọ̀ bíi ibi lintel lókè yẹn ló ya dànù àti gbogbo ẹ tí wọ́n ti sàn ẹni tó bá ti ṣe paraffet àmọ́ nǹkan tí mò ń sọ gbogbo ẹ̀ ráǹdì ilé yẹn ló ya o wọ́n ti ṣe tán wọ́n ti ṣe gbẹ̀ tán báyìí then we are we will have to wait for some days because kó tó dry kó tó bẹ̀rẹ̀ another thing ṣe tí wọ́n ti sàn ó wá ya the same person tó tó mú ẹni tó ṣe paraffet wá ló mẹ́ni tó máa ṣe gọ́tà wá òun náà ló jẹ́ ẹni tó fẹ́ kan tó lòun máa ṣe roofing no ṣe roofing ẹni tó kan gi ó dà pé àwọn ilé iṣẹ́ tó tó ta roofing sheet fún mi náà wá náà wá ṣùtì yẹn I don't just know but òun ló àwọn ẹni yẹn ó wà lọ́kàn báyìí kò ṣiṣẹ́ yẹn tán títí di ọ̀la ìgbà tó yá mo tún sọ mo ní òkè forget the bad money màá tún fẹ́ lọ wá ẹlòmíì pé kó wá ṣe wọ́n ní kó má ṣe because ilé yẹn ò gbúdọ̀ wà fitted kò gbúdọ̀ ṣe ló máa rí bíi pé òun bá òun ṣe competition kò ń ṣerú sáyẹn ilé ẹ o ilé Wàsíù yẹn ilé tí mo ní yẹn kékeré ni o kò ń ṣe size ilé Wàsíù o but ó kò máa bìrì pé ó fi òun sílẹ̀ ó fẹ́ kọ́lé ó fẹ́ ṣe dáadáa lẹ́yìn táwọn ti ba tiẹ̀ jẹ́ kò gbúdọ̀ possible kò gbúdọ̀ ṣe kíni kò gbúdọ̀ possible wọ́n sọ fún ọmọ mi my son pé kó gba gbogbo nǹkan tó bá máa gbà lọ́wọ́ mi torí pé táwọn bá máa dín pẹ̀lú mi ní ní anything mọ́ kódà ilé mi ẹnìkan mo ti ń wá èèyàn tó máa ra ilé mi gbàǹjo ló nígbà tí mo wà nàìjíríà ilé yẹn pé kí n tẹ̀lé ní peace ẹnìkan ló sọ fún mi lára àwọn tó wá ó ní tí wọ́n bá rà lónìí ó ní wọ́n máa plan fún mi kó kidnap mi ó láwọn ẹni tó máa ní kó wá sanwó ó ní wọ́n máa plan fún mi kó kidnap mi ó ní owó yẹn wọn ò tún ní jẹ́ kí n rí ó ní máa tún gbà lọ́wọ́ mi wàsíù ni wàsíù àyìndé táwọn yẹn sọ pé àwọn kan jáde ẹ wọ́n ní gbogbo àwọn táwọn wà lẹ́yìn Wàsíù ẹ wọ́n gbogbo àwọn tó jáde yẹn ṣẹ́yìn rí wọn bí ẹni tó wà lẹ́yìn olóríire kan ṣe rí ojú wọn gbogbo àwọn tó jáde yẹn ṣe rí wọn bí ẹni tó wà lẹ́yìn olóríire kan mo bèrè ni ẹni tí ò ṣiṣẹ́ láti bí two years àbí some years tó kú o tó ti kó lọ́dọ̀ Wàsíù ẹ rí píchọ ẹ ẹ rójú ẹ pẹ̀lú ojú àwọn tó wà lẹ́yìn Wàsíù tó ń ní àwọn rí jẹ àwọn rí mu àwọn flourish tó bá flourish ẹ̀ rí pé ó yọ lára wọn àbí kò yọ ṣe rí pé ó yọ lójú wọn àbí ò rí ẹ̀ yọ pé ó yọ lójú wọn mo ti sọ lẹ́ẹ̀kan èyí tó dàbí wọ́jà kọ̀ tó dàbí wọ́jà kọ̀ wà ń bẹ tó wà dàbí aláǹgbá lizard wà ń bẹ èyí tó dàbí àwọn ni wọn èyí tó dàbí oríṣiríṣi ẹ ti understand ṣe bẹ́ẹ̀ ti rí ìkan tó jókòó tó wọ pink tó wọ bí kíní ẹgbẹ́ ti gbàgbórúkọ ẹ̀ mo mọ̀ dáadáa ó mọ̀ mí dáadáa tó ṣe orí orí orí bí ìkòkò tí àwọn olórí burúkú israelis yẹn tí wọ́n gbé sórí facebook tí wọ́n fi ṣe tí wọ́n fi gun orí èèyàn olórí burúkú ilé yẹn up to date ṣe rí any day tá bá ti wá ṣe é tá bá ṣe nǹkan tó dáa síbẹ̀ another thing ṣe rí nígbà tí mo lọ sí South Africa tí mo fi ọmọ kan sílẹ̀ sílé tí mo bí yẹn mo parí ilé mo sọ fọmọ yẹn mo ní the same sitting room shared sitting room kan náà ni o a ní sitting room méjì mo ní sitting room tó wà lókè yẹn mo lóun nìkan máa lò àti everything tó wà nísàlẹ̀ náà ló wà bẹ́ẹ̀ mo ní but the one downstairs I just want my family because it's close to dining and it's also close to kitchen it's close to every you know I made that one more roofing I mean more roomy I said it's going to be for my family you understand me mo wá sọ fọmọ ẹ mo ní ẹ máa lọ òkè mo fi gbogbo lé mo ti gbogbo mi ṣe nǹkan mi ò tí ibi kankan o ara àwọn ọmọ yẹn ni mo rí lórí Facebook tó máa máa nọwọ́ báyìí tó máa lé mi ń ba Pasuma jẹ́ mo ń ba gbogbo wọn jẹ́ mo ń ṣe kíní kan fún wọn fún ìkà ojúkọrọ ojú tó máa ṣe fún ẹ simply because o anything tí wọn bá ní tó bá rí lọ́wọ́ ẹ̀ wọ́n máa bàjẹ́ ni bẹ́ẹ̀ ni tó àwọn bá tún ní tó bá tún rí lọ́wọ́ ẹ̀ wọ́n á bàjẹ́ wọ́n á bìrì wọ́n á rí pé gbogbo ilé mo ṣáà ti ṣàlàyé yẹn rí pé àwọn ọmọ yẹn mo wá bá wọn pẹ̀lú obìnrin nílé mo á rí pé mọ́tò mi gbogbo mọ́tò mi ọmọ tí ọmọ mọ́tò wà ó bẹ̀rẹ̀ sí gbé mọ́tò mi ó ti fi hit gboro wọ́n máa ní kó ṣe bẹ́ẹ̀ fún mi pé kò sí nǹkan tí màá ṣe torí pé àwọn làwọn ti lẹ́yìn torí ẹni tẹ bá rẹ lómi tó bá ń fọ́ lórí social media yìí pé kò sẹ́ni tìtàn máa ṣe fáwọn torí pé àwọn èèyàn kan bẹ̀ wọ́n ni wọ́n rán wọn ni àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ tó rò wọ́n fi ń ké bọ́tọ̀rọ̀ yẹn o èèyàn náà ló wà ń bẹ̀ tínú bá bí àwọn èèyàn mìíràn gbà míì tán bá gbé ìbọn dání tán bá dàbò olóró olóró gan ma bẹ́ kó lábẹ́ òrò yẹn tí olóró bá rí ìbọn ó máa sá jáde lábẹ́ ẹ̀kú. mo wá délé mo wá bá gbogbo wọn ojú mo ní kọ́ máa ṣe iná wá ṣe wọ́n wá sílẹ̀kùnlẹ̀ gbogbo lé wọ́n ṣàfẹ́ bàjẹ́ wọ́n ṣàfẹ́ mẹ́ṣọ̀ pé gbogbo nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ ra yẹn because máa ṣe pa ilé yẹn it was very wonderful with the lit it's not so big like that eh five bedroom five toilet two bed we just make it small you know then mo wá ṣe silence gate mi mo ṣe kókó fine ṣe ti understand ó wá jẹ́ kọ́lọ̀ wọ́n ti ń ṣe dáadáa sí o but that time is not common ṣó ti yẹ yín àwọn silence gbogbo tó máa fi àwọn gate tó máa ń ṣe níbi silence bíi colour fridge bíi colour fridge yìí ṣe tó understand òun ni mo ṣe sí nígbà tí mo ṣe tán ọmọ yẹn wọ́n ti wá jẹ́ kó ba gbogbo kinní yẹn jẹ́ kí n tó dé torí wọ́n fẹ́ kí n máa rí nǹkan tí mo fowó ṣe kínú mi máa bàjẹ́ èyí tí mo lọ yẹn tí mo fi dé yẹn mi ò lówó mọ̀ tí o ọmọ tí mo ń sọ yìí náà mi ìmọ̀ wọn rí wọn kàn tọrọ fún assistance àti help ni o tó bá ti wá wá sọ́dọ̀ ẹ̀ báyìí wọ́n máa mú gbogbo wọn náà fi ba ẹ̀jà wọn ò dẹ̀ ní anything náà fẹ́ ṣe fún àwọn èèyàn ju pé kọ́ mọ wọnú court kọ́ máa lò wọ́n fún iṣẹ́ burúkú láti bá yí àwọn èèyàn jẹ́ káàkiri gbòòrò. gbàtí mo wá rí pé gbogbo ilé yẹn bá ó ti wá mo rí pé ah, wọ́n ṣe ṣe yẹn kémi tó lè sùn nínú ilé tó comfortable again I had to fumigate that house because wọ́n ṣílẹ̀kùn sílẹ̀ mo wá rí ilé tuntun ilé tí ilé tuntun mo wá rí eku nínú ilé wọ́n mọ̀ mọ̀ ṣe ni bíi pé wọ́n lọ wọ́n á yẹ eku wọ́n wá kó wá sínú ilé kì ṣe spiritual or physical ni a tó fumigate the house mo wá pẹ́ni tó máa fumigate gbà tí mo tún máa pẹ́ni tó máa fumigate ẹ̀mọ́ kan náà sọ fún mo sọ fẹ́ni tó máa fumigate mo ní please o mo ní don't you can fumigate the compound don't fumigate the gate àsìn ó lè fumigate gbogbo bíbẹ̀ but don't ma fi àwọn chemicals yẹn sí ara saline yẹn because tí ẹ bá ó dà pé kẹ ẹ wọ kó wọ góòlù gan góòlù rí gold kó wá fún àwòfin sínú chemical míì ó lè mọ o bọ̀ tó máa jẹ lára góòlù yẹn ṣùtì ẹ̀yìn mo sọ fún mo ní compound ni kò fumigate fleet everywhere má jẹ́ kó kan ara gate yẹn o torí pé wọ́n ti sọ fún anybody tó bá fẹ́ ṣẹ́ pẹ̀lú mi wọ́n máa sọ fún tí bá ti ní kó máa ṣe náà máa ní kó ṣe because they want to be making me angry every time àwọn people yẹn wọ́n need tí n bá sọ pé kọ́lọ̀ bá mi pa wọ́n dànù in fact ìṣòro ni wọ́n mọ̀ borúkọ wọn jẹ́ àwọn tó bá rí ìjà Wàsíù rí àtàwọn group of them you will know what that man is saying ọ̀rọ̀ yẹn ti pẹ́ gbogbo ètò gbé báyìí náà wọ́n kàn fẹ́ fi kẹ́ máa rí nǹkan sọ kí ó tó di corona kiri torí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn Mohbad nínú àwẹ̀ inú àwẹ̀ dẹ̀ ló dáa kó sọ̀rọ̀ yẹn because ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè dẹ́ṣẹ̀ púpọ̀ wọn ò ní lè purọ́ tó bá ti di pé ààrẹ parí tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ń sa oògùn ni ìyẹn ni mi ò fi láìkí bí corona virus ṣe ṣe àtijọba ń sìn wọ́n ṣe ń sìn wọ́n máa bẹ̀rẹ̀ sí sa oògùn ni wọ́n bẹ̀rẹ̀ sí go after people they will be more dangerous nígbà tí ò bá sí àwẹ̀ mọ́ bẹ́ẹ̀ they will be more dangerous nígbà tí ò bá sí àwẹ̀ mọ́ nígbà àwẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa kó gbogbo wàhálà wọn ìṣòro wọn ìbọn wọn ọfà wọn àti gbogbo nǹkan tó fi ń ṣèkà ní wọn máa kọ́kọ́ kólẹ̀ tí wọ́n máa gbàdúrà tó bá tún ti ṣe tó ń sìn wá bẹ̀rẹ̀ àwọn tó ní mental problem wọ́n ní wèrè wọn ò gbádùn wàsíù ẹ̀rín rí pé ó gbádùn ni wọn ò gbádùn mo wá fún mọ́ ní kó má fún mu gate gate yẹn kí n ṣe kúrò ń bẹ̀ báyìí mi ti ẹ̀ kúrò mo wà ń bẹ̀ náà mo ṣáà ń guide ẹnìkan kàn kí mi ni ẹ ló máa ẹ káàbọ̀ máa ṣe ti dé ẹ ṣe kíkan kí n tó wẹ̀yìn báyìí ó kàn flit gbogbo ara gate yẹn ni mo kíyàn ní o mo dúró tiẹ̀ mo ké máa supervise ẹ pé I don't want this person to fumigate this gate tó bá fumigate tv tó wà nulẹ̀ àti sofa ẹ mo lè sọ pé kán bá mi kó sofa yẹn síbòmí àbí kí n kó dànù àbí kí n lọ tó out kí n rà míì géètì yẹn mo máa ní láti wú àwọn ibì kan tí òde tàdé ti ń gbébẹ̀ tí òde ní wà security conscious for me even it's not going to be easy for me to remove the gate you understand me ọmọ yẹn dẹ̀ flit gate yẹn láti fi àbùkù sí torí gbogbo wọn including k1 nígbà yẹn ìgbà tó wá yà ó bóyá ó gbọ́ pé mo ṣe gate kan ó wá pè mí ní ọjọ́ kan k1 bí tó máa ń ṣe competition dé k1 like competition gan very jealous and wicked man èmi ò wá ayé tiẹ̀ o mi ìwo tiẹ̀ o ó ṣe pè mí níjọ́ kan ìgbà tó máa débẹ̀ ó wá ti sọ fún wọn pé wọ́n change wọ́n change gate ẹ̀ ẹ̀ ń gbọ́ wọ́n change gate ẹ̀ kò sí kankan tó lò tó ṣe gate tó lò tẹ́lẹ̀ náà wọ́n kàn fẹ́ change ẹ̀ dá because a ti máa gbé àwọn èèyàn kan wá sínú ilé yẹn tẹ́mi ò ní mọ̀ tó máa máa kámẹ́rà tí wọ́n máa ṣe everything bí ìpè bóyá ṣe ni wọ́n ṣe competition pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé bóyá mo jẹ́ ẹnìkan tí bóyá àṣì máa ń sọ̀rọ̀ bóyá ìbá máa sọ bẹ́ẹ̀ but kò tiẹ̀ lè gbà mí láàyè láti sọ pé kí n ṣe lé to standard bẹ́yẹn tó ẹ pè mí àti ẹ wà but ó fi cheated i mean ó fi jealous pé mo wà pẹ̀lú ọkùnrin kan o ṣó ti ẹyin àdámù mẹ̀mí sí pẹ̀lú ẹ o ó ti fi lípò ti ba tèmi jẹ́ o ṣó ti ẹyin ọ̀hún gbogbo wọn ti rò pé wọ́n ti parí ọlọ́run kàn ṣe suddenly ibi tó ó wá ó wá fi so bá gbogbo nǹkan náà ṣe honestly pé kún ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn èmi ò mọ̀ pé ni tí ó tiẹ̀ wá bá mi tí ó jẹ́ agent tó bá mi rí lẹ́yìn tí mo fi ra mi ò mọ̀ pé ó tún jẹ́ union tó jẹ́ ọmọ arigidi tó jẹ́ ọmọọṣẹ́ sáríà tó jẹ́ tó ń ṣiṣẹ́ lóṣòdì mi ò mọ̀ pé lórí burúkú bíi tiwọn náà ni ẹ̀tàn star lọ́ọ̀yà tó ń gbé fún mi tán ní kí ó bá mi sí tó dúró ẹ̀ mọ̀ pé máa ní lọ́ọ̀yà èmi ò mọ̀ pé wọ́n kàn sọ fún mi pé ọmọ Ondo state ó wá láti Arigidi náà èmi ò mọ̀ pé lọ́ọ̀yà sáríà ni lọ́ọ̀yà tó gbé fún mi mọ̀ pé lọ́ọ̀yà sáríà Koko Zaria ni Koko Zaria ń ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé ọjọ́ tí wọ́n ní tí mo ní Koko Zaria fẹ́ wá pa láńlọ́ọ̀dù mi ní Ìjẹ̀bú Òde bóyá bóyá Wàsíù ló ràn ẹ̀mẹ́ni tó dárúkọ ọjọ́ yẹn pòun jẹ́ MC ló dárúkọ téèyàn bá ṣe burúkú màá sọ fún yín o MC ló dárúkọ meanwhile MC ò sí ní pati yẹn gan torí pati tó wá tó invite mi síjọ́ náà lọ ìyá ìyàwó ẹnìkan fún tó kú fún ìyàwó ẹ̀ kú dìyẹn ṣe ti eyín wọ́n gbèbò wọ́n wá láti wọ́n wá wúgèètì onílé wọ́n fẹ́ yìnbọn pa àgbámíyan ìyẹn ṣe ọjọ́ ìgbọ̀ngàn nìyẹn gba oyè road ó dà pé kí ni mi ò mọ different àwọn union yẹn ìkan bóyá transport bóyá kan road àbí nǹkan kan but èyí tó jẹ́ ọ̀gá wọn yẹn nìyẹn wà ó lọ gba oyè kan ní ọjọ́ yẹn ni tó ń fi ṣe kinní kan ẹ̀ di kinní kan ní Abẹ́òkúta treasurer of kinní kan Ogun State ngbà yẹn ọjọ́ yẹn gangan ni wọ́n wá sílé yẹn ní MC I mean Saria àtàwọn group ẹ̀ ni wọ́n fẹ́ wá yìnbọn fún ẹni yẹn wọ́n wá wa níjà tó dẹ̀ tó wẹ̀ pé èèyàn náà níbọn ṣakabùlà lọ́wọ́ tó ní tó bá kàn ṣe mistake wọ́n ń wú gèètì lẹ́ẹ̀ ni o tó bá dẹ̀ ṣe mistake kókò ń fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n kàn yìnbọn fún ni kò ṣẹ̀wọ̀n o kò ṣe Zaria o mi ìṣẹ̀wọ̀n wọn ń ṣẹ̀yàn kó o ṣẹ̀wọ̀n kó tó pa í dànù o gbogbo èyí tí wọ́n sọ pé olódìbùkù kan tó ń kówó fún Esabod náà bẹ́ẹ̀ wọ́n kàn fi ṣe pẹ́pẹ́ dẹ̀m ni o tó bá mọ̀ pé wọ́n ní agbára níjọ́ ìwọ̀n ṣe jẹ́ kí Esabod ṣe bí gbogbo èèyàn ṣe bí Kudi ló wà Nàìjíríà yẹn tó ṣe sọ̀rọ̀ tó ń ṣe kéèsì Mohbad ta ló lọ pa kò sí Nàìjíríà ló wà ń sí ó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bàbá Mohbad lọ kí ń lé kí ló dé tí Esabod ò lè lọ kí ló ti sọ tí ò lè lọ sí nàìjíríà ṣèbó lòun léyàn at times it's good for you to be boast of your God even boast not even boast of anything you understand me you could not go de Ghana àbí ó dé Kútọ̀nù bẹ̀ yẹn tó máa kàn wọ mọ́tò tó máa cross ní nàìjíríà kó máa cross àwọn ọmọọṣẹ́ ẹsáríà àti ẹsábọ àmì ọmọọṣẹ́ sáríà àti ẹnìkan dẹ̀ sanwó fún àwọn àlọ́ pọ̀npọ̀ owó fún lórí ibẹ̀ yẹn tó ń support terrorist tó dẹ̀ tún àwọn PSO man property náà wọ́n máa wà ń bẹ̀ àwọn kan wọ́n ń sọ̀rọ̀ fún <laughs> anyway ẹ mọ̀ kan wàá dé stage kan kó tó lè kojú Wàsíù Àyìndé ẹni tó bá ti ṣiṣẹ́ owó fúnra rẹ̀ tó pé mo lè ṣe iṣẹ́ mi fún mo ń ṣiṣẹ́ fúnra mi mo ti wà ókè kí n tó mọ̀ ẹ́ mo dẹ̀ tún lè wà ókè kí tó mọ̀ ẹ́ tí màá mọ̀ ẹ́ mọ̀ tó bá wá ń ṣèkà fún ẹni yẹn ló máa ń sọ̀rọ̀ àwọn hard working person but those people believe that Wasiu will connect them Wasiu is a user àwọn tí ò bá ń lògo wọn gan Wasiu ń lògo èèyàn ó dẹ̀ tún ń lo gbogbo èèyàn á tún ba nǹkan ẹ jẹ́ á ti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí of recent ẹ má bínú o mo kò rántí nǹkan mi ìfẹ́ sọ̀rọ̀ kí n tó gbàgbé ẹ má bínú ẹ jọ̀ọ́. Wàsíù tó bá ba nǹkan ẹ jẹ́ kí wọ́n máa fẹ́ kojú owó pọ́n ẹ Wàsíù ojú owó máa pọ́n ẹ kú ní tọmọtọmọ ẹ ọ̀run gbogbo àwọn tó bá ń supply ẹ ní owó ọlọ́run á ba fìnásì wọn jẹ́. lórí nǹkan oníkan wá sí àmàgapá gbogbo ọmọ ṣe ń ṣèkà nìyẹn ẹ má bínú mo rántí nǹkan kan. Ah, Mr. Jude, how are you? I'm okay. Ah, but you said you are going to send me the the the gutter, the drain, I drainage that those people did beside my house. You didn't. Uh, mm, I've been expecting you for the past two weeks. Oh, but it's not to two weeks. So. you don't reach 10 days. I can't have. I know, I know. I'll do it. I'll do it. Uh, trust me now. I'm not going to trust you. <laughs> Me you don't do. They don't do them. I just want you to show me because those people are doing those things purposely and deliberately. They started, they've been sending them to that house for a long time. They are doing it deliberately. It's not by mistake. Digging the side of my fence. I will send it to you. I will send it to you before two days' time. Because before they destroy the, the you. know, cement is now expensive. There is no money now, even here to parents, you know, we are just, you know, lot of things happening. Yeah. So for me to be, I mean, yeah. ha, cement is expensive now. You know the other day I called you because the that day I called you the other day that they said that they said somebody said you sold I sold the house to you. You know I asked you because they are saying it on the social media. One woman like that called Esabo said ilé ẹ wọ́n ti rà á wọ́n ti tà á. You know I call you. I didn't call you immediately yeah. but after like one week I call yeah. you because I know I'm, I'm, I'm not selling it and I didn't have anybody you understand me. Aha so please yeah. that place that they are digging my brother help me because to see i want to see just snap she i mean snap the place and send it to me they are doing that purposely and they are sending there to be doing it just to disvalue the house. okay i will send it tomorrow i will do it tomorrow. all right thank you. I'll do it. all right. Hmm. mo kàn rántí torí mo ti sọ fẹ́ nìyẹn pé kó sẹ̀dẹ̀ sí mi this is what they gbogbo àwọn olórí burúkú tó bá wà lára mi àwọn tí ó dìgì ilé mi yẹn o iwájú ilé wọn báyìí mo ṣe omi sí o àìpé mo ní kì í ṣe omi tí mo ṣe sínú ilé mi o omi mo ṣe omi sí street yẹn tó ẹ they come from other street this street to come and fetch water o I did the water for my with my money o not that they do anything to me in that street but when you do good to them they will be telling you them to do bad to you that is what Yoruba are doing now tó bá ṣore ìwọ tó bá ṣore jù ní family ẹ tó nice jù nínú ọmọ ẹ ìwọ náà máa ná kọ́ ba yí ẹ jẹ́ and they be happy to do it you understand me lórí bíbá ẹni ẹ sábà lù sẹ pé wọ́n ń tú ṣe and that time kẹ̀kẹ̀dẹ̀rẹ́ tó tọ́ wọ́n kun ilé yẹn míì tiẹ̀ láì kọ̀dà tó ń ṣèǹjẹ̀ sí white and blue ni mo fi ilé yẹn sí wàsíù mi mọ bó ṣe sọ pé kí wọ́n ṣèǹjẹ̀ ọ̀dà ilé mi sí pink i mean sí sí brown kì í ṣe márùn ló ṣèǹjẹ̀ olórí burúkú pastor kan olórí pẹtẹkí apẹtẹkí ló gùdù tó gbéra ẹ̀ lọ́ba yìí olórí burúkú jọ yẹn pásọ̀ sí èso ọmọ àlè tí mo tó ṣẹlẹ̀ kẹtí kan tó lórí burúkú olórí àmì lára àwọn ti àánú òjò nìyẹn simply because ìyẹn náà sọ pé kí n fún un kó o fún mi token kó o fún mi ní kó o gbà owó yẹn lọ́wọ́ mi owó tí mo fi kọ́ ilé yẹn nígbà yẹn nígbà tí mo calculate I cannot tell you all owó tí ma fi kọ́ ilé méjì mo fi kọ́ ilé yẹn owó tí ma fi kọ́ ilé méjì because tí n bá san owó parapet wọ́n gbé lọ tí n bá san owó búlọ́ọ̀kì owó ilé ìgbà tó yá èmi fúnra mi mo ṣe ẹnjìníà wọ́n ní kí ẹnjìníà yẹn mo fún wọn ní architect ti yálé design tí mo fẹ́ kọ́ mo gbé fún wọn pé ilé tí mo fẹ́ kọ́ rèé o architect gbé mo gbé ilé yẹn pé this is the sign of mo ti gbé fún architect mo ti sanwó architect ti ya design tí mo fẹ́ mo dẹ̀ gbé fún ẹni ẹni ẹnjìníà lòun mo dẹ̀ gbé fún in fact àṣẹ wọn ti lọ bá ó dẹ̀ lóun mọ̀ ó ti paralyze létí pẹ́ nìkan kiri kan ó bá ṣàṣọ olókè o gbogbo wọn àṣẹ wàsíù ló ń bẹ̀ wọ́n wà àtàwọn olórin wọ̀nyí ọlọ́run gbọ́ gbogbo náà mo lórin ẹni tó supply ilẹ̀kùn fún mi olórí burúkú ni gbogbo ilẹ̀kùn yẹn báyìí mo kàn rí pé nígbà tó ní kí n gbé fóònù tí bá ti gbé fóònù báyìí kiri kan mo dẹ̀ sanwó pé àtọwọ́ tó máa fi fèsì ẹ̀ àwa múlẹ̀kùn abẹ́ǹjẹ̀ báyìí wọ́n ṣàbẹ̀ṣọ pé wọ́n máa ní kàn bàjẹ́ because wàsíù bìlì pé wọ́n bá wọn ṣe competition mi ìdẹ̀wọlé ẹ̀ ẹni yẹn gan mi ilẹ̀kùn tó kó wá gan mi ò bá mi ò sọ pé ẹ tó ń sàn in fact anyway kájẹ máa sọ̀rọ̀ mi lọ ẹnjìnà tó wá headset àgbé àti kọ ọba eh, headset ti alẹ́ tán ìtàn fẹ́ kọ́ rè mo ti mo ti gbé fún ẹnjìnà àkọ́kọ́ bẹ́ẹ̀ nínú sitting room sitting room ó wá gé sitting room yẹn kéékèèké kéékèèké ó wá gbé pílà oríṣiríṣi sí sitting room ẹ ti rírọ ẹ̀rí ibi ìbàdàn kan gbé pílà sí i bíbà kan gbé pílà sí ó wá gbé pílà mọ́ níbo la fẹ́ to ṣíà sí tó bá to ṣíà nínú ilé báwo ló ṣe máa rí báwo ló ṣe máa gbé pílà sí gbogbo ilé ṣé nǹkan tí mo yà fún yín lélẹ̀ torí pé wọ́n sọ pé kó bàjẹ́ níjọ́ kan báyìí mo jẹ́ mo pé kì í ṣe gbogbo wa ní máa wà ńbẹ̀ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ mo jáde kí tó dé wọ́n ti gbé pílà sókè wọ́n ti gbé pílà mi ìwá síbẹ̀ níjọ́ yẹn kò ti ẹyin wọ́n dẹ̀ ti sọ fún ọgbà tí mi bá ti sẹ́bẹ̀ wọ́n kò gbé pílà àti gbogbo ilé ni tí gbogbo sitirúùmù ni kì í ṣe sitirúùmù òkè o wọ́n gbé pílà mọ́ àwòkí kí ni wọ́n gbé pílà sí sítírùmù wọ́n kò gbé pílà gbé pílà so then tẹ bá rìn nínú ilé ẹ̀ ní ríbi ẹ̀ ní wọ́n wí pé ó sọ̀rọ̀ nìkan ba inú ilé kì í ṣe pé wọ́n ṣèkà i mean kì í ṣe pé wọ́n mọ̀ wọ́n mọ̀ mọ̀ fẹ́ ṣèkà ni o nígbà tó ṣe tán ó tó bí three days kémi tó wá wọ́n á ní kán ṣe ẹ̀ mo ṣe pé another bricklayer bricklayer tó ṣiṣẹ́ ní side yẹn wọ́n lọ bíi mẹ́rin tó máa ti gbowó wọn ó dẹ̀ máa gba fóònù wọn á ti lọ fún wọn á ní kàn bàjẹ́ kó sí kankan tó máa ṣe àwọn èèyàn kan máa sọ fún mi bí wọn ni mò ń barúkọ wọn jẹ́ gbogbo ẹni tó bá ti sọ pé mò ń barúkọ wọn jẹ́ ọmọ ò ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ní tó dùn mí jù bẹ́ẹ̀ kì í ṣe owó yẹn wọ́n lẹ́yìn tó gba gbogbo owó mi tán tó gba gbogbo owó bàbá ọmọ mi wọ́n tó tó ṣe ẹ kò sí nǹkan tí wọ́n rò mọ́ mi tán àwọn kan tó á jókòó sórí social media wọ́n máa ní pé ó jẹ́ lọ́ọ̀sì wọn ni I hate to pass mo hate bí gbẹ́ẹ́ ọlọ́run gbọ́ ló ní kí n wà ní òkèrè ọlọ́run ló ní kí n ní ẹ̀mí ọlọ́run nínú tí màá jẹ́ pé mo ní ẹ̀mí ọlọ́run nínú mo lè di nǹkan míì kí n pa ọlọ́run gbọ́. èèyàn á sọ́fọ̀ obìnrin for good years bó ṣe máa ń ṣe fáwọn èèyàn nìyẹn kọ́mọkùnrin yẹn kó tó jáde wá ó tọ́jú ọkùnrin yẹn wo nǹkan tọkùnrin yẹn sọ pé ó ṣe fún girlfriend yẹn ìyàwó tó fẹ́ fẹ́ wàásù ò ní fẹ́ mọ yẹn á ó ti mọ̀ pé ó ti bá a sùn rí o ó ti mọ̀ pé ó ti bá ọmọbìnrin yẹn sùn dáadáa o a máa bá sùn ó dẹ̀ mọ̀ pé tó bá ti ń bá sùn náà a máa affect bọ̀bọ̀ ti bí a máa affect career ẹ̀ a máa tẹ bọ̀bọ̀ yẹn mọ́lẹ̀ spiritually a máa lo connection ọmọbìnrin yẹn a máa fi connect a máa fi connect a máa fi a máa a máa ba ògo bọ̀bọ̀ yẹn jẹ́ àwọn kan a máa sọ pé bọ̀bọ̀ yẹn parọ́ ni bọ̀bọ̀ yẹn kò sówó tó lè dá fún tó lè tó owó tí yes tí Wàsíù ti waste nínú ayé ẹ̀ tọ́ bá máa sọ sí iṣẹ́ ẹ̀yẹ́ ti gbọ́ rí kẹ́sọ́ pé nìkan kan sọ pé gbàtẹ́mi sọ pé tí Wàsíù ò bá fún mi lówó máa sọ pé ẹ just move on Wàsíù ó jẹ epo mi ó ta mi ó ṣe ìkà fún mi ó ti máa ń ṣe fún èèyàn o wo ìrandíran ẹ máa jẹ ìyà tó kó sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìrandíran ẹ dé ìran tààtì wọ́n máa jẹ ìyà nǹkan tó ṣe sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí wàá sí ìbá gba owó ẹ̀tàn tó ṣe gbọ̀ ẹ̀fọ́ ẹ̀tàn á tún wá máa wá bó ṣe máa pa é dànù ṣẹ́ni tó fẹ́ràn ẹ̀nìyẹn Wàsíù ti yọ ìbọn sí mi báyìí face to face kí ni mo ṣe ó pè mí ni ó ní pé òun fẹ́ kémi àti macfash bó ṣe sọ níjọ́ ẹ̀mí pé kẹ òun fẹ́ ká ṣe promotion torí pé mi ò fẹ́ rí mọ́ I don't want to see him I don't want to see him a wá bẹ̀rẹ̀ sí ṣe mẹ́sẹ́mẹ́sẹ́ sí a máa bẹ̀rẹ̀ sí ṣe good and nice tó bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí wàá máa ní systematically ló mi ò bá sọ̀rọ̀ ọmọ mi ni mo ń bá sọ̀rọ̀ níjọ́ ẹ̀ because every mo wà ní nàìjíríà mo mi dẹ̀ wà ní south africa kó tó lọ sí school máa pe how are you good morning mo dẹ̀ ṣe pé mo dẹ̀ ń pè níjọ́ ẹ̀ bó kàn ṣe jáde bó ṣe sọ pé why are you calling in my house ẹ jọ̀ọ́ báwo mo tèmi ṣe jẹ́ sí o ní o fẹ́ pè mí kí wá rí ẹnìkan ká àjọ ṣe promotion mi ò kò tẹ ngbà tí mo tún lọ gan mo tún gbẹ̀yàn dání ó dé mo dẹ̀ dé ó dẹ̀ yọ ìbọn sí mi tó yẹ pé mo ṣe kinní níjọ́ yẹn tí ì bá jẹ́ pé bóyá àwọn ọmọ celebrity tí mo kó dání Ṣadé àti lanko àti àwọn ọlọ́pàá yẹn ó lè yìnbọn sí mi lójú àwọn ọmọ ẹ̀wọ̀n yẹn àti àwọn èèyàn tó bá wà bẹ́ẹ̀ wọ́n á ṣẹnu kó mú wọn bí ìyá láyé anybody rẹ kó sọ̀rọ̀ wọn bí ìyá láyé anybody rẹ kó sọ̀rọ̀ á kàn fi system because ó believe pé mo make ẹ̀ e. ó ti try oògùn ó ti try agbára ó ti ṣe many things spiritually ó rí pé kò work ó wá wí pé èyí tó bá rí pé òun ṣe kò work á ṣe physically á pa iná dànù Wasiu ti pa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ni mọ̀ pé pa to God who made me. To God who made me. gbogbo àwọn fámìlì mi yẹn bó ṣe ní kó máa tọ́ṣọ̀ mi yẹn ló ń sọ owó yẹn fún ọ ó ń fún wọn lówó ètò fún mọ́tò wà ń bẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ètò ń fún connection wà ń bẹ̀ o àfáà kan wà londo state kò mọ́ rí albatuta grand mufti of ondo state albatuta ìyá ẹ̀ àti bàbá mi the same father grand mufti of Ondo state albatuta olórí kọ́ bẹ̀rẹ̀ sí wá wọn kiri nígbà kan máa wá family mo máa ń wà my own ìgbà tó yọ mí lẹ́nu gbà yẹn mo débẹ̀ ńgbà tó yá òun àtẹniyẹn di báyìí ni bí yẹn náà ṣe bẹ̀rẹ̀ sí wá yọ mí lẹ́nu nìyẹn tó bá anybody bá ti wá sára mi á ní kàn gbowó lọ́wọ́ mi ṣáà ni wá sí òní ńlá kò jọ rere eto ti kójọ ọlọ́run máa da àgbàná sí wà lóòótá ò ní tà òtẹ́ẹ̀ tó gbé sílẹ̀ yẹn ò lè tà èyí tó bí bó wà yẹn nǹkan tó ṣe fún mi ò ní tà bó ṣe sọ pé kèmí má tà bó ṣe sọ pé kèmí má rówó àwọn tó ń fún ẹ lówó ọlọ́run á fi pọ̀jú bá wọn jà àwọn tó ń sọ̀pọ̀tì ẹ ọlọ́run á daṣẹ́ rírú mọ́ wọn lọ́wọ́ àwọn tó jẹ́ lẹ́gbẹ̀lẹ́ yẹn ọlọ́run á bà tí wọn jẹ́ nínú àwẹ̀ yìí àdúrà wọn ò ní gbà àfáà tó gbàdúrà fún ẹ ọ̀run á pọ́n mọ́ wọn lójú ikú ọ̀rọ̀ ni gbogbo máa kú. wọ́n á máa ní mo borúkọ ẹ̀ these people are killers wá sí ń pààyàn kó ṣe rọ́ mo ti sọ ní bìkínì mo dé jẹ́ wò bóyá fóònù mi kọ̀ọ̀kan wà ṣáàjì kí n fi mo ní píṣọ ọlọ́pàá tó wà ní ọjọ́ tí wọ́n ní kó fi ògùn sóúnjẹ fún mi mo ní píṣọ ọlọ́pàá yẹn lọ́wọ́ tí ó pè nínú ìṣẹ́rí police station yẹn àwọn àwọn the partial rider yẹn wọ́n gbé ọ̀kadà wá báyìí tí wọ́n bo bo station wọn ò ń ṣe ọlọ́pàá o wọ́n wọṣọ dúdú dúdú wọn ò ń ṣe ọlọ́pàá o mi ì dẹ̀ mọ anybody tí n bá lọ taxi kan tí n bá tẹ̀ ńgbà míì tí n bá fẹ́ wa mọ́tò tí n bá fẹ́ gbé taxi wọn ní mafia wo lẹ fẹ́ mafia mo ní mi ìfẹ́ mafia tí n bá kọ́ ẹrù àwọn àbá mi wọ́n máa purọ́ mọ́ mi wọ́n ní ṣe mo jalè wọ́n ní ṣe bàbá ọmọ mi jalè kó tó di pókú yẹn wọ́n sùn ẹ̀ sí kóòtù bẹ́ẹ̀ yẹn gbogbo alágbára yé tó bá sọ̀pọ̀tì Wàsíù tẹ́ẹ̀fì ẹjọ́ mọ́ mi ọmọ yín ò ní dàgbà ọmọ yín ò ní dàgbà ọmọ yín ò ní dàgbà ọmọ yín ò ní dàgbà ọmọ yín ò ní dàgbà bó ṣe máa jẹ́ nìyẹn ọmọ yín kò ní dàgbà alágbára yẹ tó sọ̀pọ̀tì Wàsíù láti máa fìyà jẹ ọmọ mi ọmọ yín ò ní dàgbà àdàbí tí n bá bí ọmọ fún Wàsíù tí mo sọ pé mi ò bímọ fún o àdàbí tí n bá bí méjì tí mo sọ pé mi ò bí méjì o ṣùgbọ́n tí mi ò bá bí méjì tí wọ́n sì ti ṣẹ́kà fún mi ti pẹ́ tẹ́yìn alágbára yí àtọ́bìnrin àtọkùnrin tẹ́ sọ́pọ́ọ̀tì ẹ̀ ẹ̀ ní jẹ́rìí ọmọ o ọmọ ò ní pẹ́ sí lọ́wọ́ ìtọ́jú alẹ́ o ọmọ yín máa máa ṣọ́kù wọ́n yín ni bàbá Bùkọ́lá ṣọ́kù báwọn ìyá àti bàbá yín lọ́wọ́ ọmọ yóò ní dàgbà bó ṣe máa jẹ́ fún yín nìyẹn. àwọn babaláwo tí wàá sí ń lò ń pààyàn etí bá sì máa lọ ń bá ṣe ọdún fákìlì orúkọ ẹ o ẹ̀yin ọlọ́pàá nàìjíríà Ogun State investigate that person ní Ogun State níbi àwórí ń bẹ yẹn ẹ mú ẹnìkan tó fi láàrin oṣù kan méjì ó pa èèyàn mẹ́wàá ètò ẹ̀rí nìyẹn ó pa jù bẹ́ẹ̀ lọ ìyẹn máa pa two hundred ẹ bọ́ọ̀sì ìbàlẹ́wọ̀n mo challenge yín tẹ́ ẹ̀ bá ti ń bá wọn jẹrọ èèyàn tẹ́ ẹ̀ ń bá wọn fèèyàn ṣètùtù mo challenge yín ẹ ń tà iṣẹ́ bọ̀ tẹ́ má ṣe tàwọn ọmọ kékeré ẹ ṣe tàwọn ọlọ́gbà. Wàsíù ló ń kọ̀ǹtó àjálẹ̀ Nàìjíríà wọ́n máa ní mo borúkọ ẹ̀jẹ̀ ni ẹni bá tún lọ pé mo borúkọ ẹ̀jẹ̀ ọmọ òní pé sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni <laughs> ọmọ òní pé sí ẹ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ mo sọ fún ẹni ọmọ òní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ọmọ ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jà alẹ́ gbogbo ọmọ apààyàn lójúkọrojú wọn máa ṣàkó ẹ ní jèrè ọlọ́pàá tó bá bò yín kò ní jèrè ìjọba tó bá sàpọ́tì yín wọn ò ní jèrè ọmọ yé wọn ọ̀nà ọmọ ò ní pẹ́ sí wọn lọ́wọ́ lọ́jà ẹlẹ́sẹ̀ tó bá sì sọ ọmọ ni wọ́n máa sọ̀dún sí i. ibi tí mo bá lọ wá sí àwọn ọmọ wọn káàkiri bẹ wọn ṣe tọ́jú bàbá ọmọ mi títí títí tọ́lú ìpàdánù nìyẹn mo wá sí Canada mo fi ẹ̀dọ̀ mi sọ́dọ̀ ọ̀rọ̀ rò mo wà lórí ọwọ́ mi jẹ́jẹ́ mo lọ America I went to America I just want to start my life it wasn't easy for somebody you are living good and suffer enough and work enough and I believe that because continue my work for my daughter to be safe for me to be safe and for this man to be safe I left mi ò jẹ́ yín lọ́wọ́ náà ó fún mi lọ́wọ́ rí náà mi ì tọrọ wọ́lọ́wọ́ ẹ ó fún mi mi ì dẹ̀ tọrọ gbogbo àwọn tí mo mọ̀ nígbà yẹn wọ́n á ní kí lọ sọ́dọ̀ ilé òun náà ni o wọ́n á ní kí lọ sọ́dọ̀ ilé kán ní kó máa bẹ̀ máma ní kó ń bẹ̀ fún kíni máma ní kó máa bẹ̀ káàkiri ni ó ní jèrè gbogbo àwọn tó tiẹ̀ lẹ́yìn àwọn alágbára ọlọ́run padà lẹ́yìn gbogbo wọn ọ̀run já ẹsí wòwò when you tó bá mú èèyàn kan wàá máa ló máa tọrọ jẹ ni wàá máa gbéyàn wàá máa lẹ́ni tọ́lọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́ ọlọ́run kọ ẹ̀ ọlọ́run ti àlàkà ẹ̀ wàásù ọlọ́run àlàkà ẹ̀ àwọn àfáà tó gbàdá ọlọ́run àlàkà wọn àwọn babaláwo ọlọ́run àlàkà wọn àwọn alágbára ayé tó ṣẹlẹ̀ ọlọ́run àlàkà wọn gbogbo ọmọ tó bí tó fi àjọ ọmọ tèmi ọlọ́run àlàkà wọn mọ ẹ látòkèdè ìsàlẹ̀ ah! ọlọ́run àlàkà gbogbo wọn àdàbí ti bàjẹ́ lọ́wọ́ àdàbí tí mi ò ráwọn ọmọ ẹrí tí mo fún wọn lọ́wọ́. olórí burúkú eléyìí yẹn mi ò ní mi ò ní sọ̀rọ̀ àbíkẹ́ púpọ̀ because tìjìrì ló torí olórí burúkú náà lòun kò mọ anything gbàyè bí mo pe lórí social media tó ọ̀rọ̀ mi ló di ló sọ àwọn méjèèjì dọ̀rẹ́ ní tàmí ẹni wọn quickly ni Wàsíù kọ́ wọn méjèèjì sókè lọ́nà òun parí ìjà fún wọn ó gbé wọn lọ Nàìjíríà ẹsẹ̀ ọ̀hún kó sẹ́tù pẹ̀lú mi kó sọ pé kí ó fi eléyìí pé àṣírí òun ti tú síta gbangba o kó fọ ọmọdé ilé ewúrẹ́ yìí ẹran ó ti lọ ó ti bẹ́ o kó máa lọ kó sì máa lọ ṣiṣẹ́ ẹ̀ kó máa ṣe dáadáa irọ́ ò wá lọ kóyàn lọ sí Nàìjíríà obìnrin ó máa ṣẹ̀sìn ni Wàsíù ẹ̀ǹdẹ̀ ó máa ṣẹ̀sìn ni ọjọ́ tó ń wọn kì í jẹ wọn kì í jẹ dágúró bẹ́ẹ̀ ìwọ wàá lọ fa ọwọ́ mi sẹ́yìn bó ṣe ṣe fún mi yàn ọ̀run á ṣe bẹ́ẹ̀ fún ẹ á ṣe fún gbogbo ọmọ ẹ bó ṣe ṣe fádébùkọ́lá bí àyè bàbá bùkọ́lá ṣe ṣòfò láyé ọmọ ẹ àyè ẹ máa ṣòfò bẹ́ẹ̀ sùn láyé àwọn ọmọ ẹ láṣẹ Èdùmàrè lágbára ìkúlẹ̀ àbíyamọ lágbára ikú tí mo fún lọ́kàn àti lọ́kàn àdàbí tí n bá bímọ fún ẹ ò Wàsíù gbogbo àyè ìpè tí n bá ṣe kó máa Wàsíù ṣe tí n bá bíbejì láyé mi rí gbogbo ìpè tí n bá ṣe fún ẹ kó máa Wàsíù ṣe ṣùgbọ́n mi ò bíbejì mi ò lè bímọ fún ẹ tó wá fìyà jẹ mí tó fi jẹ mi tó tún pa bàbá ọmọ mi sí gbogbo yín ẹ̀yìn ẹ̀yìn ọ̀run má máa fà yín sẹ́yìn wọn ò jugi sínú orí tó bá ti ń jó kó padà kó padà tó déwájú ẹ̀yìn ló máa wà láàrin ọlọ́run ayé àdàbí tó bá pààyàn rí Wàsíù àtàwọn ọmọ ẹ̀ wọ́n má máa fà wọ́n sẹ́yìn ni bó ṣe rí mi tí mo ṣọ́ọ̀bù èmi ọmọ tí ò ní àti ò ní bàbá tó wá ló lọ́wọ́ agbára lórí mi tó ló fà mí sẹ́yìn ọ̀rọ̀ fà ẹ́ sẹ́yìn láwùjọ ọ̀run afa ikú òjijì máa gbé ẹ pa Wàsíù àdúrà ò ní gbà lọ́nu lẹ́tẹ̀ẹ́ mọ́ àwọn tó ń gbàdúrà fẹ́ ló àlàkà wọn àfa tó dúró ti ẹ̀yà yé àdúrà wọn ò ní gbà àdúrà wọn ò ní gbà bàbá náà wọn tó dúró ti ẹ̀ ọlọ́run bá bá sí wọn jẹ́ Wàsíù ò ní jẹ́rìí ọmọ. ó gbé ọmọ mi wá sórí social media ó ní kó máa sọ oríṣiríṣi fún mi ìtí ò sọ tí ò bá sọ bẹ́ẹ̀ ṣẹ́ ní panẹ̀ ò ní jèrè ọmọ ọjọ́ tí mo ṣépè yẹn tó bá wẹ̀ pé ìwọ fẹ́ lọ agbára fún mi wá sí gbọ́ ò ní jèrè ọmọ ṣó ti jèrè ọmọ ni ò lè jèrè ọmọ gbogbo ètò ń ṣe yẹn àwọn ọmọ ẹ ń ṣẹrú nì àwọn ọmọ ẹ wọ́n ṣẹrú nì ò lè jèrè ọmọ kí ló jẹ lérè ò lè jèrè ọmọ ìtìjú àti ẹ̀kọ́ ló ń bá ẹ lórí ọmọ wàá máa lọ́mọ ẹ jáde yunifásitì ó ṣe lọ́ọ̀yà iṣẹ́ wo ló ti ṣe ju pé kẹ́ máa dáràn pé kó ní kí àwọn clients ẹ gbogbo clients ẹ ló máa pààyàn kẹ́ lọ pààyàn fún kó ba lè máa rẹ́jọ́ ṣe criminal. bọ̀bọ̀ yẹn ní wọ́n ní kí ló dé tí ọmọ bíbí ṣe pẹ́ fún ó ní wàsíù ni òun ó bá sọ sórí yẹn ó bá gùn bọ̀rọ̀ báyìí ó nígbà tó ń kó lẹ́yìn náà òun dẹ̀ wá sọ pé kó mú ìyàwó òun kó ọmọ lọ sí Europe òun ṣe everything fún ó ní mo ṣe lọ rúùtù ẹ̀ gba ibìkan ní kéèyàn ní stopover níbìkan kó dẹ̀ dá dúró ń bẹ̀ kí immigration wọ́n dẹ̀ fà lọ́wọ́ immigration ṣéèyàn máa ń ní immigration kó máa ń ní stopover kó dọ̀nà ni because wọ́n ti kọ petition kó tó kúrò lé petition ni Wàsíù máa fi ba ayé èèyàn jẹ́ ayé ọmọ ò ní sun wọn kí mo sọ fún ẹ ayé ọmọ ò ní dáa you stress my daughter ojú ọmọ mi sí agbami ogun àwọn ọmọ ẹ máa jagun kù ni ẹlẹ́dàá bàbá ẹ̀ lọ́run ẹlẹ́dàá bàbá mi lọ́run gbogbo àwọn abiyamọ ọ̀run gbogbo àwọn tó ti kú lọ́run ọ̀run wọn máa pè ẹ́ sọ́dọ̀ wọ́n dẹ̀ máa fi àwọn ọmọ ẹ̀ sínú ìnira. ilé yẹn ẹgbẹ́ mo pè ń sìn wọ́n ní kó lọ gbẹ́ tí bá ti tú yẹn ṣe wọ́n lè ní kó lọ gbẹ́ gbogbo ibi tí má ti ṣe ṣe yẹn nígbà tí mo wà nulẹ̀ tí mo sì ní àwọn mọ́tò mi tó sì wà ń bẹ̀ tí bá ti pààkì sunlé tí wọ́n rí mi for two days tí mi ò bá níbi tí mò ń lọ tí mi ò dẹ̀ ní business sister wọ́n ní wọ́n kàn pè wọ́n ládùúgbò wọ́n ní kó máa sọ̀kò sínú ilé mi wọ́n á fọ́ gíláàsì ilé wọ́n á fọ́ gíláàsì mọ́tò wọ́n á sanwó fún àwọn ọmọ mọ̀ bó ṣe ń kọ́ àwọn ọmọ sínú terrorism nìyẹn tó máa train wọn láti máa ṣe nǹkan burúkú lẹ́rí wọn lórí Facebook lẹ́rí pé Wàsíù ń ṣe obìnrin kòkò síta lẹ́rí yàtọ̀ sí ilé tó ń ṣe náà wọ́n kàn ṣe ẹni tó pé wọ́n fi sọ iṣẹ́ ilé ìta ṣe wọ́n fẹ́ fi suppress iṣẹ́ Mohbad ni yes iṣẹ́ ilé ìta ṣe ń síta tún padà sọ̀rọ̀ Wàsíù wọ́n fẹ́ fi suppress iṣẹ́ Mohbad ni wọ́n fẹ́ kí ṣòtiyé Wàsíù mọ̀ ń pa ikú Mohbad ọlọ́run kò sẹ́ni tó lè ba mo lè fi ògùn ẹ̀ gba orí fún yín ọ̀dẹ̀ lẹ́yìn tẹ́ máa sọ pé wọ́n borúkọ Wàsíù jẹ́ nìyí àbẹ́ ti síwìn àbẹ́ yàwó ibi tí àbẹ́ wà nú kọ́ọ̀tì kan ó ti tán kò sí nǹkan tí wà sí òwà involve nínú ẹ̀ kò sí nǹkan tí òwà involve nínú ẹ̀. táwọn yẹn tó bá ti gbowó lọ́mí kó má bàa sá lọ mọ́ ń gbà yẹn etmc wá ṣe fún mi nìyẹn but ìyẹn náà mo máa ń sanwó fún báyìí gbogbo àwọn tó kó fún mi a day ẹ mọ etí mo san normally pé mo fẹ́ kọ́lé kí ló máa ṣe wọ́n wá ń bèèrè lọ bọ̀bọ́ yẹn pé kò rí lé parí bó ló ti fẹ́ rí lé parí wàsíù ṣé mo pé mo sọ lẹ́ǹkan pé ìyàwó joel bí wàsíù ìyàwó joel kì í ṣe pé ó jẹ́ standard wàsíù ẹ̀yin tẹ́ bá rí ìyá wàsíù ẹnìkan àwọn olórí burúkú kan wọ́n máa sọ pé wàsíù kì í fẹ́ tí olówó ìyá ẹ̀ gan ìwọ tó sọ pé ó lówó mi lọ́wọ́ ó ní dignity mi àti decency mi ìtọ́ ṣe fún mi wọn ò lè ṣe fún ìran ẹ ìtọ́ ṣe fún mi tọ́ bá ṣe fún tọ́ bá ń ṣe fún mi nǹkan tọ́ ń ṣe fún mi tọ́ bá ń ṣe fún alákìjàgàn kò ní lákòjọ kò ní ní kọ̀kọ́ alákìjàgàn tó jẹ́ pé wà nínú àwọn tó wo epo nàìjíríà tó ṣe kúdọ̀ ẹ̀ kò ní ní kọ̀kọ́ nǹkan tọ́ ṣe fún mi tọ́ bá ṣe nǹkan tọ́ ṣe fún mi tí gbogbo wọn bá dàgbò Dangote Dangote ò ní ní rìfánárì kò ní ṣe dáadáa mọ́ bí wàá sì ṣe ṣe fáwọn èèyàn nìyẹn bí Wàsíù ṣe ń ṣe fún èèyàn nìyẹn bọ́n ṣe dáyàwó ẹ̀ dúró síbẹ̀ wọ́n wá separate wọn wọ́n bẹ̀ sin alẹ̀ mọ́ wọ́n bẹ̀ sin alẹ̀ mọ́ mo gbọ́ kinní yẹn ṣé mo ṣí ẹ̀ nù ṣé mo ṣí ẹ̀ lọ́dọ̀ ìyá kí lorúkọ ẹ̀ ìyàwó kí lorúkọ ẹ̀ kí ni ìyá ẹ̀ mo ṣí ẹ̀ lọ́dọ̀ ìyá Eh, ìyálájé kọ́ ni ó dà pé ṣége ìyá ló ló sọ̀jú ẹ̀sẹ̀ sí mi sìn mi ò rí lọ́dọ̀ ìyálájé ọkọ bọ̀ mo kàn fẹ́ sọ fún yín. oríṣiríṣi àwọn trouble boys terrorist boys ló máa rán wá sílé mi nǹkan máa ní tọdún sògùn sí ẹ ó sọ fọmọ yẹn ó ní kó fún mi lóògùn jẹ kí ni mo ṣe fún kí ni mo ṣe fún ìkọ́ mo ti kọ́lé tán wọ́n ti sọ tó wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ wọ́n á pín ìkógun ẹni ó wà lójú ayé wọ́n ń gbalẹ̀ tó tó bá kọ́lẹ̀ débi kan wọ́n á gbà lọ́wọ́ ẹ so tó bá wá kú kí ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n ní ṣe fún ẹ. wọ́n plan wọ́n rope everything gbogbo nǹkan tèmi àti bàbá ọmọ mi ta bá ra nǹkan yà máa jọ ra nǹkan ni ká má jọ ra nǹkan mọ́ a lọ ra ilẹ̀ kan bàbá ẹ̀ ló mú lọ́ọ̀yà wá ló gbé wa lọ sí lọ́ọ̀yà níta òpó ló fún wa ní lọ́ọ̀yà yẹn wọ́n wá ní kí n kí ló orúkọ mi mo ní ìgbà tí màá kọ orúkọ mo kọ̀ mr and mrs ẹni yẹn lọ́ọ̀yà yẹn ló sọ fún mi lójú bàbá ẹ̀ náà níjọ́ yẹn lọ́hùn mr lawrence adébọ̀wálé ó ní pé láyé ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ wípé ẹ máa kọ orúkọ yín bọ́lá afọláṣadé adébọ̀wálé ó ní because lọ́la ẹni yìí lè níyàwó mi ó ní mrs lẹ́kọ̀ọ́ ó lẹ́ anybody can be mrs ẹni yẹn educate mi ní ọjọ́ yẹn lọ́hùn we put our name in everything you understand me ìgbà tí màá ra ilẹ̀ ẹbẹ̀ yẹn nígbà tí wọ́n dẹ̀ ń yọ mí lẹ́nu náà nílé sáré àmì o wọ́n yọ mí lẹ́nu débi pé mo wá wò pé tí mi bá kọ́ ilé this time ara àwọn pípì wọ́n lè ja okùn ẹ̀mí ọ̀tá mi ìjẹ̀bú òde mo fẹ́ sanwó wọ́n ní wọn gbọ́dọ̀ fún mi lé mọ́ ilé tí mo fẹ́ gbìyànjú yóò rí kí n ṣàjáde kó nu lé simply because ó fẹ́ kí n separate pẹ̀lú bàbá ọmọ mi tó wà ń bẹ̀yẹn ẹ̀tàn wọn mi ò kọ́kọ́ mọ̀ ń gbà yẹn o wọ́n á rí pé gbogbo èèyàn mo tún wá lọ rent ilé mo tún sọ story bí wọ́n ṣe gbé mi wá sí àárín wọn níbi bẹ̀yẹn síbi sọlá badmus tó mi wá síbẹ̀ òun náà dẹ̀ ló pè mí o jẹ́jẹ́ mi mo jókòó mi ò sí kankan tí mo tọ̀nà wá nínú wọn all of them from a to z àti tí mo ṣe promotion fún ní day one mi ò mọ̀ wọ́n rí mi ò sọ pé mo fẹ́ àsì mi ò sọ pé mo fẹ́ ṣe promotion fún ọ mo jókòó jẹ́jẹ́ mi nínú ilé ọlọ́run má jẹ́ àjókòó wọ́n léèyàn kì í gbénu ilé kó fọrùn rọ èèyàn lè gbénu ilé fọ́ kó fọrùn ọlọ́run jọ má jẹ́ rírọ̀ ẹ̀mọ́ láì mi ò má jẹ́ kọ́ ọmọ mi ká àgbákò wọn o àgbákò burúkú ni bó ṣe rọra rí wọn àgbákò of the highest order majority ìdààmú tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àwọn ló ń ṣe kì í ṣèyàn kò you don't need to lie we don't need to deceive ourselves but some people don't believe it because they see then that Mama máa sọ pé àwa fẹ́ kí lu tóró àwa fẹ́ kí lu tóró àwa fẹ́ kí orílẹ̀-èdè o irọ́ ni ẹ ti gbọ́ kẹ́nìkan nínú ọmọ ẹ̀ àbẹ́nìkan tó súnmọ́ kọ́nà kidnap ẹ̀ rí ẹ gbọ́ pé kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ sí wọn ò ní ṣe àwọn tó bá ti ń ṣe ìka yẹn nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí wọn yàtọ̀ sí pé kọ́lọ̀ fúnra rẹ̀ fojú kó dojú ìjà kọ wọn kó ṣọ́gi mọ́ ọmọ wọn lórí kó ṣọ́gi mọ́ àwọn náà lórí ẹ̀yin gbọ́ ẹ̀ lè gbọ́ pé kidnapper gbé wọn. ilé yẹn tí bá jókòó tó bá lọ pọn mi kànga tí mo ṣe fún ẹ wọn ni kò dà sí mi ní ṣọ́ọ̀bù mi àwọn ọmọ kéékèèké kéékèèké fúnítì ni pé àwọn ọmọ tó ń bẹ̀ láti máa ṣiṣẹ́ burúkú yìí wọ́n ń wèsẹ̀ mí wọn sọnù ni o ọmọ kan kékeré báyìí ìyá ẹ̀ ó sọ́fà gan ẹnu ìyá ẹ̀ yẹn máa ń ṣe mí láti help wọn you understand me ọmọ yẹn wọ́n ti wọ́n ti wá rí pé wọ́n ebi pa wọ́n wọ́n máa mọ̀ so so wọ́n kàn sọ fọ́mọ yẹn mo máa ń fún ìyá ẹni kan ìyá ẹ̀ra ìjà mẹ́rìntì lọ́wọ́ mi tí ò san owó ebi ẹ̀ tún ṣe mi gbà tó tún bèrè covid ńgbà ẹ̀ tí covid bẹ̀rẹ̀ yẹn inú ẹ̀ ṣe mí gan-an mo wá ní pé kán bá mi wá pé mo fẹ́ fún ní nígbà covid yẹn mo gbọ́ pé wọ́n ló ti kú ṣó ti yé mẹ́ẹ̀ all these people that tortures you they want you to die anybody that want you to suffer money they are also assassin another assassination ni assassin people by making them suffer wọ́n máa sọ fáwọn èèyàn pé ó lazy ni kò lè ṣiṣẹ́ ni in tó bá ti wù ẹ́ ṣe tó ti ń ṣe yẹn wọ́n á kò change in tó bá dẹ̀ change in tó ti ń ṣe for twenty years wọ́n bá dédé sọ fún ẹ pé kò change how will you feel báwo ni ṣe o máa balance ní ìtòṣe ìfẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ṣé ó mú bídìí nìdé ni Wàsíù ń bá ìyàwó ọmọọṣẹ́ yẹn sùn mi ì tí ì rí lẹ́ǹkan mo ń wá kẹsẹ̀ tí mo wá rò pé bí a mo ṣí ẹ̀ ṣe mi pé mo sọ mi ì tí ì gbọ́ o mi ò gbọ́ tẹ́lẹ̀ o gbà tí mo wá wò ó tí wọ́n kò sọ jẹ́ ẹsẹ̀ sí mi tí wọ́n ti ní yẹ tẹ́ẹ̀kì wò mo kàn rí pé à ah, ní tí mo sọ lẹ́ǹkan rẹ̀ àṣẹ ìyá Wàsíù náà ti bá ìyàwó bọ̀bọ́ yẹn náà sùn ó mọ̀ọ́mọ̀ ó da gbogbo ìrìnàjò wọn rú ó separate wọn láti lè máa lọ bá ìyàwó ẹ̀ ṣe rè pé ó wà ọ̀jì ní ṣe kò obìnrin wo ló fẹ́ ní nàìjíríà tí ò lè rí bọ̀ tó níṣẹ́ tó fi wọ́n ṣe ni ó níṣẹ́ tó fi wọ́n ṣe ni break home people break people's home ẹ lọ wò ó dáadáa gbogbo àwọn obìnrin tó wà lọ́wọ́ ẹ̀ ẹnì mi ò lè sọ láyé ìtijọ́ ọwọ́ obìnrin náà ọwọ́ ọkùnrin ló ti máa ń já àwọn obìnrin tó bá ń fẹ́ gbà ọwọ́ obìnrin ọwọ́ ọkùnrin kan ló máa ti jà gbà àwọn èèyàn sọ pé ẹ wọ́n ń gbádùn dáadáa ṣe rí títí màṣá yẹn mi lè sọ bóyá ó ti step up ń sìn o ó lè máa ti step up because ó ti yẹn ilé ìyá ẹ̀ ló ń gbé ní Lẹ́kì ibi tó ń gbé ń gbà yẹn ó ṣe mí ségo tó fi ń jọ̀kan báyìí Wàsíù mọ̀ mọ̀ yẹ̀yẹ́ ẹ̀ kò ní mọ̀ pé Wàsíù yẹ̀yẹ́ o ó lọ bó ṣe ń bọ̀ ọjọ́ ìwá lọ kí i ó ṣe yá abẹ nìyẹn ó wá ní kán yà òun ó jókòó sórí tẹ bá rí sófà tí títí fi ń jókòó nínú ilé ẹ ọlọ́run bọ ẹ máa gbọ́ pé lẹ́kí ló ń gbé lẹ́kí phase two kì í ṣe phase four lẹ́kí phase two ilé ìjákùn mi lè mọ̀ bóyá wọ́n ti túnṣe ń sè o ilé ìjákùn ilé ayé àtijọ́ tí màmá ẹ̀ rà ilé ìjákùn ilé ayé àtijọ́ bóyá two bedroom or one bedroom ló ń gbé ni màmá ẹ̀ fúngbà ló ń gbé tẹ bá gbé máa gbọ́ gbó ń gbé lẹ́kí ó náà ti ti gbogbo ìbẹ̀yẹ ṣe o ilé jákàndé ń pààyàn bẹ́ẹ̀ ló ń gbé. wàsí a máa forúkọ ẹ̀ a máa fi bùgá a máa fi fraud káàkiri ìgboro he is a fraudster a lot of people in prison that wàsíù they will collect wàsíù will collect their money and he will set them up ó gba kádàrá láti máa ṣe ìkànnì àwọn ọmọọṣẹ́ ẹ̀ tí ò lè sọ̀rọ̀ yẹn tí wọ́n jáde wá olè ni wọ́n ń jà wọ́n ní nǹkan tí wọ́n ṣe kì í ṣe iṣẹ́ wọ́n máa ní ẹ wọ́n sọ pé káwọn lọ ní ṣọ́ọ̀bù nísìnyí òun ta ìlú òun ta kinní kan kinní kan ẹni kan ṣó ṣọ́ọ̀bù wọn fún yín wọ́n ní nǹkan ẹlòmíì ló máa ṣe fún ọ kì í ṣe ẹ ìgbà tí ìyá òun ń jọ kan ojú ń dun ẹnìkan bóyá wọ́n bóyá lára àwọn nǹkan tí pọlitíṣà ń ṣe tí wọ́n fẹ́ fún wọn ní ṣáríìtì bóyá ó lọ ṣe ó wá wípé ó yá màmá tiẹ̀ o àbí ẹnu ti ń kùn bóyá ní mèlè ní ọ̀mí yìí ẹnu ti ń kùn so o máa ṣe dáadáa fáwọn èèyàn ṣe ti yé yín ìyá tó dẹ̀ ló ṣojú fún yẹn náà tó bá ti wù láti ṣe á ti create impression pé wọ́n lòun ò dá o so òun náà ló máa ó máa padà yọ ń kí yín náà tó bá ti yá náà ni. ìkan wá dó sínú mọ́tò wa ṣe pé ẹ wọnú mọ́tò wa o àwa ń wà àwà òkè ń sìn o òun gun mọ́tò báyìí ń sìn Wàsíù Àyìndé Wàsíù Àyìndé in tí màá yẹn ṣe tí Wàsíù ò like òun náà ni pé kò sọ pé o fẹ́ ga ju bíi tíwà tí o ní kò ga dé ṣe mọ̀ pé ńgbà tó o máa ṣe é sí o lọ kọ́ four flat gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn kọ́lé yẹn ẹ jẹ́ kán gbélé wọn jáde ó lè jẹ́ lé kùkùté ni wọ́n kọ́ ẹ mọ ilé tí wọ́n ń pè lé kùkùté bẹ́ẹ̀ ni ilé kùkùté ni wọ́n máa kọ́ ó ti yẹ yín ó lè jẹ́ ilé tí wọ́n máa ra one thousand cement tí wọ́n máa fi kọ́ face me and slap you àbí kọ́kàn fi kọ́ fúláàtì kan ṣó ti yé yín ṣe mọ̀ pé one thousand cement ó máa kọ́ two bedroom flat ṣó ti yé yín mẹ́yẹn ṣé one thousand two cement àbí two thousand and five mo ṣá mọ̀ pé thousand something ṣá ló máa kọ́ ṣó ti yé mẹ́yẹn so náà máa kọ́ náà dẹ̀ máa lọ ro alumi gbogbo ìtàn ti gékù àgékù àgékù alumi wọ̀nyẹn wọ́n á dẹ̀ fi páàṣì ẹ̀gán wọn máa ní wọ́n gbé wọn kọ́lé ṣe ti mẹ òun ni mo ṣe ṣàlẹ́yìn wọn pé kó ń gbé ilé tí wọ́n kọ́ jáde ẹ má yà wọn ò bí wọn rè ilé yẹn náà kẹ̀dẹ̀ bó ṣe lórí yẹn náà ẹ má jẹ́ ntọ̀ yìí jìbìtì lóríṣiríṣi go after people tó bá ti ń kọrin lórí stage gbogbo wọn yẹn kò sí kò sí èyí tí a ní tá a bá ti dórí stage báyìí kì í ṣèmi nìkan bọ́n ṣe máa bẹ̀rẹ̀ èmi ẹ ọ̀tò ọ̀tò ọ̀tò àti ọ̀dàsì kì í ṣe àásọ àwọn tó fìdí ṣe o àfi àwọn fògbogbo ìyá ọ̀kọ́ ọ̀tò ọ̀tò a máa fún wọn èyí tá a bá fún lówó la máa fún ten thousand odidi èyí tá a bá fún lówó gbogbo wọn yẹn mi ò lè sọ èyí tó bá ṣe ẹ̀gbà ń sìn bóyá tó ń gbà nígbà tí àwa ti wà ní Canada yìí o àgbà tá tá a bá ti fún wọn lówó báyìí àwọn tá a ti fún lówó la máa fún ten thousand ẹyọ kọ̀ọ̀kan gbogbo wọn irú ọlá ṣojú yẹn ń jẹ́ wọ́n ní ṣàmánù màánù ní kò dé àbí kò ní dáa fún ṣàmánù wèrè ni because mo máa ń fún lówó ó dẹ̀ máa ń tọrọ owó lọ́wọ́ mi ẹnìkan ṣoṣo tí mo respect nínú wọn tí ò dẹ̀ tọrọ owó lọ́wọ́ mi rí ẹ̀kan ṣoṣo ni mo ìfún lówó rí ẹ̀kan ṣoṣo tí wọ́n ní kí n ra àgbò fún wọn àwọn náà kì í ṣe gbogbo wọn àwọn kan ṣe pé group ni ọ̀tọ̀ ni àwọn band yẹn ọ̀tọ̀ ni àwọn tó máa tún dúró bíi manager wé yẹn manager bí manager òsínwí manager ṣeré aṣàlẹ̀jẹ̀ kan ayétọ́ àròyìn ọ̀rọ̀mọ oníṣẹ́ bàyàtí kan àti ọmọ ọlọ́gbẹ́gbá wá ọlọ́lọ́gbàwò wá oríṣiríṣi náà ó níbẹ̀ òun náà ní kéésì yẹn ẹ̀kan ṣoṣo ni ó ní kí n ra ẹran fóun tó pé mo ra ẹran fún láṣojú àbí fáwọn tó kún gbà ẹ̀ and I bought him one ó ní kí n má rà ó ní kí n send owó yẹn sóun òun ò ní lè wá gbé mo dẹ̀ kó ẹni tó wá tí kìnìún ní kó wá gbé títí ẹ̀ tó wá gbẹrun ìyá mo dẹ̀ gbé fún ó tán ẹ̀kan tó béèrè owó lọ́mọ nìyẹn so gbogbo ọmọ ṣe ń tọrọ jẹ tó máa tọrọ bíi bára ni Wàsíù ó máa tì wọ́n bùkátà ẹ̀ ó máa tì sọ́run àwọn èèyàn ni ó máa jáde tí wọ́n bá sọ̀rọ̀ sí tí wọ́n bá fẹ́ ṣèdájọ́ wọn wọ́n máa ṣèdájọ́ ọwọ́ fáwọn náà ṣé ti yẹ yín mẹ́yẹn so wọ́n gbúdọ̀ jáde kó máa ṣe bí olórí burúkú ṣé ẹ rójú wọn bí ojú èèyàn gidi ẹ̀yin orin ẹ̀rí wọn bí àlùmọ́jèrè àwọn àwọn àwọn àwọn wèrè kan tó wá láti ìlú wo nígbà tó máa tó máa ń sọ àkísà àwọn ẹ̀rí ojú gbogbo wọn ni ṣé ẹ̀rí ojú wọn bí ẹni tó gbádùn ẹ̀rí wọn bí wọ́n ti bí ẹ̀rí wọn ẹ̀yin ò rí pé wọ́n ti gbogbo àwọn tó sọ̀rọ̀ yẹn ṣé ẹ̀rí pé wọ́n ti lò wọ́n ẹ̀yin ò rí pé wọ́n ti lo gbogbo wọn they are all use wọ́n ti lò wọ́n wọ́n ní ọkùnrin yẹn ò rí lẹ́kọ́ kò ní fẹ́ jẹ́ kó rí lẹ́yìn ẹ̀kọ́ ìyàwó kò ní jẹ́ kó rí i ọmọ gan ó fi pátì kúkú ni mo ti pátì kúkú ni kò ń fẹ́ kí èèyàn kan sọ pé a sọ fún ẹ pé ibi tí mo fẹ́ kó o ga dèrè oúnjẹ kò kàn jẹun díẹ̀ o gbúdọ̀ jẹun lẹ́ẹ̀mejì o gbúdọ̀ bẹ́gbẹ́ pé ibi báyìí o gbúdọ̀ lọ tó bá ti fẹ́ jí pé ó rí epo kàn fẹ́ bọ̀ o bàtà o gbúdọ̀ pé méjì tó bá ti jẹ́ pé bàtà bí bàtà ló ti fẹ́ ṣe fún ẹ àbí kò lọ wọrú bàtà tó bìí ni pé ó máa fún àìbí tòun o ṣe láyé ẹ bàjẹ́ ẹ jẹ́ àgbọ́ ilé no mi ò gbọ́ kinní yẹn tán máa dẹ̀ search ìyá alájẹ torí mo ti block gbogbo wọn ni but máa search ẹni tó bá ní kinní yẹn mi ò gbọ́ tẹ́lẹ̀ ó bá ìyàwó ẹni tó fẹ́ẹ́ fẹ́ gògó ó bá marriage ẹ̀ jẹ́ ó bá relationship ẹ̀ jẹ́ á bá ẹbí ẹ̀ jẹ́ ẹni tó bá ra lẹ̀ tó bá bọ̀bọ̀ yẹn ra lẹ̀ àyàn kinní ẹni tó bá ra lẹ̀ ṣé ó kú àbí kò kú ó bá ra lẹ̀ ní two thousand and two thousand kọ́ ni ó kú two thousand and one ẹ̀gbọ́n ẹ̀ dé ní two thousand two láti bẹ̀rẹ̀ ilé ó bá ara lẹ̀ á máa wí pé ẹ̀ẹ́n àwa ní kéèyàn má ṣoríire ìwọ ó bá ara lẹ̀ ó máa kú sí ni Wàsíù ló máa pa kò ní mọ ọ̀rọ̀ tá à ń sọ yẹ máa sọ pé báwo ni Wàsíù ṣe pa báwo lèèyàn ṣe báyàn ra lẹ̀ à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ṣe léyìí go and check ìjọ ọ̀rọ̀ tá à ń sọ yìí àkàìmọye àwọn tó ń gírọ́bù lábẹ́lẹ̀ tó ń sọ ọkọ tí mò ń sọ yìí tí wọ́n sọ jáde ẹ jẹ́ àtúgbọ́ ti ẹni e pa mí lórí oore tó ṣe àwọn òṣèré náà wà sí òǹṣẹ́ ni tẹ́lẹ̀ ìdílé rí ọ̀rọ̀ torí èèyàn báyìí ni tó bá ti ń yí sọ́tún a máa yí èso sí i ó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ ìwádìí tẹ́yìn tó ń ṣe irú nǹkan báyìí. aṣẹ́ gbogbo ògbà yẹn ló tiẹ̀ fẹ́ ló tiẹ̀ fẹ́ bọ́ sínú ad nígbà ẹgbẹ́ Tinubu ńgbà yẹn lọ́ni kó lọ wá àwọn èèyàn wa ó wá jọ pé kú àwa. ẹ máa gbọ́ ọ àléyìn òde ìjọ jẹ́rí ibi tí mo mọ̀ délé mi sọ yìí o so ó wá kó. gbogbo ọ̀rọ̀ tí ẹni sọ bó ṣe tú àṣírí ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ kó pa o inú rírun wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ni kàn lọ sí nínú rírun ló bá kú o ṣó ti yẹ ló bá kú this is Ashanti talking this is person that is Ashanti Wasiu mo ti ń bèrè tipẹ́ láti bàtà Ashanti ti kú pé who kill Ashanti ta ló pa Ashanti ó wá tó bẹ́ẹ̀nsì àwa jókòó àti kámẹ́rà wa lókè Wàsíù ò lè ti torí ọlọ́run ṣe nǹkan kan fún mi bóyá ìtorí pé iṣẹ́ tí mò ń ṣe ẹ̀ mo dẹ̀ fẹ́ ṣe kínní yẹn on behalf of the group no torí ara tiẹ̀ ló ṣe fẹ́ ṣe torí ara tiẹ̀ fún màá ń tàdé ń sọ yìí kọ́ bí pé ṣé Wàsíù ló dá fún màá ń lẹ̀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 kò ń gbọ́ ló dá fún màálẹ̀ ó lè mọ̀ ń pa bóyá lóun lọ gba fọ́ọ̀mù béèyàn bá gba fọ́ọ̀mù ṣé òun ló rẹ́gísítàd àbí signature tiẹ̀ nìkan ló máa wà nínú register million of people ìṣe signature tiẹ̀ nìkan náà ohun tí ò ṣe tiẹ̀ so èmi kò máa ń fẹ́ pé ti bá sọ̀rọ̀ káwọn èèyàn kó máa fi experience kó máa fi làákàyè gbé iṣẹ́ tí millions of people ń ṣe ṣé kò ní ní fọ́rùm tó máa sáyìn irú tó máa sá irú fọ́ọ̀mù bẹ́ẹ̀ for example nígbà tí wọ́n ń pe àwọn kan ní man nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí play life cassette gbogbo eléré oníkálukú ló ń lọ sáyìn fún ọ pé ẹ máa play life cassette mi lágbájá ń sáyìn tàmẹ̀dù so gbogbo fọ́ọ̀rùmù yẹn àwọn kan lọ́dẹ̀ jókòó pókè ẹ máa wá sign fún wa ká máa ní agreement so gbàtọ́ lè rí pé ẹ̀tún serious wọ́n jọba lé yín lórí tó yẹ pé ẹ̀yin lẹ́yìn ń kọrin àwọn làwọn ń gbowó ó ti yé so bóun ṣe rí kíní yẹn sí nìyẹn kò sí ohun tí Wàsíù lè ṣe fún yàn pé ẹ wá ti torí ẹ̀yin mẹ́ta tàjọ rìn ẹ wá ṣe kíní yẹn torí àwa mẹ́tẹ̀ẹ̀ta oh. irọ́ ó ṣe fúnra ẹ̀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 ṣí àṣìta you understand aṣẹ eh. gbogbo ògbà yẹn ló jẹ fẹ́ ló jẹ fẹ́ bọ́ sínú ad nígbà yẹn ẹgbẹ́ Tinubu gbà yẹn lọ́ni kó lọ wá àwọn èèyàn wa ó wá dọ́kun wá kú àwa hmm. kẹ́lẹ̀ mọ̀ pé àléyìn ò dé ibi tí mo mọ̀ dédé mi sọ yìí o hmm, hmm, so ó wá kó wa ó wá tó bẹ́ẹ̀nsì àwa jókòó àti kámẹ́rà wa lò so ọ̀tọ̀ ní tó ní ká wá ṣe nílé lọ́rùn fújì kìíní ni àdèdè bẹ́ẹ̀ ni àjòkò kò dọ́rọ̀ pọ́lítíìsì lẹ̀ pọ́lì bá náwó pẹ̀jọ kémi lè sọ̀rọ̀ o torí ó mọ̀ pé èmi ò èmi ẹni tó bá ti mọ̀ wẹ̀ èèyàn mm. kó tó gbọ̀ tó mo ti bá gbòsì ìwà mm. ògbóni máa ń ka ta balance ẹ̀ mm. tó bá yẹ pé kì í ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́dẹ́ kò jẹ́ kó dáa kó dáa fún mi. nígbà tó dẹ̀ ti dọ́rọ̀ politics lẹ̀ mo dẹ̀ náwó pé ṣe mítìn fújì làwa ṣe ń bí ni hmm. àbí politics ṣe mọ̀ pé inside kó dá mi lóhùn pé ah ó ti òun kọ́ explain nǹkan ni hmm. ó dàrú ni hmm. pé ah tájù ó máa dé nìyẹn ó máa ṣe kíní kan nìyẹn ìgbàpọ̀ àwọn kan ẹ ok òun tẹ̀fẹ́ sáré dọ́dọ̀ Tinubu Tinubu ló wọn apilé fáwọn níjọba ìgbàpọ̀ àwọn kan òun fẹ́ lọ gbowó séèjì kan òun fẹ́ lọ gbowó instrument kan lọ́dọ̀ Tinubu kó fọpọlọ yẹn ńkọ́ kó fi jáde ó wá ń sọ fáwọn àtàwà ńbẹ pé ẹjọ ẹ máa fún un bíi wọn náà wá tó àwọn òun ní pẹ́ dé èmi dẹ̀ ti mẹni tèmi ní hmm. bó ṣe ń nìde tó gbé mọ́tò ẹ̀ jáde báyìí mo tẹ̀lé wọn ni ǹdẹ̀rà mú taxi tó bá wẹ̀yìn tó kù ẹ jókòó bẹ́ẹ̀ hmm. ẹ lè rí lóru hmm. so èmi fi lọ́ntẹ̀ mi lọ́sọ̀gùn dùgbàtí máa dérí àmì ní Evans mo kàn gbé tó mo kàn rí tó ń gbé tó ń gbé mọ́tò òyìnbó ọjọ́ náà ni infinity. infinity ok. ló ń gbé bò tí a ò bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀tọ́jọ́ ń bọ̀ ọjọ́ náà yẹn jẹ́ bí èèyàn mi wọn á pè yẹn pé amúlẹ̀ ah, tí ń bọ̀ láwọn ṣe ń bọ̀ Tinubu ni ṣé mi ò rí infinity ni. náà ah, eh, èmi mọ̀ pé n tó lọ fi wá gbà ń bẹ́ẹ̀ nìyẹn nínú gbogbo tó wá gbà lọ́wọ́ Tinubu lọ́dún náà èèlò ló bọ́ sọ́wọ́ onífújì pé ẹ̀yin association tí mo wá kànfàsì kànfàsì Tinubu yìí o inú ẹ̀gbà one million ẹlẹ́pin láàrin ara yín hmm. ta ló rí torí òun sì ó ti jẹ́ sí ó ti gbàgbé pọ̀ hmm. gbogbo àwa ọ̀rẹ́ pàṣẹ lọ ranfinity pé kò ranfinity ṣérú àwa tó fi gba invi. pàṣẹ hmm, lọ ranfinity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 You I don't want to put all of them in my platform because some of them are supporting Wasiu Ayinde. Anybody that supports Wasiu Ayinde, I don't want to put them in my platform. Anybody. Ah, ó ga o. Wọ́n breaking news. Taye currency slum rush to hospital in London. Ah, sorry o. Oh. Hey ó ga ọ and um, Fuji Metro tire currency collapse rush to London hospital in critical condition Lo amúláradá gbólógún ní títí wa o wọ́n ṣàánú wa o. I'm looking for that one. I don't want this one. Ètí mo rí ìdíje lè. Wow. I'm looking for that one. I don't want this one. It's tí wọ́n I'm looking for that one. I don't want this one. It's tí wọ́n Do you know if ipe mo was bẹ Wàsíù lásán do you know how much money tí mo waste? Má ṣe mi léṣe gbogbo orí tẹ́rí I have to leave this thing and started you understand me Wasiu máa ṣe fún wa máa wò wọ́n máa ní ẹ eh, ẹ eh, bóyá ó lọ́fẹ̀ẹ́ kí ló dé tó lọ fi ẹnìkan sílẹ̀ tó lọ ṣe irọ́ ni o ó kàn fẹ́ bàtì ẹ̀jẹ̀ ó kàn jealous ni ó kàn bínú ni tó bá rí ẹnìkan tó fẹ́ ṣe dáadáa fún mi sìn torí pé ẹni yìí o tó fẹ́ ṣe dáadáa fún mi ó lè bà mí ó lè bà relationship yẹn jẹ́ Wasiu máa ń go after people relationship you spoil it ó lè jẹ́ ọkùnrin lóbìnrin rẹ̀ náà ó lè jẹ́ obìnrin Wasiu àfi tó yẹ pé relationship yẹn máa favour ẹ̀ àfi tó fẹ́ pé òun ló ràn wá tó dẹ̀ pé relationship yẹn máa ní expiring date but kò ní wà involve wà wá sọ pé Wàsíù ẹ kò ní wà involve wà wá sọ pé o kàn fẹ́ ní nǹkan kan lẹ́yìn tó ti mọ̀ ẹ́ kò ní gbà kó ni everything ó fẹ́ kó kọjá wájú léwu kó kọjá wájú kiri kó sọ sí he has to be the director and commander so mi ò wo kiri yẹn mo rò pé mo ṣí ẹ lẹ́ẹ̀kan ni. wàṣíù ń pa irọ́ ẹni tó bá dẹ̀ rojọ́ mọ́ lẹ́sẹ̀ àpá pa onítọ̀hún ẹ̀wọ̀n náà sáà ti bí sọ yìí torí téèyàn ò bá ń pùfù òótọ́ ọ̀rọ̀ yìí àwọn òyìn onímọ̀ burúkú tó wà nínú ẹ̀. ṣe gbọ́ tí wàṣíù bá parọ́ mọ́ òyàn ẹni tó máa gba ẹni yẹn wọ́n ló ń lọ mẹ́ẹ̀ tí Wàsíù bá parọ́ mọ́ọ̀yàn ó pẹ̀lú nǹkan tí mo fi ń speak fún àwọn kan gbà pé Wàsíù ló ń ṣe kì í ṣe àwọn yẹn ẹ gbọ́ nǹkan tí àṣà ti sọ ó ní tí Wàsíù bá parọ́ mọ́ọ̀yàn wọ́n máa pa ènìyàn lásìí ni but Wàsíù ti parọ́ mọ́ èmi wọn ò lè pa èmi Wàsíù ló máa kú pẹ̀ fúnra ẹ̀ nígbà tí Wàsíù a máa sọ fún àwọn èèyàn pé ẹ máa ṣọ́ra fún èmi pé mi ṣògo owó owó ni mo ní ogún kí ni Wàsíù ṣe. wọ́n kàn ń rí lójú pé ó fojú jẹ kò kò fi pẹran jẹ ni ó fi ń pa erin jẹ àjẹrí àwọn tó ti mọ̀ ní fifteen years ago àwọn yìí ò mọ̀ rárá àwọn yẹn kàn ọwọ́ tó ń jẹṣu sí lọ fi mọ̀ pé lágbájá báyìí eléré kan báyìí ọlọ́run ò ní jẹ́ búrọ́kì tó bá búrọ́kì lọ́mọ ọmọ orú èèyàn tó jẹ́ kọ́ wá ẹ̀kú lọ sọ́dọ̀ ẹ̀ tọ́ba búrúkì pé àwọn aláṣẹ ti náwó fún yín àwọn ṣe náà àìmọye àwọn máa sì wá tó búrúkì bí ṣe ìwà ní yúròpù yìí èmi máa ní aláàjì ẹ̀rọ tí mo máa ń rántí ẹ̀ náà báwo ni mo ṣe bá gbàgbé ẹ̀ ájì kò sí kankan ní ìgbà kan ọkọ so nǹkan bá wà lọ́wọ́ àwa náà àṣefuturu ti ṣe fún wa rí tí ẹ̀kọ́ yẹn o à níbo ṣe fúnta ni ẹnìkan á gbọ̀n lọ́nà mi àti ẹ̀ fún gbólóhùn irọ́ irọ́ kàbìtì kábíyèsí tó ń pa ẹ. Hmm, ẹ gbọ́rọ̀ tẹ́ni sọ ó ní ẹnìkan á gba ọ̀run lọ nínú òun àti ẹ̀ but Wàsíù bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ó yáwọ́ láti pamọ́ àníyàn ni ẹ gbọ́ Wàsíù máa gbọ̀run lọ nítorí tèmi kì í ṣe mi ò ní gbọ̀run lọ fún àdàbí tó bá jẹ́ pé mo purọ́ mu èmi ò ní kú kan kú Wàsíù á máa ṣe ìkà àwọn obìnrin tó ṣèkà fún wọn òbí wọn rẹ kán sọ̀rọ̀ àwọn ọkùnrin èyí tó bá kàn ti sẹ́rò máìdẹ̀ ló máa sọ̀rọ̀ síta ṣe gbọ́ àṣántì nìyà o who kill àṣántì àṣántì ló bá fà á títí títí ó wá lọ rẹ ojú àṣántì mọ́ra bọ́n ṣe mú àṣántì ni mò ń sọ yìí o this how they do to àṣántì àṣántì dey now dey cool him down wọ́n wá fi iṣẹ́ díẹ̀díẹ̀ wọ́n wá fi tù lójú pé kóun náà lọ máa kọrin fújì ní France wọ́n wá lẹ́nìkan fẹ́ wá síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń fún lóúnjẹ òun náà tó bá dé patí wọ́n máa ṣe kùrùkẹ́rẹ́ mọ́ wọ́n máa fún lóúnjẹ torí ẹ̀ kéèkì tí ẹnìkan ọmọ kan wọlé wá tó wá gbé fọmọ mi bí mo fi sí bíbá a máa ṣe investigation lórí ẹ̀ gbogbo ẹni bá play any game of panky panky you go down for your life you cannot go you cannot take me down you cannot ọmọ mi nǹkan kan ò gbúdọ̀ ṣe Wàsíù àti ọ̀dà politician tó bá dà sí i tọkọ àṣìṣe inú mi ọ̀rọ̀ àmì àti ẹ̀ hmm. so torí mo réètì kéèyàn máa fẹ́ máa fi èrú gba ìbùkún bó ṣe ń ṣe mọ. kò fẹ́ máa bìtírì kó kó dóye bìtírìà kò máa fẹ́ máa fi wójú rí àwọn èèyàn kò pọ́síbù tèmi ń jà fún gọ́gọ́gọ́ ni mo sọ fún yìí. ìyẹn ti kú yíyá tún play mi mo fẹ́ play another one dáa jẹ́ play lè ti ọmọ barista gògùn. mo bí mo fẹ́ ṣèkó mọ̀ kó ń ṣe láláriwo ká má sọ bẹ́ẹ̀dì tó ẹni tó bá ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá wọn ni ẹni tó mọ̀ wọ́n pé wọ́n ń ṣe ni pé wọ̀ wọ́n ni sọ ọ̀tá wọn lẹ́ni ẹ̀. kò sẹ́ni tí ó mọ̀ ní pé kò kí ń pariwo kò kí ń ṣe bẹ́ẹ̀dì ẹ̀ sọ ẹni tó bá padà ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá ẹ̀ ni tó ń wá ìṣubú ẹ̀ àbí nǹkan míì fún un. sickness ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nítorí dẹ́ fà ara ìdí ẹ̀ nìyí after gbàtú organize bẹ́ẹ̀ dẹ́ fún wọn. síkú ẹni barista ò lọ sílé direct ilé ẹni tó ṣe ẹni tó organize bẹ́ẹ̀ dẹ́ fún wọn ni wọ́n lọ for complete one week ibẹ̀ ni wọ́n wà for complete one week ilé. ṣe nígbà tí Wàsíù ṣe bẹ́ẹ̀ fún tó organize bẹ́ẹ̀ fún barista tọ́mọ̀ ìpò kì í ṣe bẹ́ẹ̀ dẹ̀ yẹn nígbà tó ń ṣe tán complete one week ilé barista ilé wàsíù ní barista wa ó organize obìnrin oríṣiríṣi oníkọjá ifọ̀rìn á ti máa sọ sínú ẹ̀ pé àjẹmú ló ń jẹ yìí wàsíù in fact mọ́mí wàsíù produce bad bad energy fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n produce ọmọ burúkú ẹgbàgbé orin tó kọ orí òṣìwò orin òsì wọ́n kọrin yẹn ní mọ́ṣáláṣí wọ́n kọ ní Saudi ni àbí gbogbo orin yẹn wọ́n kọ ní àwọn ìlú tó ṣoríire ìlú ara orin tí wọ́n kọ tí Wàsíù kọ fún orílẹ̀-èdè Nàìjíríà ó pẹ̀lú nǹkan tí Nàìjíríà ò fi ṣoríire àtìgbà tí Wàsíù ti ń kọrin tó ti jẹ́ pòun ló gbàgbóró kan orílẹ̀-èdè Nàìjíríà ẹyẹ òkè bí ẹyẹ eko òkè bí eko mọ́ nǹkan le gogogogogogo èèyàn wọ́n sunkún. ẹni tá à ń sọ yìí lọ wà tí wọ́n kó oríṣiríṣi obìnrin fún wọn nílẹ̀ ẹni tá à ń sọ yìí wọ́n ti inject nǹkan oríṣiríṣi sí ara àwọn obìnrin tá à ń sọ yìí ni ó yẹ náà ó yẹ nìyẹn after gba influencer. kì í ṣe ara obìnrin náà máa inject oúnjẹ tí wọ́n ń jẹ yẹn wọ́n yẹn náà máa fi sí apá wọn díẹ̀díẹ̀ oúnjẹ tí wọ́n jẹ ṣe gbọ́ ṣe gbọ́ ọmọ barisa ló ń sọ̀rọ̀ yẹn o. jẹ́ apẹ́lẹ́ méjèèjì jẹ́ n fi wọ̀nyí ṣé tí ó yá ṣé ní wọ́n fẹ́ ṣèkó mọ́ kó bí mo fẹ́ ṣèkó mọ́ kó ń ṣe lálàriwo ká máa sọ bẹ́ẹ̀dì tó ẹni tó bá ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá wọn ni ẹni tó mọ̀ wọ́n pé wọ́n ń ṣe ni pé wọ̀ wọ́n ni sọ ọ̀tá wọn lẹ́ni ẹ̀. kò sẹ́ni tó mọ̀ wípé kò kí n pariwo kò kí n ṣe bẹ́ẹ̀dì ẹ̀ tó ẹni tó bá padà á ṣe bẹ́ẹ̀dì fún ọ̀tá ẹ̀ ni tó ń wá ìṣubú ẹ̀ àbí nǹkan míì fún un fitness ara ìdí ẹ̀ nìyí látàgbà tí wọn organize bẹ́ẹ̀ jẹ́ fún wọn síkú ẹni barista ò lọ sílé direct ilé ẹni tó ṣe ẹni tó organize bẹ́ẹ̀ jẹ́ fún wọn ni wọ́n lọ for complete one week ibẹ̀ ni wọ́n wà for complete one week ilé ẹni tá à ń sọ yìí lọ wà tí wọ́n kó oríṣiríṣi obìnrin fún wọn nílé ẹni tá à ń sọ yìí bí wọ́n ti inject nǹkan oríṣiríṣi sára àwọn obìnrin tá à ń sọ yìí ni ó yẹ ọlọ́run ó yẹ ẹni yẹn látàgbà ẹni tí mẹ́sàn-án sọ ìjọ yẹn. This jisida is like a slow poison pé màá pa díẹ̀ díẹ̀ màá pa díẹ̀ díẹ̀ ọmọ bí wọn máa kọ fún ọdún jẹ oúnjẹ tí wọn láìkì jù mo sóúnjẹ kan fún ọ wọn jẹun ah, nǹkan báyìí ló mú mi jẹ yẹn òun jẹ wọn lè jẹ wọn kọkọ ogun ni that same day. ẹ gbọ́ abẹ́ gbọ́ slow poison kéèkì tí wọ́n kó wá sílé látijọ́ ẹ̀ tán máa máa bẹ̀yàn wá láti wá sí sọ̀rọ̀ àǹdí mi níjọ́ ẹ̀ náà ọmọ tó wá tán máa ní kó máa pè mí lórí social media kó máa wá táwọn kan gọ́ọ̀mẹ̀ntì kan mi ò mọ àwọn kan tó ń support wọn nílùú Canada ṣòtíyé tó máa ní kó máa wá tó máa máa play around my child ní school náà wọ́n máa tọ́ṣọ̀ wọ́n máa tọ́ṣọ̀ wọ́n máa ogun kọ́ ni wọ́n ṣe ogun kọ́ wọ́n máa ba ẹni tó dáa jẹ́ can you see can you hear that with your àwọn tó these are all the people that was you and they are kill o oh. and when i'm cursing they say i'm cursing people children and that's why they want to come and give my daughter poison and that's why they want to kill me Maybe they don't know. Maybe let me play this uh, guy. This one of them also. This one, this is Ashanti Jolie, the one that live in. mi ò ní mọ́tò jẹ́ mi ò ní mọ́tò ẹ wọn náà sàn mi ò ní mọ́tò ó jẹ́ pé mi ò ní mọ́tò ẹ wọn á ní ẹ ẹ bẹ́ẹ̀ bá wọ́n rí ẹ mo gbé mọ́ wọn lọ bẹ́ẹ̀ mi rẹ po sí mọ́tò mi ni àwọn fẹ́ẹ́ irọ́ ló ń pa náà ò ní náà kò ti yẹ yín sìn irú ẹ̀ ní tiẹ̀ irú ẹ̀ nìyẹn nínú gbogbo tó wá gbà lọ́wọ́. Hmm. Let's wait again. Wasiu is killing people and dead people, some people, crazy people also supporting him. Gbogbo ẹni tó bá ti ń support Wasiu, ọmọ ìwọ̀n ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́. Simple as that. Máa gbọ́ ọmọ gbè bíṣù. Ẹ tún máa padà wá kẹ́sẹ̀ pé ìwà ló ń ṣépè ìyálà ìyá yín yálà yá this time around yálà yá yín ṣé wèrè ṣòfò sọmọ bá ṣòfò ní. burúkú. mi ò lè sọ fún yín bọ̀ ọkọ tí mo rántí tí mo lọ gbégede lé ní pé bóyá tẹ̀yìn náà bá lè bá mi ṣe. a ṣe iṣu ní twenty twenty twenty one. so was Wasiu's eh, one of these uh, his voice December time December time yẹn ti December bá ń bá a busy lọ hmm, so a ṣe forty six shows forty six ẹ eh, o bóyá bẹ̀rẹ̀ láti bóyá October end àwa ṣe wọ January January one January one yẹn wọ́n dàbí water park la máa ń wà. sọ fún abẹ́ni jẹ́. kó sì lọ jọ. so kọ́sì lọ ta ló bẹ̀ jẹ́ kọ́sì lọ nítorí fún abanijẹ́ abanijẹ́ ni ẹ́. Abanijẹ́. apààyàn ó fẹ́ gbé story jáde láti fi cover story Mohbad kí ló dé táwọn wèrè yìí gan ẹ̀yin corona request àbí coronavirus kí ló dé tẹ̀lé ṣe kínní ní táìmù yìí tí ẹ àwẹ̀ ń sìn wọ́n máa fàwẹ̀ bójú tán máa kó gbòògùn wọn sílẹ̀ àti ìbọn wèrè tán máa ń kó kiri àwọn olórí burúkú of the ayé sọ̀rọ̀ ẹ́ kí ló dé tẹ̀lé ṣe kínní ní kínní sìn Wàsíù kó Wàsíù abúra kó wọn mọ̀ nípa ikú tó pa ọmọ yìí láyé bàjẹ́. very wicked too. ọjọ́ tí aláàfin ọ̀yọ́ tó ti fún lóyè tó tún wá ń fún àwọn èèyàn lóyè tó fún Shina Peller lóyè gbà yẹn bẹ́ẹ̀ náà ló máa bá pèsè torí Shina Peller yẹn a máa sọ pé ọmọ Peller kìnnìkan kìnnìkan o kìnnìkan kìnnìkan ìṣe ìdẹ́rẹ́dẹ́ ọ̀rẹ́ ìṣe kìnnìkan bẹ́ẹ̀ ló dẹ̀ ó dẹ̀ ń jowú ẹ̀ kìnnì tí yẹn nígbà yẹn pò ní kìnnì kí lórúkọ kìnnì tó níyẹn Kulos ó fẹ́ ló ṣe lọ́kọ́ ló ṣe lọ́kọ́ wèrè síjẹ̀bú òde ó lọ́ máa wá sí máa lọ́kọ́ wèrè síjẹ̀bú òde o ó yá jẹ́ àmọ́ gbọ́ ti yín bàbá. ìgbà tí mo máa gbọ́ owó mo gba three hundred and seventy thousand fún forty six years. àwọn ọmọ ẹ. forty six shows. forty six shows. bẹ́ẹ̀. mo ń bọ̀ ọ́ máa ṣe o. forty six shows. èyí lè rẹ̀ gbà mo gba three hundred and seventy. 46, that's almost 70,000 divided by 46. So we buy 8,000 naira, 8,043 naira per show. So, why we know what are we? Ìbàdàn bí lèmi ti ń lọ sí Èkó lọ fún gbogbo forty six shows ẹ. Ẹ mi wà tó máa kàn yín mẹ́kọ̀ọ́ tẹ̀ máa dúró. Bẹ́ẹ̀ni. So màá gbọ́ tẹ̀. Mo dẹ̀ hòtẹ́ẹ̀ tí mò ń gbà tó kéré jù mò ń gbọ́ tẹ̀ ten thousand naira so máa jẹun lẹ́ẹ̀mejì máa jẹun ní àárọ̀ tí mo bá parí show tí mo bá padà sí hòtẹ́ẹ̀lì yẹn again máa jẹun so at least àpílẹ̀tì wọn bẹ̀ yẹn mú ti agbára ẹ̀mí ká three thousand naira so máa jẹun lẹ́ẹ̀mejì ó jẹ́ six thousand six thousand naira plus ten thousand so ó jẹ́ sixteen hmm. so o kọ́ pé màá tún máa wọ mọ́tò láàrin ìgboro lọ. irú ọkùnrin sì á máa rò lọ́kàn pé kí ló ń jẹ olóòtẹ́ tó máa ti ń jẹ tó ń jẹ olóòtẹ́ fún olè lọ jẹun ta ó ti yé mẹ́yẹn so irú bó ṣe sọ yẹn ẹni yẹn ò parọ́ ó ti yé ó kàn ti kó three something fún wọn ṣe àmọ́ pé tó bá san lójoojúmọ́ ẹ máa sọ pé òun yẹn kéré bọ̀ tó fi ṣe arúmọjẹ sí wọn rú wọn lójú a máa bìlí pé ó yẹ kí owó yẹn lè lójú wọn kó lè jọ bí ipò tóbi náà ẹni tó bá lè gbọ́ pé wọ́n sọ three sixty náà máa nà ah, three sixty is the money to these people it's not money because they go every time and go to, you know, from their house, not that they are picking them up to go to work. They will pay money to go to that work and they will sleep in the hotel when they finish. I Iwasi is not paying for the hotel. You understand me? So they will, they have to do a lot of things. The activities, the expenses is more than, expenses is even more than the money they are paying them. Okay? And these people, I want to bẹ̀rẹ̀ tó ń ṣojú wọ́nrọ̀wọ́nrọ̀ yẹn, wọ́n tọ́jú ni wọ́n fọ̀pá ni wọ́n máa tọrọ owó ṣáà ni wọ́n máa tọrọ owó ṣáà ni ṣòtí eyín àwọn ilé yìí wọ́n lè bá lè tọrọ owó mọ́ àmọ́ mi nà irú irú máà wọ́n pè ní Gbajabiamila yìí kì í ṣe Gbajabiamila tó jẹ́ nọ́mbà four ń jọ sí o tó jẹ́ kinní kan for president náà o ẹbí wọn ní ọ̀wọ̀ gbàjà lórúkọ wọn o torí ẹ gbọ́ mi dáadáa o so ìyẹn ṣiṣẹ́ lọ́dọ̀ Wàsíù Àyìndé kì í ṣe Gbajabiamila tó jẹ́ spíkà kíní oremi ti rep o hmm. but they are the same family also òun náà dẹ̀ ní fídíò yẹn náà wà bí mi ò mọ̀ bóyá wọ́n ti gbé fídíò yẹn wálẹ̀ but èmi mo download fídíò yẹn gbà yẹn and I posted it on my platform I try to check it ó wà lórí fóònù mi kan ṣó ti yé yín máa yẹn bó ṣe máa jẹ́ pé òun náà máa rán pé kó wá gbé mi wá tí bá ti wọlé báyìí ṣe mọ̀ pé wọ́n máa ní àwọn ọlọ́pàá máa tẹ̀lé mi wá o ó máa wá gbé mi ṣe wọn understand gbà mí máa fún máa ẹ̀wọ̀n ń tọrọ owó lọ́wọ́ mi wọ́n kàn lè sọ pé ọ̀tò kìíní kan ọ̀tò ọ̀tò ti yé bọ́tẹ́ lómi nǹkan tó o bá mọ àrá ìsà kó máa ṣe ọ̀rá ìsà àmọ́ àrá ìsà kó máa mọ ẹ̀ bára yẹn ṣe dáadáa ẹ̀ ẹlòmí ojú á tì í but they have to for them to survive they have to be begging ṣé o ti yé bẹ́ẹ̀ they have to beg gbogbo àwọn míì tẹ máa rí lórí Facebook ẹ ṣe charity ẹ fún wọn lówó wàásù wà nù wọn àwọn olórí burúkú wọ̀nyẹn tó ń ṣe àjálẹ̀ kiri yẹn wọ́n wà náà àwọn tẹ̀ ń ṣe charity fún lórí Facebook lójú méjèèjì tí wọ́n wà tó ń pe instrument wá sí ni if you don't go and do charity on this social media we will not allow you to make any nobody will follow you you understand me Wàsíù ni ó máa máa jalè àwọn tó ń ṣèkà fún ẹ wọ́n máa ní kó máa fún wọn lówó Wàsíù ni sáyìn Wàsíù ni. tv show normally gbogbo show yẹn náà kò ṣe pé kò ló wà at least mo lè sọ categorically pé àwọn shows yẹn ọ̀pọ̀ ń bẹ èkó ni ló wà so ẹ wá bá mi gbé gègé lé ṣọ́ọ̀tẹ̀jì ni pẹ̀lú nǹkan tí mo ṣọ́ọ̀tẹ̀jì ni bọ̀ nǹkan tí mo kàn fi ń gbéra ojú pé àwọn èèyàn máa ń àwọn tó jẹ́ fans mi wọ́n máa ń náwó fún mi ní agbo so ìyẹn ni mo fi ń yí mọ́ra wọn wọ́n máa tọrọ owó ni ẹni tó bá wá báyìí kí wọ́n sọ pé à bàbá à màmá à bàbá ẹ̀yọ́ san fi ń gbéra nìyẹn owó wàsíù kọ owó iṣẹ́ tí wọ́n ṣe fún wàsíù kò ń san wàsíù máa ń jẹ wọ́n máa yé ni ó ń lò wọ́n ó ń lo èèyàn bí ẹrú ni àtobìnrin àtọkùnrin kì í ṣe rọ̀ tẹ ẹ bá kò rẹ kò má máa gbọ́ ni yá wàsíù ni o ọmọ wàsíù ni o kìnnìkan wàsíù ni o ìgbádà wàsíù ni o. Ah story yẹn ti lọ sìn ọmọ wàsíù kan jẹ́ ń gbọ̀ gbàgbé jẹ́ ń gbàgbé má jẹ́ ń gbàgbé. question kan mi ì mo rò pé in mind ok ǹjẹ́ táwọn kọ́kọ́ àdé sọ fún mi pé nílé sí fẹ́lẹ́lẹ̀ ok ilé kékeré bíi bọ́ngálò ni mo fọkàn sí ṣùgbọ́n náà tí mo dé bíi mo rí i pé four flats ni tẹ́ bá wá sọ wípé three forty six shows ẹgbẹ́ three hundred three hundred ṣé inú owó tẹ̀ ń gbà yẹn náà lè fi kọ́ ilé fọ́ fúlà tí ì ṣe ilé kékeré. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé mo sọ fún yín ní ẹ̀ẹ̀kan pé a ní misunderstanding ní tàlùkọ̀ àsìkò tá a ní misunderstanding yẹn abroad ni mo lọ ibẹ̀ ni mo ti wá rí owó tí mo fi kọ́ yàrá méjì ilé ìjú yàrá méjì ẹ̀ so ọlọ́run ló ṣe kò ṣe ẹ̀yìn àwọn pípọ̀ yẹn ni mo ti rí owó mi ò mo lè sọ fún categorically pé mi ò achieve kankan ju pé kí n rí owó pé kí n fi eléyìí jẹun change tó bá dẹ̀ kù bóyá ọjọ́ tí ṣò wà. kò fi wọ mọ́tò lọ bí ẹ bó ṣe ṣe fún mi ní Canada and this is not the way I was living my life this is not the way we are living our life the Lord has been good to me. These people did this evil to me. And they will never allow you to meet up again. Not that you cannot meet up, but they'll be facing you, blocking you, disturbing you. Make sure they frustrate your life because they don't want you to meet up, meet up again. Because wọ́n bìlì pé o ti kọ́lé kí ló tún kù máa tọrọ jẹ kó máa ṣàlẹ̀ jẹ ọjọ́ tó bá ti rí. Wàá máa gbọ́ wọ́n máa Nigeria. é ní láti Nàìjíríà. Àwọn ọmọọṣẹ́ Nàìjíríà Wàsíù nìyẹn o. Kì í ṣe àwọn ọmọọṣẹ́ yìí o, ó láwọn obìnrin oríṣiríṣi àwọn obìnrin tó máa pè tó máa ti sọ̀rọ̀ sí lẹ́nu a máa ní ẹ̀sìn ẹ̀ máa dúpẹ́ tí ní nàìjíríà àwọn tó ẹgbẹ́ yín náà ti ṣèkà fún bẹ́ẹ̀ wọ́n máa wà lẹ́gbẹ̀ẹ́ títí tó yẹ pé wọ́n ń ta pàrágà wọ́n ń talẹ̀ jẹ wọ́n ń ṣe kiri kan wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn ẹgbẹ́ míì yìí míì wà nàìjíríà ń sì tẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sì pé ṣé wọ́n dẹ̀ ti àgbọ̀dẹ̀ ni wọ́n fi wọ́n fi àìpé wọ́n máa ta ògógóró lẹ́gbẹ̀ẹ́ sí kan tó lè jẹ́ wọ́n máa sọ wíṣẹ́ bad wàsíù sọ pé èmi ti máa fi mọ́tò lẹ́ tí máa máa ta nǹkan wàsíù àyìndé gbogbo tó ṣe fún mi gbogbo tó ṣe fún mi gbogbo ẹ̀ pátá ló máa fara wọn nínú ayé àwọn ọmọ ẹ̀ gbogbo tó ṣe fún àwọn gbogbo ẹ̀ pátá ló máa fara wọn nínú ayé àwọn ẹ̀ láti òkè dé ìsàlẹ̀ èyí tó wà nílùú òyìnbó àti tó wà nílùú kìlì tó bá wù kán wà tó bá ti ń dára fún wọn tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ṣe fún mi pátápátá ó máa padà fara wọn lára àwọn ọmọ ẹ̀. ìfìwọ́ mọ́tò lọ. ọjọ́ ẹ̀mí mi torí ìjọ́ ṣẹlẹ̀ mo sọ fún ọ pé ogún ọdún èmi torí ìjà yẹn àjà gidi tó lágbára gan ni èyí tí mo fi kúrò yìí ìjà agbóni tó dẹ̀ lágbára gidi ogún ọdún èmi èmi ó máa bẹ̀rẹ̀ sí kakuléètì ẹ̀ láti ya two thousand and twenty two yìí torí bá fọ́ mi tàbí mímú mi láti àsìkò yìí lọ wàṣà ìwé mi ò pariwo pariwo torí ìwọ ni kọ́ máa nífẹ̀ẹ́ ṣe everybody ló ní ìdí owó. lóòótọ́ ni wípé ẹ máa ń ṣe ìmùlẹ̀ kan tẹ bá fẹ́ travel ṣé lóòótọ́ ni. òótọ́ ni. ìmùlẹ̀ pé kí ni. ìmùlẹ̀ pé orí ta bá dùn ká má sà. bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ máa ń ṣe. ẹ ó pọ́lísìírísì. èyí tí tí mo fẹ́ rí pọ̀lú ọ̀tí ẹ̀ wá bá àwọn tó ṣeé ṣe. ẹ̀yin ò ṣe é mà ẹ̀. èmi ò ṣe é. bọ̀ tí mo ṣe ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ àwọn ọmọ kan ló kù ṣe gbọ́ ṣe rí pé màní yóò kí n purọ́ pé nǹkan pé àwọn ò tiẹ̀ ń ṣe torí màní ní wọ́n ní agídí wọ́n stubborn and it's not a young man as well a kàn máa wò pé ọdún mélòó ni Wàsíù fi jù ú lọ wọ́n máa jẹ́ bí group náà ni tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ Wàsíù míì gan wọ́n lè má ju age mate yẹn náà lọ because màá yẹn ti wọ́n bí sixty you understand me so he's like a he's a stubborn man you know he's not he's not rude but you know it's right let's listen to this ṣe rí pé kò purọ́. níbi ìṣubí o àwọn èèyàn àwọn méjì ni ọ̀kan kú náà ní wọ́n bóyá bí jọ́kẹ́ ìdógún síra wọn ọ̀kan tó ọmọ ọ̀kan wà tó ń gbèrè e fún wa yípo lọmọ yẹn jẹ sọ ọmọ yẹn kú bóyá bí òǹdè wọn nà nǹkan ìgbà tó tún di bí ọjọ́ kẹẹ̀ẹ́dógún sígbà yẹn lọ́sọ̀rọ̀ ti dé tiẹ̀ mọ́ bọ̀bọ̀ tó ń saxophone ní wa èèyàn náà tó kù bọ̀wọ́ tó ń ṣaṣọ fóònù yẹn òun ni Joel tí mo ń sọ tí mo ló kú yẹn tí ọmọ ìwá sí tó ń gbọ́ ọmọ ìwá sílé mi tí wọ́n sọ pé kó wá fún mi lóògùn jẹ òun ni má yẹn sọ yẹn confam ètò òkú lákọ̀ọ́kọ́ yẹn ní on the first on the first ẹ ti rí on the first ni ọmọ ti bí yẹn on the first of that month lẹ́ni yẹn kú ṣe é rí pé on the first ni wọ́n pa bàbá ọmọ mi on the first yẹn mi pé mo rí logo kan nígbà yẹn tí wọ́n lọ pa obìnrin kan àtọkọ ẹ̀ ní Abẹ́òkúta nígbà yẹn mo ní àwọn sign àwọn tó ní logo yìí mo ní ẹ mọ̀ pé mo sọ́gbà wọn ni mo ń borúkọ wọn jẹ́ ni sign on the first ni ẹ ní gbàgbé nǹkan tó máa ṣe fún yín ọmọ tó pa ní on the first irú bọ̀dé tó kú yẹn gbà yẹn tó kú ní on the first yẹn á ti ní nǹkan kan tó jẹ́ pé bóyá wọ́n bìlì pé ó fẹ́ dá ọwọ́ wú ó ti rẹ̀ yẹn mhm. ó máa ń mu mọ́ra gan mhm. bọ̀dé lórúkọ àkọ́kọ́ yẹn èkejì ni joel joel yẹn ṣalẹ̀ jẹ́ ó tọrọ oúnjẹ báyìí lórí ó máa tọrọ owó lórí social media gbàyẹn kò tí ì sí live chat bọ̀tọ́ wọn máa lọ sunday gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ wọn máa sọ tọrọ owó. so wọ́n wá pè pé wọ́n fẹ́ ṣe special prayer fún àwa tá a jẹ́ èmi dẹ̀ pé special prayer tí wọ́n fẹ́ ṣe yẹn àṣẹ tó jẹ́ mùsùlùmí ta ló yẹ kó pè. wọ́n pe àfa. àwọn àfa. okay i will get back to you. mo kọ̀ ní pé aṣáàdánwò gbẹ̀yìn ní tẹ̀rù gbà bóyá ọ̀dùn torí èmi pẹ́ kí n tó dọ̀hùn. i don't read comments. mo rò pé nǹkan yẹn máa ti parí ni kí n tó débẹ̀ lọ́tọ̀ tí mo débẹ̀ mo rí pé ọjọ́ yẹn ti wọ́n ní nǹkan yẹn ò tí ì wáyé. ìrora fẹ́ ṣẹlẹ̀ mo dẹ̀ ń gbọ́ fìrìfìrì pé níjọ́ kejì yẹn a máa lọ sí Àbújá láti lọ play fún ìyàwó Buhari èmi ti gbọ́ nǹkan yẹn mo ti gbé mi dání bọ̀ ìlú tí mo gbé dání yẹn èmi ò gbé wọ ilé aláàjì ibì kan ni mo lọ drop báàgì yẹn sí ìyẹn níjẹ̀bú òde ni o so ìgbà tó wá tó bíi aago mẹ́fà mo kàn gbọ́ fìrìfìrì ni pé àwọn tó ń bọ̀ àwọn aláwo ló ń bọ̀ àmọ́ kí ló kọ aláwo pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tí mo bá fi ọ̀rọ̀ yẹn parọ́ ó sọ yín mo gbé lọ́wọ́ yìí torí èèyàn ń dákẹ́ kú èèyàn ní wòṣìṣì ń dáràn. létà mo gbọ́ páwọn aláwo kan bọ̀ yémi ṣe yàdà ló ń tèmi nù sọ lọ bí ó sì sọ ẹnìkan wà tó ń fún mi lọ́wọ́ bó ṣe ń lọ bóyá wọ́n lẹ́la jí béèrè mi pé kúlé dà kúlé dà so létà ṣá ẹni yẹn náà ló ń padà fún un lọ́wọ́ pé àwọn ènìyàn ti ṣe kí ni wọ́n ti lọ wọ́n ti ṣe wọ́n ti ṣe gbogbo ètò yẹn fún àwọn bọ́ọ̀sì yẹn tó wà ń bẹ̀ yẹn ọ̀nà ìgbúdè mi mọ irú ìtukọ̀ fún wọn pa o so bí mo ṣe wá bọ̀ ṣe àpò èmi tí mo sọ pé mo lọ gba ìlú nítorí irọ́ tí mo pa ni pé ìgbà tí mo gbọ́ pé. you see this you know why this man ó ti mọ gbogbo nǹkan tí Wàsíù ṣe wọ́n ti rí ọwọ́ Wàsíù wọ́n mọ nǹkan tí Wàsíù jẹ́ tí wọ́n ń sàn gbogbo nǹkan tí ó ṣe yìí Wàsíù ò lè láìkè rárá but kò dẹ̀ ní fẹ́ kó lọ náà because a ti dè mọ́bì kan torí ògo tiẹ̀ náà wà ní ògo tó ń pọ̀wó fún Wàsíù ṣó ti yé so Wàsíù ò fẹ́ challenge Wàsíù ò fẹ́ ó fẹ́ kó sọ nǹkan fún ẹ kó lè tètè bí ṣe wà ń sìn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí hámà ẹ̀ nígbà ẹ̀ tí mo parí láti nígbà tí ó wá yá ta máa ń sọ̀rọ̀ ó wá sọ fún mi pé nígbà yẹn mo settle pẹ̀lú ẹ̀ nígbà yẹn that's mistake tí mo ṣe ó wá sọ fún mi pé tí mi bá settle nígbà yẹn ó possible kó má rí kó má rí bàbá ọmọ mi kó má rí pa kó má lè ráyè ṣe second thing fún mi bẹ́ẹ̀. ó wá sọ fún mi ó ní kí n máa lo platform mi sí ó fẹ́ máa gbéṣẹ́ fún mi ó sọ fún mi pé kí n máa lo platform mi ẹ ti understand. mo kọ́kọ́ wò ó pé ok but tí bá ti jí làárọ̀ báyìí ṣe ló máa dá gbé ẹ̀mí mọ́ ẹ̀mí mọ́ yẹn kàn máa gbé mi wọ̀ ni òun ni máa dojúkọ màá kàn béèrè question kan lọ́wọ́ ẹ̀ ni mo máa ń béèrè question lọ́wọ́ ẹ̀ màá ní òkè mo fẹ́ béèrè question báyìí ó ti yé tó bá fẹ́ strike ẹ padà ó máa bẹ̀ ẹ́ ó máa fa ojú ẹ̀ mọ́ra ni tó bá fẹ́ strike ẹ padà ó máa fa ojú ẹ̀ mọ́ra ni he has he has done it for, to me many times ẹ jẹ́ agbó kan tí màá yẹn sọ. àwa pè fún ìyàwó Buhari èmi pè Ìbàdàn ó kọ́ bá mi sẹ́ǹdì ìlú mi wá sí Ìjẹ̀bú Òde gáràjì ẹni mo wà láti lọ gba ìlú bí wọ́n ṣe ń pè mí bí wọ́n sọ fáwọn ènìyàn pé mo lè kúrò bí tọ́sí kí onímọ́tò ṣe kí ni kó dé so kí ni mo fẹ́ sọ tí mi ò bá bẹ̀rù ẹni ò lè kúrò mí èmi ò ṣe bí pé mo mọ nǹkan o kò kọ́ ni sọ́sọ̀rọ̀ mo padà wọ ibẹ̀ wá mo ti wá ń bọ̀ mo ti rá làjì lẹ́nu gate òun àti bọ́ọ̀ ìkọ̀rọ̀ tó ń pè bàtà so wọn á kó tí mo bá kí ẹ nìyí ẹni máa fi mí pa mi kàn kọjá ló ń tèmi mo ṣe wá wọlé làwọn bọ̀sẹ̀ bá gba bọ̀dákúnlé ìbọlẹ̀ ti gbà lọ bọ̀dákúnlé ìbọlẹ̀ ti mọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ aláàjì gbèrè yìí mo là ṣé mi ni wọ́n ní mo pa àwọn tó kú ni ṣé bẹ́ẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe so along the line torí pé mi ò síbẹ̀ wọ́n ti organize fún lára àwọn tajọ́ nìlú yẹn wọ́n ti organize fẹ́ lómi tó máa tó máa tẹ̀lé wọn lọ sí Àbújá yẹn. òkèké yìí pé pé ẹ wá yẹn torí ẹ lọ Àbújá mọ́ nìyẹn. ẹ mi lọ Àbújá mọ́ nìyẹn so wọ́n lọ Àbújá yẹn. bí mo ṣe wá wọlé àwọn bọ́sẹ̀ wọn ń sọ̀rọ̀ wọ́n wá lọ bá Musiliu Ìṣọ̀lá ìyẹn Musiliu Haruna Ìṣọ̀lá ìyẹn wà nínú ilé níjọ́ yẹn ìyẹn ní Ìjẹ̀bú Òde àwọn tó ṣàgbẹ́ ẹ̀mọ̀ òní burúburú kó má kẹ́nìkan mú. ìwọ́n tó sórí ìdílé rántí pé ẹ gbà rí ṣe rí owó yẹn ni. ìwọ́n tó sórí fún mi tó dẹ̀ fẹ́ pa mí lórí oore tó ṣe yẹn. àwọn sórí nà. ìwọ́n tó sórí fún mi tó dẹ̀ fẹ́ pa mí lórí oore tó ṣe yẹn. ìdílé rántí pé ẹ gbà ṣe mọ̀ pé mo máa ń sọ pé tí n bá lọ sílé Wàsíù mo máa ń rí bọ̀dà Túndé náà mẹ́ kókó bìlò is very close to you. <laughs> orí èèyàn ni Wàsíù gbá yẹn o orí èèyàn <laughs> àṣírí mo wo fídíò kan Jamiu ọkọ olówó ló ń kọlà náà but Jamiu yẹn tẹ bá wò yẹn náà tó ń sọ̀rọ̀ fún Wàsíù ìgbà tí ìgbà àṣántì yẹn tán ti pọ̀wọ́pọ̀ pa àṣántì òun náà ó àtàkì wa dáadáa ńgbà tó wọ́n máa kọrin Wàsíù wọ́n sọ owó fún un yẹ́mọ̀ pé elébi ni wọ́n so elébi ni reminder how was your experience. so ìyẹn Jamiu yẹn kọ́ ni wọ́n ń pè so Jamiu yẹn nígbà ó kọjú ti àṣántì ńgbà yẹn ó kọjú tèmi náà tó máa máa gbé àwọn ọmọ Ìbàdàn alọ́mọ Ìbàdàn fáìn gan ó ní kẹ́kọ̀ọ́ tó ní wà tí o fẹ́fẹ́ ńgbà yẹn gbogbo àwọn tó bá ti ṣàárẹ̀ nígbà yẹn tó bá ní wọ́n ṣe ìjáde tó ti ṣe photoshoot oríṣiríṣi ó ní lady kan báyìí kó tó di pé wá fẹ́ eh, kí lorúkọ ẹ̀ kó tó wá fẹ́ Emmanuel arọ́pò ṣé ti yé yín bẹ́ẹ̀ wọn ló ń fẹ́ nìkan tó gbérú mọ̀ ń gbà yẹn wọ́n gbérú mọ̀ léèdì kan báyìí ọmọ Ìbàdàn ṣé ti yé tán ṣẹ̀ṣọ́ kó bímọ fún Wàsíù ṣé ti yé bẹ́ẹ̀ tíṣà màmá tí olóbùkù bọ̀dá ọ̀kọ́lá jámù yẹn wọ́n máa ṣe bí olóṣì tó wọ́n máa ṣá àtàkì ńgbà yẹn tó máa support ẹ̀sàbọ̀ because ẹ̀sàbọ̀ ló ń support Wàsíù ńgbà yẹn so irú ìyẹn náà tó ń sọ̀rọ̀ pé kí lẹ rí tó jẹ́ ṣé iṣẹ́ ìgbé ló lọ sí London tó lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ padà ni ẹ̀yin orí ni ẹ̀rí wọn bọ́n ṣe ṣé àwọn ẹgbẹ́ wọn tó bí Wàsíù ṣe rí yẹn tóun tí ó jẹ́ pé Wàsíù bóyá òun Wàsíù máa jòun lọ ṣé Wàsíù gbó tóun àbáwọn ẹgbẹ́ yẹn àbí wọ́n fẹ́ fi aláàjì fìjà bí onílò wì wọ́n fẹ́ fi wé òun so ayé wọn ti bàjẹ́ Wàsíù ti báyé wọn jẹ́ so anything tó bá ti fún wọn lówó kọ́bọ̀kọ́bọ̀ báyìí for them to survive then they have to collect it irú ẹni tí mo sọ pé kán hmm. anyway ẹ sábà wá wá nǹkan kan ṣe sí ẹ bá wa investigate tourist ẹ ayé ẹ ilé ẹ àjálẹ̀ wọ́n ti ń sọ látijọ́ ẹ ẹ bá wa investigate ẹ àti gbogbo àwọn. Àwọn ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ tó pọ̀ ń sìn ètìyé mo fẹ́ sọ̀rọ̀ kan nípa you be, be wise ní tí mo mọ̀ tó ṣẹlẹ̀ nípa mi ìfẹ́ tu mi ìfẹ́ tu nípa ọba Elégùṣì mi ìfẹ́ tu tó bá hẹ̀ <laughs> mo ti ka ilé náà wọ́n ní Táyé currency wà ní critical condition ẹ máa gbàdúrà fún un. tó bá fún mi lówó màá máa gbàdúrà tààràtààrà tààràtààrà fún yín òun ayọ̀ awo gbogbo wa san o hmm. hmm, kọlọ ń ṣàánú wa báyìí Wàsíù Àyìndé. àwọn èèyàn máa ṣe pé nígbà tí mo ń sọ ń gbà yẹn wọ́n ní ẹ ṣe ló ṣe ara ló fi ń dá kì í ṣe pé ó fẹ́ gbà á ṣàlàwọn kan oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ bóyá kì í ṣe pé kàn fẹ́ wọn ló fẹ́ fi test mi ó fẹ́ test èèyàn kó tó di pé ó débi ilẹ̀ yẹn ẹ mọ iye kan tó ti gbà kó tó di pé ó débi ilẹ̀ ni mo gbé mọ́tò wá sí nàìjíríà wọn ní kí wọ́n gbé bá owó tí wọ́n fi sí mọ́tò yẹn nígbà yẹn tí mo fẹ́ tí wọ́n padà wá fi lé orí mọ́tò mọ́tò tí mo ti san owó clearing tí mo ti san owó fún agent tí mo ti san owó shipping shipping company padà hard six six hundred thousand fún mi ẹ ti gbọ́ rẹ̀ rí mo ti san owó shipping o shipping company padà hard six hundred thousand fún mi sí orí ẹ̀ ìyẹn mi pé ìyẹn ló lọ sọ́dọ̀ wọn àwọn clearing náà wọ́n padà hard how much tó di gbèsè kan tí mo bẹ̀rẹ̀ sí ń wówó káàkiri gbogbo owó tó ń hard mọ́ yẹn náà máa fún àwọn wá sí wọ́n ṣe ti ń ṣe fún mi láti ilẹ̀ nìyẹn so at the end of everything bóyá gbogbo kọ̀ǹténà tó ń gbé dé yẹn bóyá mo máa jẹ́ let's say five hundred thousand ẹ̀ kan imagine lórí gbogbo mọ́tò yẹn o nígbà yẹn ok mo dẹ̀ tí wọ́n dẹ̀ ti hard mọ́ mo ti san demurrage wọ́n tún ti hard mọ́ mo ń béèrè pé owó kí ni àwọn pípù yẹn hard tí wọ́n béèrè fún mi mo pariwo pariwo tí n bá pe ọlọ́pàá wọn ní dáhùn mo pariwo pariwo bó ṣe ń ṣe fún mi wọ́n wá sọ fún mi pé wọ́n parọ́ mu ẹni bá tún sọ pé wọ́n parọ́ mu wà sí o ò ní jèrè ọmọ o ò ní lákòjọ rere wá sí mẹ́rìndé tí mi ò bá padà ta mọ́tò mi kí n máa ní owó kí n máa fáwọn èèyàn kí n máa ṣe dáadáa fúnra mi bí mo ṣe ṣe tẹ́lẹ̀ o ò ní sinmi lójoojúmọ́ kẹ́nìbọ̀dì má wò mí gan màá máa ṣépè fún ẹ lórí Facebook lójoojúmọ́ àtàwọn tó bá tẹ̀lé ẹ lẹ́yìn àtàwọn tó ń support ẹ ojoojúmọ́ ni màá máa ṣépè fún ẹ babaláwo ewé ò ní jẹ fún mọ́ bẹ́ẹ̀ ni àdàbí tó bá pẹ́ ẹ̀yìn lẹ́dá ayé àti ọ̀run tó bá yẹ ẹ̀yìn lẹ́dá ewé lẹ́dá ìgbò a máa jẹ fún ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́run ló da ojoojúmọ́ báyìí kò ní jẹ́ fún yín mọ́ nítorí pé tẹ́lẹ̀ tó ń jẹ́ kò ní jẹ́ mọ́ nítorí lò tẹ́lẹ̀ tó ń dára kò ní dára fún yín mọ́ gbogbo mi ayé yín máa parẹ́ mi òṣà tó bá gbé mi ṣe mi bó ṣe bá mi wọ́n tún bẹ̀rẹ̀ sí nígbà tó ń parí tán mo wà nílùú Canada bí bí mo ṣe ṣe wọ́n máa dà mí láàmú tí bá fẹ́ ṣe kankan á frustrate ẹ̀ a máa lẹ́ni ní ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ òní toríire ọlọ́run kọ́ ẹ ọlọ́run ti kọ́ ẹ ti pẹ́ tọ́lọ́run bá fẹ́ràn ẹni òní máa jalè ẹni tọ́lọ́run bá fẹ́ òní ṣe ayé bàjẹ́ bàjẹ́ èṣù ló ṣayé báyìí kò ṣe tó ìkan kan tó ju sáyé kan tó sọ dànù kan tó sọ dànù wọn fi sòkò ní. màá ní ayé náà wọn fẹ́ lọ́mọ èèyàn fẹ́ máa kọ ọ̀tọ̀ lórin tó ń kọ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 bàbá òfò olófò gidi. ẹni tí the man is the one talking under the that's the voice we needed let's listen to this and i want to tell you you know i told you that he slept with all his boys boy wives gbogbo àwọn ìyàwó àwọn boys yẹn tó jáde yẹn ọlọ́run Elédùmarè ń gbọ́ tó bá mọ ìyàwó wọn á ti bá wù wọn sùn pátá ìmùlẹ̀ ni àníyàwó àwọn ọmọ girlfriend àwọn ọmọ ẹ̀ ó máa bá wọn sùn wọ́n sọ̀rọ̀ kan fún mi ìfẹ́ embarrass àwọn ọmọ ẹ̀yẹn ni Wàsíù Àyìndé ń bá àwọn lára àwọn ọmọ ẹ̀ obìnrin sùn mi ìfẹ́ ó dìjà tí kan nínú wọn fẹjọ́ sùn àfáà ó wò ó sọ pé ó tú àṣírí òun síta Wàsíù ṣòṣì gan-an ṣé bàbá nìyẹn àwọn ọmọ àwọn ọmọ ìyàwó ẹ̀ tó bá ti bí ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o kéèyàn fẹ́ rú yẹn ṣé kò ní bá ọmọ èèyàn sùn ṣé ọmọ mi gan kéré ni. tí bá jẹ́ yẹn ẹ ti ẹ̀ mọ̀ ẹ jẹ́ wá sọ kọ̀ọ̀kan fún yín lónìí nígbà tó ọmọ mi sáré wá bá mi torí ńgbà yẹn ó jáde kúrò nínú yàrá ṣé ń gbọ́ wàsíù sí nínú yàrá tá a jọjọ wà ó jáde but ọmọ mi àti ọmọ ọ̀dọ̀ mi ló jọjọ sùn ṣé ń gbọ́ yàrá kan lọ́mọ ọ̀dọ̀ mi àti ọmọ mi jọjọ sùn sí àtọmọ Wàsíù kan báyìí Aminat ọmọ mi kàn wá bá mi bí Wàsíù ṣe jáde mi ò mọbi tó lọ ṣé mo àlè bá bèrè bolo lọ nínú ilé ẹ ọmọ mi kàn sáré wá bá mi ni mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí let's go home let's go home let's go home mo what happened? only this place they want to kill us is horror what did you see i have a dream bóyá ọmọ mi tí wọ́n á face to face yìí o bóyá ṣọ mọ́mí let's go home let's go home let's go home Oh, mommy. this house they want to kill us let's go home ẹ mọ̀ pé mo ti many times bible lele àlá tọmọ mi ńlá ṣe mọ̀ pé èmi ṣì lálàá mo ṣì ń wè pé ah mo la. lálàá mo kàn rí pé nínú ilé Wàsíù eku àwọn ajẹnirun agbára àjẹ́ àtẹmìrè báìbòrè the same kind of àlá tí mo lá pè bẹ́ẹ̀ dà the same thing lọ́mọ mi lá ó similar ẹ jẹ́ àgbọ́ Wàsíù a máa bá anybody sùn wọ́n fi ṣe wọ́n fi ṣe o kì í ṣe pé ó ní ọ̀jì ó fi ń ṣèkà ni o ó fi oògùn bá àwọn èèyàn sùn ni o iṣẹ́ ló ń lò fún àwọn èèyàn yẹn o ṣiṣẹ́ burúkú. ọlọ́wọ́ bá mi pàdé ìlú wọn ní kò ní oúnjẹ náà. àmì o. Ah. àbúrò ọkọ lórí ní ẹ ní gbogbo bí gbogbo báyìí ọwọ́ ní òde kọ́ sọ̀dà kù. àmì. ẹgbẹ́ òde bàbá àti ẹ̀rọ ojú máa bá mi sọ oúnjẹ kan ọ̀gá má pọ̀ ọ̀rọ̀ rẹ kù. ọ̀rọ̀ lẹ́tà sọ yẹn tó wọ́n wá agbègbè tó wọ́n fẹ́ ń wá ẹni kúra wọ́n penetrate wọnú labour kí n bá ti sọ ọ̀nà lọ́rọ̀ yẹn ninety six ni mo kúrò lọ́dọ̀ báyìí. nineteen ninety six. who is Habib Habib ọmọ Alhaji please ẹni yẹn náà máa contradict nǹkan tá à ń ṣe níbí ẹ jẹ́ kí ẹni wọ́n sọ̀rọ̀ náà ìwọ́n ni don't we don't need prayer don't need prayer no no ẹ jẹ́ wọ́n please. ara ọmọọṣẹ́ nìyẹn wọ́n ti rán láti àkáàkì. ninety ìgbà tá a dé. mínísítà wọn máa gba bájú wọn gbà yẹn wa Toluwanimi, Toluwanimi, it's good for you to take something now. You have not eaten since you came back from school, please. Beledia, it is well with you. Come. sí mo fi mo ti fi fọ́tò ẹ̀ hàn wọ́n ok. òun ni mo fẹ́ẹ̀dì owó sí nílé pẹ́pẹ́ bá mi ra ẹ̀jẹ̀ yẹn wọ́n wá bá mi ra ẹ̀jẹ̀ yẹn ní eh, two thousand and four thousand and two thousand and nineteen ta. wọ́n bá mi ra ẹ̀jẹ̀ yẹn ní bá two thousand and nineteen yẹn two thousand and ten àárín méjèèjì yẹn two between twenty nineteen to year two thousand. Ah, year two thousand ẹ má year two thousand ṣé ẹ yes sir. ṣé ọmọ ẹ fẹ́ bá mi ra ilẹ̀ yẹn owó tí mo kó jọ láti láti fi mo jọ̀wọ́ ṣé ti two thousand yẹn owó yẹn ni mo rí ni ọmọ yẹn wá bá mi ti kọ́ ilé yẹn lọ. so ìgbà tí mo wá dé pẹ̀lẹ́jà tó bá ti ṣe ṣe tíì nítò amọ̀dé láti àṣà kó mu tíì èmi náà máa mu ọtí tíì pẹ̀lẹ́jà ọtí tíì fẹ́ẹ̀ máa bù. ọwọ́ aṣọ méjì tí mo ṣe yẹn ibi agbára mi ibi tí ọwọ́ aṣọ mi ló gbà dàgbà tó ìṣòro náà bí ìlú bá ní kọ́kọ́ bọ̀ láti wá fi jẹun mo sì kọ́rẹ́ẹ̀tì ẹ̀rọ nǹkan tó wá kù yẹn. Are you here? age of almost fifty ló ṣe ẹ̀ ní ọmọ kan ìyàwó kan dẹ̀ ni wọ́n ní ẹ máa gbọ́ story yẹn ó ti ń wà interesting ẹ máa gbọ́ please listen and I I I bá ní kí n connect ẹ̀ mọ́ speaker kẹ́ ẹ gbọ́ but ẹ máa gbọ́ bẹ́yẹn náà ẹ jọ̀ọ́. tiwa náà mo fẹ́ bèrè pé ṣé o pé ìgbà tí ẹ̀ ń sọ sí wípé ẹ padà dé sí nàìjíríà láti twenty twenty two olùlẹ tó níyàwó kílẹ̀ tó fi pẹ́ bẹ́ẹ̀ yẹn tẹ̀ fi kẹ́ tó ní kẹ́ tó ní kẹ́ tó bímọ tọ́mọ ẹ fi jẹ́ thirteen years àti three years. ìgbà àmì. Àmì. Exactly. nípa ayé ọmọ lọ́mọ jẹ́ ìbànújẹ́ ló máa máa tọ́ ọmọ tá ti mú. ẹ gbé ọmọ kan sẹ́ẹ̀kù ní ninety nine ọmọ yẹn wá bá mi àwọn ìyá ìbájẹ́ ọmọ yẹn wá bá mi mú london ọmọ yẹn wá bá mi mú london kó wọ́n dà fún ọmọ mi mú pàtó ìgbà yẹn ọwọ́ àwọn òṣèlú ọmọ yẹn bá mi mú ní ọ̀hún mi mú london invest wọ́n ti petition ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ti yé yín sìn pé this man in tó tún jẹ́ kí màá pẹ́ kó tó bímọ ní o hmm. so ìyàwó tó fẹ́ fẹ́ yẹn ó ní kó wá bá òun ní London wọ́n wá rúùtù tíkẹ̀tì ẹ̀ gba Paris ó dé wọ́n ní stopover ní Paris torí pé wọ́n ti write letter wọ́n ti dá wọn dún wọ́n ti competition against you already they now stop the immigration stop this person How can migration stop you because of you going to London, you have a visa of London, and you have a stopover in Paris? Because there is an investigation. Wọ́n I do ẹ máa gbọ́ o. Ó wà ìtẹ́sí by listening and listening carefully. Nílò mo fẹ́. Ọ̀gá òun tàwọn òun tàwọn ayọ̀ so mo wá pe wàásù ìgbà tí àìsí wọn padà dé london àwọn tó bẹ̀rẹ̀ ló wá àwọn tòmọ́tà ló parí ìgbà wọn fún wa àtúwọ̀ àtúwàdí àtúwàdí kókó sọ̀gbà wa tó bá yẹ̀ wá ìwádìí wọn pẹ̀lú ọ̀nà àgbà kó àwọn èèyàn jẹ pé wọ́n máa bá ṣe tó bá ti lè fún ètò àwọn ìkọ́lẹ́dọ̀. àwọn èèyàn tẹ lọ́ọ̀fù àti ẹ tẹ lọ́ọ̀fù ẹ tẹ láì ah, àdẹ̀ ti fẹ́ máa gbọ́rọ̀ báyìí ó já a lọ ní wow anyway ṣá let's continue ẹ jẹ́ bá wa tẹ lọ́fà àti láìkì sí àmọ́ nǹkan tó ṣe resume gbogbo èèyàn ó ti já lọ if you are still there please press love and like if you are still there sorry i don't know for the interruption something happened. okay okay ọmọ tí mò ń kó bọ̀ o ọmọ yẹn ní pọ́nẹ́mù ní Paris ọmọ yẹn ní pọ́nẹ́mù ní Paris. I'm coming. ìjọba mi wọ abẹ́ fóònù míìkì tó wà ní nómi ṣèpádé mi.

láìsí láìsí. Ẹgbọ́n ìbàdí. This story is very interesting. You can learn from it. You understand what we are saying? That our sleep with all the all the wife of the boss. Sleep with everybody. Okay pé bẹ́tà ti lè fún méjì owó òun nìkan ló bẹ̀rẹ̀ wá òun wà lórí ọgbà ilé àwọn tó wà àwọn àgbẹ̀ láti ṣe ìjọ ti pàtó nílẹ̀. ṣé ọ̀gá ìjọ tó tún tẹ pé kò kó wá bọ̀rọ̀ yẹn tó tó láti tún tọ̀ padà. ok ok. so mo wá pè ọmọ tí mo ń gbé bọ̀ wọn ọmọ yẹn ní pọ́bẹ́mù ní Paris ọmọ yẹn ní pọ́bẹ́mù ní Paris ọmọ yẹn ní nǹkan wà ní Paris yẹn tó bá yà ni ọmọ yẹn ní pọ́bẹ́mù yẹn bá ti understand this show? You know, nígbà tó ń bèrè lọ́wọ́ ọmọ nìyí pé kí ló dé tí ẹ fi pẹ́ tẹ́ fi kọ́ tó age of sixty something ọmọ yín ṣẹ̀ pé thirteen years. Ó ní à nígbà yẹn tó wà lẹ́yìn wá sí o, òun ni ọmọkọ tóun nọ́ọ̀sì school, ọmọ yẹn òun sanwó school wà secondary school, ó fẹ́ wọ university wá kúkú sọ pé kó máa bọ̀ nígbà to ti wá lọ relocate sí London, pé kó máa bọ̀ wá báwọn ní London, wọ́n ṣe visa wọ́n ṣe everything, wọ́n ra ticket wọ́n sanwó fún ìyá wọn fún ìyá pé kó máa lọ bá kó máa bọ̀ ọmọ náà dẹ̀ ti agree wọ́n ṣàṣe wọ́n tó máa rúùtù tíkẹ́ẹ̀tì ọmọ wọ́n wá rúùtù ẹ̀ pé sí Paris ọmọ ní stopover sí ní Paris ìgbà tó máa dé Paris wọ́n ṣe dádúró nìyẹn torí gbogbo gbà yẹn Wàsíù máa máa nọ́ọ̀sì àti máa mọ́nítọ̀ ẹ̀ pé ókè o ìwọ fẹ́ lọ settle down nílùú òyìnbó òun máa bá ẹ fíra ṣe ti yẹyin mẹ́rin òun máa domi gbóná á dẹ̀dẹ̀ àkísà tó máa bá ẹ mọ́ra gidi gan tó bèrè fún so ìgbà tó máa ní problem yẹn ṣe é mọ̀ kò wá tún anybody there is nobody to call it also Wasiu will get you into a difficult and a tense situation that you will call him okay because he believe that he know everybody he know people everywhere so later he call Wasiu and Wasiu now said oh don't worry I will send you a lawyer because definitely ó lè jẹ́ pé lọ́ọ̀yà àwọn gan ló máa sọ pé ìyá ọmọ yẹn kó máa sọ fọmọ yẹn pé kó rúùtù visa ẹ̀ i mean láì tíkẹ̀tì ẹ̀ láì yẹn gba Paris wọ́n dẹ̀ ti máa submit ìwé ní Paris ìpè ẹnìkan ń bọ̀ o kì í ṣe pé gbọ́jà bó ṣe nǹkan kan burúkú o but kí wọ́n bá lè wá iṣẹ́ fún ọ̀rẹ́ Wàsíù bá lè wá iṣẹ́ fún ọ̀rẹ́ ẹ̀ tó wà níbẹ̀ yẹn á máa ṣe bí ẹni tó nice again tó bá dẹ̀ tún ti wáṣẹ́ fún á tún wá tọ́jú ọmọ yẹn because plan ẹ̀ náà ni pé ọmọ yẹn ò ní dọ́dọ̀ ẹ̀ ibi tó máa wà náà nìyẹn tó ti wà ń bẹ̀ òun máa òun ló máa fẹ́ ọmọ yẹn láàsì adájú ẹ̀ kò ní fẹ́ o ó kàn máa lò ó sẹ́jẹ̀ náà ni ṣòtìyé so ó pe Wàsíù this person now call Wàsíù Wàsíù send he now gave him a, a number of a lawyer that he knows and they call him Wasiu friend. So, and the person step into the case. But later, instead of the case to be getting better, it was getting horrible. Instead of the case will be getting better, the case was getting horrible to the level that the the lawyer now hold on hold on hold on to the baby girl like he take over the girl like he refused the boy the girl to cross to continue the journey he was then in that place after some time they said anytime he called they said they want to he want to go to French school He has to go to French school. This has to be done. This has to be done. You understand me? So this man was like, what is happening? And later, the person was telling him, yeah, lawyer here was now telling this, the husband, that, you know what? The government is telling this person. Telling him for what? That they say he has to be living there and he has to be going to French school in Paris. And that's how he was hold down in Paris the wife, the fiancé of this person. And he was all down there. And each time was Wasiu travel to Paris, he normally travel to Paris to go and have a sexual intercourse with that person in Paris. Enjoy yìí, Oh, when you come, mú dání, ó ṣàgbá bó ṣe delay ẹmọ bó ṣe bó ṣe scatter relationship máa yẹn nìyẹn. This way tí màá nìyẹn sọ I know millions of it. What you fight marriage enemy of marriage enemy of union enemy of progress he never wants to see any relationship any progressive person any joyful person any person with testimony ó máa ń pa testimony jẹ ni ó lè sọ pé tí apanijẹ mi ni kúrò lára mi o mi ò bá jẹ́ o mi ò bá jẹ́ o ẹni náà mo dẹ̀ fún support mi ò bá ẹni náà jẹ́ o because nítorí ti ṣẹlẹ̀ sí èmi rí ni.

ojú wọn lè tó ń kù jẹ́gbẹ́jẹ́gbẹ́ ó má dàbí pé ó gbóyún mọ́ àwọn èèyàn káàkiri kò kọ́ ní ìṣẹ̀ òun kàn ní ìrábọ̀ mọ́. ìgbà tí mo máa padà bọ́ ni wọ́n mo bá gbọ́ mọ́ ní yóò gbọ́ ká àwọn èèyàn mọ́ bàyí ó ti lọ fún àwọn èèyàn sùn. ta ló ka mọ́ Barrister ta ló ka mọ́ Barrister. kí ló ń. ta ló ń ka mọ́ Barrister tó ń bá sùn. ìyá tí àìsí bí ewé mẹ́rin mi ò padà fojú mi kọ́ ọmọ mi bí ọ̀rọ̀ ìyàwó yẹn bó sáà ṣe tó ó ti mi lẹ́mọ̀ ìgbà tó wá ti pé àwọn alájọ ìlú yẹn wọ́n béèrè pé bẹ́ẹ̀ni tí mo lè gbé kalẹ̀ fún wọn nǹkan bá yìí. àwọn yòókè tí sọ pé wàásù ló ń dún ọmọ yẹn ẹ́ ah. wàásù tó máa ń dọ̀yà tó máa ń dọ̀mọ́. ìgbà tí mo rọ́mọ àti àgbọ̀tì yẹn tó bá mọ̀ àádọ́ yìí wọ́n gbàgbọ́ èmi ò wọ́n mọ́ wọ́n wá ń kọ lẹ́tà tó ń pé kí wọ́n ti fẹ́ di ó ní kí mo gbé kalẹ̀. wọ́n wá fún mi tọ́jú bá wà jẹ́ ní ẹni tí ìwé ẹni bẹ̀ lẹ́yìn tọ́jú bá wà jẹ́ táwọn bá gbá mi mú àwọn máa di pọ́ǹpù mo Come and check your food. pẹ̀lẹ́ sá ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni torí mi fẹ́ máa wo ọjọ́ orí nígbà tá a béèrè ọjọ́ orí nípa ọjọ́ orí yín ní ìgẹta ẹ sọ pé ogún mẹ́ta mo wá fi rò pé a sixty years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

bàbá Jamiu. wàhálà kan ló wá ṣẹlẹ̀ tó ti fi pẹ́ ìyẹn náà máa ń nà bí ẹran ń bàyẹn ní ẹ máa ń fi àjẹ́ jù. wọ́n máa ń nà Jamiu yẹn. ẹ máa ń lu àyẹ̀dámù yẹn ń bàyẹn bá lè dúdà wà. wọ́n lè nà kó tí lè ju thirty years lọ́ngbà. wọ́n ti dé lọ́wọ́ sẹ́yìn ìgbà tó máa gbé tó wá kúrò tó ti pé ṣé mo ti pé thirty years. òbí kò ní gbà yẹn báà ní èsì bẹ́ẹ̀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

two no sorry two thousand and two lẹ́tí padà dé ẹ lọ́dún nineteen ninety six ẹ lọ lo six years ẹ sọ fún àǹjẹta ọ̀rọ̀ yóò yàtọ̀ ẹ wá lẹ́ padà dé ní twenty eh, two thousand and two ọ̀dà láti two thousand and two títí dé twenty twenty two tá a wà yìí that is twenty twenty kí la twenty twenty four la wà yìí o twenty two years ago thirty dé lélẹ́yìí kẹ́ńtà ìṣe tí ìparí ilé yẹn ẹ mọ̀ pé àwọn tó wọ́n sọ pé àwọn ń ṣe bá àwọn tàwa àwọn dẹ̀ ń tọ́jú wa. àárín masipúpù bí twenty twenty. sí two thousand and two sí two thousand and two. ẹ two thousand and two ẹ bí ọdún mẹ́fà kan nìyẹn. ọdún mẹ́fà. òun ni mo wà pa ohun tó bọ̀rọ̀ mi mo wá mo padà sọ́dọ̀ wọn ní twenty twenty four. Okay. Yes. Hello sir. Hello sir. Ó mi say ẹlẹ́dẹ́ ní two thousand and two. so wá tún padà sọ́dọ̀ Wàsíù padà. Two 2004 and four. Ẹ wá padà síbẹ̀ bí twenty years kọ́ nìyẹn. twenty years. ṣé mi lè ní owó mi ti ilé ìyàtọ̀ lábẹ́ káàdì méjì lókù o tí mi ò bí mi kà rárá. nǹkan tí mo ṣe ní wájú ní twenty twenty twenty àbí three àti twenty. tẹ́ ẹ ṣe láàrin six tẹ́ ẹ ṣe láàrin ọdún mẹ́fà. bẹ́ẹ̀ ni mo wá gbẹ́dùn kan padà ní twenty two. ṣé hmm. wọn hmm. lè hmm. ní ẹ̀rọ mi ni iná iná lè parí. nǹkan tẹ̀ sọ yé mi nǹkan tẹ̀ sọ ni wípé kò pọ́síbù kẹ́ ẹ lọ lọ́dọ̀ láàrin ọdún mẹ́fà nǹkan tẹ́ rí achieve láàrin ọdún mẹ́fà tẹ́ fi gbélé yẹn kẹ́ tún wá padà sọ́dọ̀ wọn láti two thousand and four kẹ́ tún wá jẹ́ kẹ́ kúrò bá di twenty twenty two kẹrẹ má tún wá rí lẹ́yìn parí. Ah, ọ̀rọ̀ lẹ sọ́dọ̀ yẹn o. wọn wọn bẹ̀rẹ̀ ti fẹ́ rí parí. torí mo rí pé kò ilé yẹn bó ṣe fi yà bó ṣe yà gan. bí mo ṣe kọ bí mo ṣe kówó tèmi dání tí mo fẹ́ fi kọ́ ilé mi ó fẹ́ ó ní káwọn gbà kán máa sá lọ kán má parí ẹ̀ ẹ wá ní ẹni tí ò tiẹ̀ wá kówó dání mọ́ ibi tó ṣe dé pàtó tó wà lẹ́yìn ẹ̀kọ́ rówó tó kódà ìtọ́wá fọ́nì ni pé ó lè máa fún àwọn tó kù lówó tó ju tiẹ̀ lọ torí pé orígbó ti kólé gbogbo wọn yẹn torí pé wọn ò tí kọ́lé bóyá wọn ò fi wọ́n yẹn ó lè máa fún àwọn yòókù yẹn kó máa fún wọn twenty thousand kó máa fún òun ní eight thousand ṣótiyé kó má jẹ́ kó orílẹ̀ yẹn parí owó tó máa fún kò ní tó jẹun débi pé máa tó kọ́lé owó tó máa fún màá yẹn kò ní tó jẹun débi pé máa tó kọ́lé Wàsíù Àyìndé ó máa ń put stop sí embargo èèyàn I mean, ó máa put embargo, sorry, stop at embargo, the same thing. Ó máa ń put embargo and stop. See progress away yon. It doesn't want people to move forward. All things that is happening to me here on social media, Wasiu is part of it. Nígbà most sorrow, ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ẹ̀ síta, pé nǹkan báyìí bá lọ ṣe fún mi. Ẹjọ́ ṣé ẹlòmíì ló yẹ kó I kówó fún kó máa kówó fún call bọ́ọ̀dà tàbí kẹ́ sódẹ̀ kówó fún wọn náà ni. Ó tún lọ àwọn méjèèjì náà ni láti máa fìgbà torí pé àwọn méjèèjì máa tún ṣe ọ̀rẹ́ ó máa tún àfẹ́ tòun ó scatter àwọn méjèèjì anybody tí anybody tó bá fẹ́ fẹ́ wà sí tó bá fẹ́ fẹ́ ẹni yẹn tó fẹ́ fẹ́ Àbíkẹ́ gan á lo ẹ sábọ̀dá ni kó máa fi iná ọmọ kò gbúdọ̀ ṣe ṣe tí àti bá bá ẹnìkan sùn yóò á máa mẹ́sọ̀ pé ibi tó máa ti rí fọkànbalẹ̀ kò ní ṣe ṣe fún tó ṣe ṣe fún àwọn eléyìí náà tí ó ti bá yàwó ẹ̀ sùn yẹn tó fẹ́ fẹ́ fiancé definitely kẹ́ni máa ti bá gẹ̀yẹn sùn rí kó to ti gbó kúrò lé yẹn fiancé ẹ̀ dẹ̀wà sí ìrìn àyíndé dẹ̀ tún wá gbà lọ́wọ́ ẹ̀ ó tún wá kíìpẹ̀ sí paris mẹ́yẹn ó tún bá sọ wá fi dá lójú òun dẹ̀ ní ó máa yí sí fi ṣe ìwé nígbà tó wà ń bẹ̀yẹ̀ because kò fẹ́ kó níwèé gan-an ó possible tí ẹni yẹn bá níwèé tó yẹ kó níwèé tó ń lọ tó ń bọ̀ ó possible kó má lè padà sọ́dọ̀ Wàsíù Àyìndé irú làì tí bá dé tí wọn bá kúkú tí bá lọ Nàìjíríà ń sí tí wọn bá kúkú sọ pé kán sì sí passport mi o àbí kán dá mi dúró o àbí kán sọ pé kán da epo sí tíkẹ́ẹ̀tì kán sọ pé kán jí tíkẹ́ẹ̀tì mi kán sọ pé máa rà kán má dẹ̀ jẹ́ kí n rówó apart from that ó yẹ yín àbí kán ní kán lè jáyàn lólè kó gba báàgì yàn kó sá lọ ṣé mo pé tí n bá padà wá tí n bá lọ lé tí n bá padà dé màá tún máa ọ́zù mi bí láti máa fi ṣiṣẹ́ definitely wọ́n fẹ́ jẹ́ kí máa yẹn má wà stable bó dẹ̀ ṣe ṣe fún máa yẹn máa yẹn gan kò mọ̀ pé báwọn migration ti ìlú Dublin náà tún ṣe kọ lẹ́tà sóhun tó sọ pé tóun ò bá kúrò between twenty four hours àwọn máa deport òun wọn ò ní mọ̀ pé Wàsíù gan wà nínú àwọn tó petition because tó bá gba ìwé yẹn tó fọ ọmọbìnrin yẹn gba ìwé tọ́jọjọ wà tán ti níwèé tó bá dẹ̀ ti bímọ náà tó bá míì tó bá ti lọ ó lè wá sí nàìjíríà kó máa bá wá sí ìṣiṣẹ́ kó tún padà á stable bọ̀ tó bá níwèé yẹn kò fẹ́ kó stable láyé mọ́ bó ṣe wà tó ń dáwó fún iná tó máa fẹ́ tèmi wà lórí facebook kí má rówó lé san kí ẹ níbọ̀ dídẹ̀ máa sá fún ẹ kó máa fìyà jẹ kó máa fojú ẹ gbolẹ̀ kẹ́mi ẹ balẹ̀ tún ṣọ̀ torí pé o ti àkí o ti ṣàlẹ́ǹjì mi ò kúrọ́ mọ́ o mi ò accuse ẹ o ó kàn ṣèkà mo kàn kojú ẹ ni ó ti yé nǹkan tó ṣe fún màá yẹn nìyẹn so àwọn òpè àti ọ̀dẹ̀ thousand of people bó ṣe ń ṣe fún wọn nìyẹn wàsíù a máa set àwọn ọ̀rẹ́ ẹ̀ elégùsì yẹn tẹ́lẹ́gùsì bá lè sanwó fún mi màá fèsì iṣẹ́ yẹn fún wọn màá jẹ́ kán mọ bó ṣe lọ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí ó máa pe ó lè pe elégùsì kó jẹ́ pé elégùsì á máa pe ọlọ́pàá tó tọ́ ká máa involve a máa sọ pé kò sí kankan kò sí kankan ó fẹ́ set ẹ̀ up ni wàsíù ẹ̀dẹ́ a máa set àwọn èèyàn up wàsíù ẹ̀dẹ́ torí òun àti Elégùṣì ní issue issue rostra ṣé rostra àbí kí lorúkọ mọ́tò burúkú tí nígbà tí Elégùṣì fẹ́ jọba ń gbà yẹn kò tí ìgbàgbé e, a máa bá Elégùṣì ṣeré á sọ fún pé o ti jẹ tó sẹ̀ o máa stop ẹ̀ o máa tó stop tó o bá stop o máa parí dànù bẹ́ẹ̀ ni mo sọ fún yín Wàsíù a máa báyàn ṣeré á fi ẹ́ńbẹ́gò á fi stop sórí ẹni yẹn Wàsíù tó sọ pé aṣáájú go ò ní lọ mọ́ tí ò ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọgbọ́n àtọ̀rọ̀ tá a sọ jáde ń bí àtàdúrà àtàgbà mi náà aṣáájú ò ní lọ bì kankan tóró ti make up mind ẹ̀ bẹ́ẹ̀ ni á dẹ̀ wá lára àwọn tí aṣáájú tó jẹ́ pé gbogbo wọn aṣáájú ti help tó jọ àtòun náà wọ́n help ẹ̀ á wá sọ tó pé fẹ́ stop ẹ̀ simply because of what torí pé onígbà yẹn náà ó lóun fẹ́ lọ di senator ṣé mo mọ̀ báwo ni mo ṣe mọ̀ ṣé rọ́ ni àbóòtọ́ ìyẹn ní ò lè di senator tó bá ti di senator iṣẹ́ ẹ̀ máa ti kùtà but tó bá ń wa mọ́tò fún wa like máa kọ̀ọ̀kọ́rin yẹn fún wa wọ́n nídìí orin wọn nídìí orin tá bá ti lọ kọrin bẹ́ẹ̀ ó níye tó máa gbà wàá dẹ̀ máa ṣe lọ tó bá ti lọ láti gbà yẹn ṣé kò ti nílò ats ẹ̀ tán kò ti ní rí diwèrè ọ̀dọ̀ assassin yẹn máa ju báyìí lọ a assassinate everybody ni bó ṣe dúró tí wọ́n nìyẹn a máa bá ẹrẹ́rìn á dẹ̀ máa ṣe ẹ́ kéèyàn máa jẹ̀yàn kó máa ṣèkà fún yàn kó máa tó bá báyàn jàjẹ́ kó mọ̀ pò ń ba jà wá sí òní farahàn ẹ̀ pò ń ba ẹ̀jà awọ máàsì tiẹ̀ tí tó máa fi pa ẹ́ ìgbà tó bá parí pátápátá ìgbà tó máa ṣèmọ̀ pò ló wà nídìí ọ̀rọ̀ yẹn wá á ti late ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí gbogbo information bóyá ó good bóyá ó bad ẹ̀yin ò rí pé Bukky Jesse ipe lára àwọn tó ń fún Bukky Jesse níṣẹ́ ẹ mọ̀ pé ní bìgínì Bukky Jesse ń ṣe bí ẹni bu o ó ṣe bí ẹni bu o ó ṣe bí ẹni bu o á ní kó máa bùn bó ṣe ṣe fún ẹnìkan nìyẹn dára ń gbà yẹn dára ẹ lè mọ̀ pé dára ṣiṣẹ́ fún dáradára tó ń ṣiṣẹ́ tó lóun ṣiṣẹ́ fún gbogbo yẹn bẹ́ẹ̀ ni mo sọ ẹ lè mọ pé ṣiṣẹ́ fún ìgbà tó yá tí mo ń tú àṣírí ẹ̀ ó ní kí dára máa bú òun gbogbo story yẹn personally by ni wọ́n ń leak iṣẹ́ táwọn ń ṣe nìyẹn láti gbógun tàwọn èèyàn àwọn tó ń gbógun tìyẹn tó ń gbógun tìyẹn tó bá rí àwọn ló máa tún ló máa embrace ló máa kẹnu kò wọ́n lẹ́nu àwọn dẹ̀ ló ń ṣe kíníyẹn lábẹ́lẹ̀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 ló jẹ́ kí n béèrè ah, wípé ẹ̀jọ̀ tó ẹ jẹ́ ká tún arákùnrin àwọn èèyàn tó wá ń pè mí kódà lónìí mo ṣe dé láti iṣẹ́ mo fẹ́ máa múra chọ́ọ̀chì ọlọ́run ṣe mọ mọ́mí yẹn náà wà lára àwọn tó pè lánàá wọn jẹ́ kí n sòtílẹ̀ kí mọ́ wọ́n yẹ sẹ́ni mẹ́sẹ̀jì níbi iṣẹ́ gbogbo ẹ̀. Hmm, ẹ jẹ́ kí um, I want to Christine Oyewole comment here said that uh, àwọn uh, ọmọ kí lorúkọ kúnlé prince diyo ìwọlé ẹkọjọ mẹ́ta sà ẹgbẹlẹsà ṣàlàfíà ní ẹlẹsà prince diyo ìwọlé ó ní wọ́n ní pé i know kunle very well i help him in dublin in 1998. Ah you help him in 1998 ah Wasiu Ayinde we love to use your wife also against you okay you have somebody that ran away from Wasiu band that wanted to be on his own eh yóò fẹ́ ṣoríire ẹ̀yin wá help ẹ̀ ń gbà yẹn ó ti yé mi wọ́n máa You know? Oh, náà I understand now don't they? I don't they understand I don't they understand I they understand now ó ti yé mi no be small thing ó ti yé mi ó ti yé mi. e don i don understand i don understand e don hear me now okay. Hey, eh, ah, ah, ah. former yọkọ Esabodu, okay. ire ó jẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹ ìjẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹ ah god ẹ̀ẹ́ eh? ó ti yé mi báyìí à ah, ó máa fẹ́ dojú ìjà kọ yín ẹni tó bá ti ah you don't i don't understand anybody tó bá ti help ẹni tó bá ti tóun fẹ́ sọ pé kó kú oh. eh. now nǹkan tá a máa ṣe rèé ẹ jẹ́ ká máa lọ mí mọ ẹ̀yin náà ti help ẹ̀ rí jẹ́ máa screenshot kìíní yìí. Is a very good evidence ẹ má bínú jàre bàbá president yòòyè wọlé ẹ pẹ̀lẹ́ sà hmm. òun ni wọ́n máa fẹ́ rẹ́ńdà yín useless ó ti yé mi ẹ mọ̀ pé mo ti sọ òkè wàsíù wàsíù mo ń bọ̀ mi ní pẹ́ dé mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí ègé hmm. mo ń bọ̀ mi ní pẹ́ dé. Hmm. It is well. Mm. I will come and watch this again. Ó dàgbé bẹ̀bẹ̀ ń lọ lórí Flatbush. Hmm. Bẹ̀bẹ̀ ń lọ lórí Flatbush ẹ́. Eh? Bẹ̀bẹ̀ dey go lórí Flatbush bẹ́ẹ̀ ń lọ lórí Flatbush níbi tí wọ́n ti bẹ́ẹ̀ ń lọ lórí Flatbush it is well. Mm. bẹ́ẹ̀bẹ́ ń lọ lórí Flatbush o. Oh bẹ́ẹ̀bẹ́ lọ lórí Flatbush. Hmm. ga wàsí wàsí wàsí wàsí gbóhùn. Hmm. kí la ti fi sí o ti fi sí. kí la fi sí ìwà yìí. sista kwesíọ̀ hmm. ẹ̀gbọ́n mi lè dáhùn wọ́n yà pé Google ló máa bá mi dá yín ló Babátúndé Àìná. Mm. Google ló máa bá mi dá yín lò. Google. Ah. àwọn èèyàn wicked èèyàn ṣèkà ṣèkà ṣèkà ṣèkà ó wá jáde kò ní dáfẹ́ ayé nígbà aláṣọ ikú òfò lómi ẹ̀fọ́ máa ń ṣe òfò ló máa ṣe dànù tọmọtọmọ òní bá ti ṣe òní rọ́nà gbégbà bó ṣe ń tọ títí dọ̀là yìí ló máa tọrọ lójoojúmọ́ kò ní ká ẹ hmm, aṣọ ìpọ́njú ló máa wọ̀ ní gbogbo ìgbà hmm, ewé ọ̀tá òkè káta orí hmm, òní ká ẹ mi tiẹ̀ mọ̀ Wàsíù ìmọ̀ríta ló pa òkè ó ti lọ Adébíyìngbé aláṣọ àdúrà fún mi náà. láì kíkà ṣíṣe òde máa ń support ivu inú ẹ̀ ò kí ń dùn sí oore kankan tó bá yẹ tó bá ṣe dáadáa ó máa ègéèsì wọn tó bá ti wá yẹ tó bá kọlù wọn ló kọlù ó ló kọlù mí àpáta yẹ ayé kọlù ẹ tọmọtọmọ kọlù ẹ ti bíbẹ́ aláṣọ òfò ẹ̀yin lẹ ní ìtìjú ẹ̀yin lẹ ní ìbẹ̀rù ọlọ́run kankan mi ò lè ṣe mo jalè ní <laughs> mi ò jalè àwọn kan ní ìdánwò ẹgbẹ́ wọn ti ṣe wọ́n fẹ́ kó wá kó lè kọ́ bá wọn <laughs> that's it <laughs> wọ́n wò yí wọ́n rẹ́rìn-ín wọ́n wò yí gbà mí báyìí omi jáde lójú pé ẹnu yín má ṣe mí o ìyá màmá jẹ yín láyé o mm. ó gbọ́rọ̀ mi. ó máa jẹ wọn anyway mr ẹ jẹ́ ká máa lọ a máa tún padà wá níta proof náà ni pé ìyàwó Wàsíù máa dó ìyàwó oníyàwó ìyàwó ọmọọṣẹ́ ẹ̀sẹ̀ dídó àwọn ọmọ ṣẹ́rí gbogbo àwọn tó dàgbà lẹ́yìn ẹ̀yẹn ẹ tó dàgbà lẹ́yìn ẹ̀ tó ti bímọ yẹn gbogbo ọmọ máa bá wọn sùn ó nìkan nínú àwọn tó bá ṣiṣẹ́ tó bímọ tó bá gba ọmọ ẹ̀sùn ó tún fún lóyún ó kọ ọmọ yẹn sí lọ́wọ́ wọ́n wá nígbà tọmọ ẹni yẹn bímọ ń gbà yẹn ní àbúrò ẹnìkan nínú wọn ni gbà tó bímọ ń gbà yẹn ó kọ ọmọ yẹn ó wá ní kó lọ gbé fẹ́lòmíì so luckily for the girl wọ́n ṣàtì mẹ́rin ìgbọ̀n lè lọ́wọ́ bọ̀tọ̀ wá sí ìlò fún lóyún so gbà tó máa bímọ wọn ló bí twins <laughs> nǹkan ti ṣe ìyẹn ló fi ń lálàá twins káàkiri ṣé ti ṣe bẹ́ẹ̀ àbúrò ọmọọṣẹ́ bóyá ọmọọṣẹ́ kan lára àwọn tó ń bá ṣiṣẹ́ yẹn ọmọ ẹ̀ ó bá ọmọ yẹn sùn ó wá kọ ọmọ yẹn sí lọ́wọ́ ẹ̀mọ́ pé bàbá ẹ̀ ò lówó mhm. ó wá kọ́ gbà tó kọ́ ó kọ́ oyún yẹn wọ́n wá gbé ẹni ẹlòmíín ṣàfẹ́ pẹ̀lú oyún yẹn tí ó gbà tó máa bímọ ó wá bí ìbejì ṣé wàásù ṣẹ́rọ̀ mo pa <laughs> ṣẹ́rọ̀ mo pa <laughs> eh, ṣẹ́rọ̀ mo pa story tí mo sọ yìí wàásù everybody gbogbo ìyàwó oníyàwó gbogbo èyí tó ń ba ṣeré gan ní Canada gbogbo àwọn ìyàwó wọn fíìmù àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà ń lò fíìmù ìyàwó wọn lílànà gbogbo àwọn tó ń ṣe fáǹsẹ̀ tó ń fún lówó tó bá ti lè fún wàásù lówó in fact ó lè ó ṣàbò wo mọ́tò tí mò ń tà inú ètò kù wáwẹ̀ ìparí ṣe mọ̀ pé jàì tí wọ́n mọ̀ pé á dàbí pé jàì lọ lẹ o ṣe mọ̀ ṣá láti sọ̀rọ̀ yá tún wá sókè gbìn ó ti yé á tún ìjà yá dàbí ó ti lọ lẹ á tún wá sókè gbìn ẹ̀ ń ṣe ẹ̀sìn ni ó dàbí pé tirikọ́tà ẹ̀sìn lẹ máa ṣe ìyá ìyá ìyálẹ́ta ẹ̀sìn lẹ máa ń ṣe ló ti yé bẹ́ẹ̀ yẹn so mo ń lọ báyìí a máa tún padà wá níbá ní má dènà ẹ̀ní dé bá ẹgbẹ́ àbẹ́ ìdáhùn níbá ní má dènà ẹ̀ní dé bá ló ti yé ilé mo kàn tún ṣàlàyé fún yín ti bí ilé ní tábà tó ti rántí òkè wo la rántí bọ̀dá máa sọ díẹ̀ díẹ̀ gan ilé gan mo kàn tiẹ̀ sọ ó pọ̀ ni mo fẹ́ máa kọ́ tẹ̀ irú síìtì mo ṣe tó pọ̀ sórí tó pọ̀ yẹn mo fẹ́ máa bèrè lẹ́ọ̀kọ̀ọ̀kan part one máa dárúkọ ẹni tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lé lórí pé kí ló ṣẹlẹ̀ sí lágbájá lágbájá ìbéèrè ni ètò ọmọ akọrin kí abáni jẹ́ mímí kúrò náírà mi ẹ̀ bàmà mi ní aláwìrà abáni jẹ́ mẹ́ni kúrò láàárọ̀ mi wọ́n bí ní orí ara wọn orin barista ni ó jí kan ní it's not for you from your original kò dẹ̀ sẹ́ni tó bàyẹ̀ jẹ́ wọ gangan ni òun bàyàn jẹ́ wọ́n lábanijẹ́ wọ́n lápanilẹ́kùn jayé. <laughs> bó ṣe ń bàtọ ọkùnrin jẹ́ ló ń bàtọ obìnrin jẹ́ ló ń bàtọ bọ́ọ̀lì tíṣà jẹ́ gbogbo àwọn tó bá dẹ̀ ti ṣòro fẹ́ ló máa fẹ́ bàtọ wọn jẹ́ o ti ba tara ẹ jẹ́ this time around kì í ṣe o ò rí tẹ́nibọ̀dì bàjẹ́ mú tèmi kò bàjẹ́ mọ́tò tí wo iṣẹ́ mọ́tò ni mo bí ṣe wà yìí iṣẹ́ kọ̀ọ̀kan ò mí ṣe ju tí bá fẹ́ ṣe iṣẹ́ míì mo máa fi kún iṣẹ́ mọ́tò ni láì ṣiṣẹ́ mọ́tò ìwọ́gun ò ní kọrin mọ́ tó bá náwó ní pàtí ẹ̀ gbogbo àwọn tó bá náwó pàtí ẹ̀ wọ́n lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní ìjọba tó wà lẹ̀ tó bá náwó ń patí ẹ̀ àwọn tó bá ti náwó ń lọ sẹ́wọ̀n àfi kẹ́ ẹ máa gbé pamọ́ o àtobìnrin àtọkùnrin àtolówó àtọlọ́rọ̀ ẹ má jẹ́ rí o tó gbà náà máa sọ pé enemy of progress <laughs> hmm. mo fẹ́ sọ fún yín pé Wàsíù kì í ṣe enemy kì í ṣe friend to my own progress so if I'm an enemy to his own progress no wahala if I'm an enemy to to Wasiu progress he is not a sin okay so tell her tell her hey she jealous she's enemy of progress are they enemy are they friends to my progress if somebody is a friend to my progress tó bá rí mi tí mò ń progress tó bá dé obìnrin yẹn tó bá lè fi kún kó ṣe dáadáa sí ṣe bó máa filẹ̀ bó ṣe bá ni ó máa gba gbogbo owó obìnrin yẹn tó máa gba gbogbo nǹkan ìtàn ni olè oníjìbìtì olè apanilẹ́kúnjayé ọlọ́pàá Ògùn state ẹ ṣe iṣẹ́ yín ah, kí ló dé wàsíù agbowó lọ́wọ́ lágbájá gbowó lọ́wọ́ tẹ̀bẹ̀tẹ̀ ẹ̀ náà bèrè gbogbo sítórì tá a bá sọ bóyá irọ́ la pa kéèyàn kan wà ń gbòòrò kan máa pàtó kó máa ṣe bí kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ogun tẹ́ ẹ̀ bá pa máa pa yín o ẹ mẹ́wò mi mi ìrẹ̀fẹ́ kógun pa yín yẹ ti gbọ́ ọlọ́pàá ẹ̀ ṣiṣẹ́ yín ó set àwọn èèyàn up tó bá ṣe báyìí tó bá ti bó progress he want to be stopping people's progress he has done it for many mi lè sọ pé millions but ó ti ṣe more than ten thousand ó ti ṣèkà gan Wàsíù ó ti ṣèkà ti pẹ́ látàrí alánìmọ́lẹ̀ ló ti ń ṣèkà tí ẹ bá fẹ́ gbọ́ sórí ẹ̀ dáadáa ẹ lọ wò lọ́dọ̀ ẹ wo gbogbo táṣà ti sọ ó sọ níjọ́ kan báyìí pé ó lè gidi ní Wàsíù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè ẹ̀mọ̀ rọ́bìrì gidi ó lè gidi tó yẹ pé tó bá ti lọ ṣe iṣẹ́ òbá tó sọ pé ó ti ní stand kan báyìí tó máa lò báyìí tó pé gbogbo àwọn ọmọ iṣẹ́ yẹn wọ́n á dédé paná ní gógó iṣẹ́ gógó náà ìsìn náà máa ń ṣe ń gbà yẹn wọ́n dédé paná pi tọ́ bá ti lè paná pi báyìí gbogbo àwọn tó bá wọ góòlù wà ń bẹ̀ báyìí wọ́n máa ní kán já ni wọ́n já gbogbo ẹ̀ wá sí ìwà wọ́n já wọ́n dẹ̀ máa submit fún ó lé nìna ọ̀hún èmi ló fẹ́ ẹ̀ta ti ta ti mọ̀ ti pẹ́ tó wá ṣe bíi pé kí ni wọ́n ń bà wọ́n jẹ́ that's why it's good to be to be good ní tó bá ṣe lónìí máa wà ó máa tẹ̀lé ẹ lọ ni lè ṣe ó lè agbáyà rádaràdà báyìí fọ̀ náà ẹ̀yin tẹ́ bá ti ń sọ pé irọ́ ni wọ́n pa mọ́ kò ní yẹ yín o ẹni tó bá ti sọ pé wọ́n ń borúkọ ẹ̀jẹ̀ ni ẹ̀ kò ní dáa fún yín o ẹ máa forí gbálẹ̀ ni o inú yóò ní dùn o tí wọ́n bá ti parọ́ ọmọ tẹ́sẹ́ pé wọ́n parọ́ ọmọ ní ọkọ yóò ní balẹ̀ o ó lè pọ̀ nàìjíríà gan àwọn criminal pọ̀ nàìjíríà so don't be surprised when some people you see them they dress well you even see them they have many things they are comfortable they are retired armed robbers and kidnappers and those retired ones they are still doing it on net okay so don't see them by their dressing by the way they even talk at times okay try to find out ẹ ṣiṣẹ́ ẹ̀yin ọlọ́pàá nàìjíríà ẹ ṣiṣẹ́ lórí fóònù Wàsíù tó ti ń lò tipẹ́ ṣé kí n mú jáde ni ó dọ̀nà ṣé fóònù yẹn wà lórí bí àbí orí ah fóònù yóò jẹ but let me check kí ni mo fi store òwe yẹn sí ṣé ìgbìyànjú orúkọ yẹn mo fẹ́ wò ó náà mi. ni mo fi ni mo nonsense. Àmín. Bọ̀nà. màá gbé màá mú nọ́mbà yẹn jáde fún ara mi màá fi sórí line gbọ́mọgbọ́mọ lájàlẹ̀ lájàlẹ̀ wíkẹ́sọ̀ mo ń wá mo ń wá ọ̀tọ̀ ní nǹkan tí mo ń wá ìgbà tó mọ yẹn kú September kan ló kú mo fẹ́ wọn mo wà lórí péjì kan lóṣù. òṣèré lọ́kù iná ń bá wọn jẹ lọ́lọ́pàá ìjà. lórí táwọn èèyàn. september twelve kọ́ ni ọmọ yẹn kú september twelve september nineteen nílẹ̀ wà tó ti jáde nílé awo ah ah september eighteen. Hmm. ó ti delete ti bẹ́ẹ̀ yẹn okay September eighteen eléyìí ọjọ́ tí ó wọnú ìgbàlẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ oyè yẹn eléyìí náà máa wúlò let me share it ó máa wúlò ọ̀tọ̀ ní nǹkan tí mò ń wá mo pàdé nǹkan kan lórí mídíà olè olè pàrọ̀ àwọn anyway on the twelve close. ló ṣe on the twelve kò ṣe anything ní on the twelve this is nineteen twenty-eight sunday eighteen this is ten fifteen on the eight twelve ni on the ten ọmọ yẹn ó an antelope was running like a mad an elephant asked him antelope why are you hmm. ní on the eight before ọkọọmọ yẹn barika jimoh my people may go enjoy okay i want to read nǹkan tó kọ yẹn ó ní an antelope was running like a mad an elephant asking, Antelope, why are you running like that? She replied, the police are arresting all the goats, goats in the village. The elephant retaliated, but retaliated. but you are not a goat. The antelope replied, with our current judiciary system, it will take me twenty years to prove that I am not a goat. An elephant also starts running. Hmm. mi mọ nǹkan tó mi ok ó ń ta sí judiciary ó ń bú judiciary àṣírí. anyway mo ń wá nǹkan kan ní wa track nọ́mbà Nigeria police and DSS ẹ bá wa track nọ́mbà ẹ ṣe gbọ́ ẹ bá wa track ẹ wo ẹ wo gbogbo nǹkan tó ti ṣe látẹ̀yìn wá ẹ ti gbọ́ bẹ́yẹn ẹ bá wa gbogbo wọn tí ẹ bó ṣe jẹ́ the Lord is my strength ẹ ṣe thank you very much Victoria